mo fẹ́ polówó. ọmọ kíá gẹ̀ẹ́sẹ̀ ṣó mi wọ mo ti sùn tí mo jí where's my stand ojoojúmọ́ bá ṣe ń arrange inú ilé ló máa dàbí ìpè àrà ah, arrange anything ó ga ọ sí ìdí inú ilé yìí kọ́. mi o mo tiẹ̀ ní mo fẹ́ mo fẹ́ polówó o. Akẹ́kọ̀ọ́ tó ń sọ. What are you doing? Okay, are you sure? àwọn something bá ṣe tó inú ilé ìṣètò tá a máa arrange kiri bó la máa kọ́ àwọn. where we going to put them sef. The cupboard, you can see those cupboard are full, so some are rough there. I feel like uh, throwing something, like, you know. Bàtà tó kó síbẹ̀ yẹn ọlọ́run mo sì tán mo fẹ́ ni pé ká lọ ṣe ká lọ sí jìmù àti ẹ̀ ló jìmù wà for long. So you want to change? I want to change what? You cannot go to gym like this. Why not? Some people wear rats if back to gym. Well, uh, that means what you want to gym then? Ṣebí it's a gym. Exercise. you take things easy. I mean, till you take it easy or serious. I'm going to when I go to gym, I'm going to I can gym like this, even if I put on a rat but what if I if I wear gown like a rat like that? Gyms Okay, it's there's a rule and regulation. The code of dot, uh, dot I mean. I mean, our world doesn't have that rule, but to make it more easier for you, Nani, how are you going to run with run Um, I feel like riding a bicycle. And I feel like polówó ọjà. The place is shook somehow. Uh, what about the something in the paper I said we should throw it and we should do to to the dustbin? What? àwọn nǹkan tó wà níbẹ̀ yẹn. But me, I don't want to distract you. You said you are doing over. Now, can't it now. Yeah, we can do part of it. Sorry, yeah. I just want to distract her. She's been sitting alone long. Although she's walking. I just want to distract her. And when I, <laughs> I was I was sleeping my own jẹ́jẹ́. mo for. fọ bẹ́síìtì between your mi I will remove it ṣé corner. this place We both tó máa ń ra kọ̀ọ̀yà fìlà olówó. what is that ọlọ́run elédùnmarè bó ṣe ló dẹ̀ pé mo mu kọ̀kọ́ tó rún oògùn rún wà mẹ́ what it's difficult. no i want to use my sleep. is that disturbing you right. No. today is weekend. ìṣó òtútù rárá rárá. mo sùn oṣù kẹnu wú báńkò nìyẹn ó tight i feel like moving bí a ṣe máa ń arrange irun létò <laughs> in fact ah we even have banana tolu easy o ṣé kí n fún ẹ ní nylon ni already ta ló gbé síbẹ̀. Hello, guys. How are you? Koloba, koloba. Mo sùn gan ni ọlọ́run. Òsùn gẹ́nu wú ọlọ́run má ṣe mí ní. Mo sùn bí mo ṣe ṣiṣẹ́ tó làárọ̀. Èmi náà try lati. Ah! Mo máa you know, I see some. Ah! So tó bá ṣe pé mo tó wá lọ́mọ kékeré nínú ilé ìbáyìí. Èmi fúnra mi, ṣé mi fúnra mi mo máa ni mò kò dẹ̀ sí mo dẹ̀ wọnú ilé náà kò sí kankan nínú ẹ̀ tó dà pé dídànù like that even kan tó yẹ àwọn bosses tó wà nínú ilé yẹn tó yẹ pé àwọn nǹkan ẹ̀ bírú àwọn machine àwọn typing kìíní yẹn tó yẹ pé ìgbà míì bóyá o tiẹ̀ fẹ́ mú fo fẹ́ lift yẹn you have to put it back in the carton mo wá wò pé kí la fẹ́ sọnù gan everywhere ìgbà míì wàá fẹ́ kí space tiẹ̀ wà you know wàá fẹ́ move ìgbà mi ló ṣe ẹni pé tí máa fẹ́ dìde báyìí máa ń struggle láti dìde ń bì bá because ibẹ̀ yẹn ah let me show you now bí mo ṣe ń jókòó bó ṣe súnmọ́ mi normally you can you know gbogbo ẹ̀gbẹ́ yẹn náà kẹ̀lẹ́ ni ètò kó sí irú iṣẹ́ àtàgbé sí báńkò nísìnyí ṣí àyẹn snow ti wà lórí ẹ̀ ó máa bàjẹ́ so wọ́n máa tú ẹ̀ tí snow bá ti lọ bẹ́ẹ̀ yẹn tó bá ti ṣe mọ̀ pé àwọn wood ni so like me máa ń wo pé má ti wò báyìí pé báwo ni a tún máa tún tó máa tẹ̀ free nísìnyí ìbá àti bá máa kúrò mi báyìí ibi tó bá fẹ́ gan ni máa like ilé tó fẹ́ ó lè máa yeah, I mean, oh, but sitting room needs to be big like that. Should I help you? gbogbo nǹkan tá a fi decorate is ẹ eh, n tá a fi decorate bankoni wa so snow ti gba dànù a fẹ́ lọ kó dànù should I come and help you darling should I come and help you. okay should I give you broom maybe I should help you with that one what should I help you with now mo lè gbà yẹn kí lọ́kọ́ your glasses ó oh, ó sì bà glasses ọmọ mi jẹ́ what a nonsense má bínú ah. oh, owó dẹ̀ pọ̀ ńlẹ̀ báyìí glasses má ti má ti fọ́ ìdí mo ti kọ̀ sí báyìí ọmọ ọlọ́mọ ṣe nǹkan ìdíje báyìí ó jókòó ni. Look at that it's no longer the light is is, is it has spoiled now àbí kò ti bàjẹ́. I mean yeah, the light is okay I think and I mean I'm talking about the flowers now. The light is still okay. I'll check it if I can plug it in I'm asking do you want the flowers or not. Let me put this let me drop this down so I can join you in doing the. We don't know I don't want anything to be littering the house it's okay but when the house is just I don't want anything. But Gbàtí kìnìyẹn eh, brass yẹn ti kó the fọ́. bring it now. ṣé lè ṣì tán ni. ṣé náà kò lè kò lè ṣọ́ọ̀kì èèyàn tí o tómi ti rọ̀ sí. Let me try it, y'all. Hey, it's working, oh ó rọ́kú tó bá gbọ́ pé ó rọ́kú nìyẹn ni o ó rọ́kú ó rọ́kú mini in my language bí <laughs> wọ́n ó rọ́kú is a thing sunburn very strong it's working okay this one is working let me clean it i want to clean this one. are using now because agbára pààrọ̀ ara wọn ni o power must change is it the one you are using on your real room má jẹ́ kí dust ẹ̀ mo fẹ́ ọmọ ti adoption ọmọ tó bá máa bá mi tún ilé ṣe tó máa pẹ̀lú kì í ṣe iṣẹ́ títún ilé ṣe ló máa ṣe but you know we help you know too that ọmọ mi tí bá ti fẹ́ ṣe nǹkan báyìí most of the time to make things the way ọbìnú hmm, mo mọ̀ pé tí bá wọ́n ti jábọ́ tolú tó bá lọ jábọ́ lu gíláàsì ẹ̀ tẹ́gbẹ̀ẹ́. ilé ìfọ́nsì ó ti fọ́ gbogbo nǹkan tá a fi decorate bánkónì ó ti bàjẹ́ ó ti fọ́ ìjì ti gbé so ó ṣubú àwọn flowers and coke síta bánkónì wà lá my christmas let me go and choose. it. ẹ mo lè jẹ́ lè sínú kíní náà. Thank you. Oh, that No, that one is okay now. It seems like this. Should I take it for me? Oh, okay. Okay. Kò sí ilé náà. Ṣé pé lè jẹ́ nígbà ìdìmú síbẹ̀? Má wo èso bọ́ọ̀dù láì lọ́nà. Mo lè bá ẹ gbé close. Let me bring this one close to you. It's okay? lẹ́nu ọ̀tẹ́gùn kò ń fẹ́ náà kí ni èyí ní títí ẹ̀ la máa gbé lọ sí. tó ìfẹ́ lórí kí n gbọ́dọ̀ wá. shops. Ah, no. No, o kò lè fi no Tolú. No, o kò tiẹ̀ lè wò mí nísàlẹ̀ yẹn. You are souping it. Ọjọ́ wo ni wọ́n sọ pé wọ́n fọ́ wọ́n kì fọ́ wíńdò mọ́ bí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni you know before they normally want this window One of máa sọ fún mi one forty wọ́n á fọ́tí tọ̀dọ̀ mi nígbà yẹn ẹni tó bá bí one forty sìnkú sọ fún mi forty others. á I just feel like Oh, kù nǹkan tó máa remove lọ sínú gáràjì ẹ̀. tí ní ìdí tó ti yẹ kò ní ìdí eléyìí kò ní ìdí sọnù ìdọ̀tí ìmọ̀ gbọ̀ ó ìmọ̀ gbọ̀ síbẹ̀ tí òye kù síbẹ̀ tó ti yẹ ó ti gbọdọ̀ sì máa gbọ̀ síbẹ̀ tó lú. tábà ti ní kò ṣe nǹkan díẹ̀ láti kò ṣe òmàdẹ̀ tí ṣe bíi pé bóyá o ṣe ló ṣe ló dẹ̀ ń fọ kí lórúkọ ẹ̀. it's okay the dirty because yẹbi báńkò lè dìdọ́tí lè ti máa fẹ́ wá kí ló dẹ̀ ń fẹ́ bíi pé bóyá ti lòún gbàbẹ̀ dùn. fóòkúta ẹ̀fọ́ mi eléyìí ò tí eléyìí àdésọ nù torí wọ́n fi ń kẹrù mi àwọn roller skate ìyẹn ó wúwo bá bàjẹ́ o leave it you see i will i will ask somebody àwọn tó bá ní sun it's not that heavy better be careful àwọn tó fọ́ dáínì gbà ẹ̀ náà nìyẹn wọ́n ní wọ́n ní ìṣọ̀ránṣà wọlé orí burúkú tó ń bẹ̀ pé kó bá ń kọ́ta ẹ̀ ṣé gbogbo wọn láyé wọn máa bàjẹ́ kú. what the stones. mo ti sọ fún ẹ. stone wo. ibẹ̀ ni mo lè báyìí fọ́ọ̀mù ó máa gbanú bẹ̀rẹ̀ ibẹ̀ mo ti ju tibẹ̀ yẹn sọnù. a ti ṣiṣẹ́ dẹ̀ nsìn ibẹ̀ yẹn kíní ṣé kíní ṣé brast ṣé brast náà fún un. mo fẹ́ wò bóyá ti tó. hello everybody i can't see i can't see you here actually but ẹ not worry very soon it Brast brass yẹn eh? kí ni brass yẹn àbí kí ni wọ́n pè brass náà ni kí ni tó kó flower flower. The vase? Eh, ṣe breeze i mean eh, kí ló pọ ẹlẹ́rìí ó ṣàmù nǹkan tó ṣe mélòó ló wà mẹ́ ṣé ó ti tọ́ mẹ́ ẹ̀ ok a ti gbé kan kúrò mẹ́tẹ̀lẹ̀ eh, mo mú mi pé tù la fi decorate bẹ̀rẹ̀ so ó ti sọnù àdúgbò kejì sọnù tẹ́lẹ̀ so eléyìí ò fọ nígbà yẹn the other one yẹn ló fọ́ nígbà yẹn tá a kó kúrò tá a fọ tó eléyìí náà ti fọ́. you cannot ó ti fọ́ ìkan fọ́ pátápátá maybe it's two méjì la fi decorate báyìí kan báyìí kan báyìí hmm, ó ti fọ́. ìjọ torí ọlọ́run máa fún mi lónìí. hello mo sùn sọ́dọ̀ pé mílò tí mo mu lálẹ́ àná yẹn kò ṣiṣẹ́ lálẹ́ àná yẹn because I remember some things a lot of things ran through my mind actually. A lot of things glanced through my mind. So today, like today, that night, Muslim, I slept but not like the way I feel. But today now, this afternoon after my lunch, the lunch is actually breakfast, but we start. Uh, and banana. Wọ́n ní kò dá kéèyàn máa jẹun níwájú but ẹ má bínú. Kéèyàn máa ṣe kò sínú téèyàn lè ṣe níwájú ìgbà tí àti nínú television i mean àti nínú television station like that thank you darling yeah, what about the other one ilé it sọ eat now before you get spoil ìwọ̀n kó tó bá ti pé jù kò ní dùn wọ́n wá ti sọ tó wọ́n wá sọ. ó ṣe dàní olórí mi god bless you ẹ̀rín mo kò try ẹ̀ wò ní ó ń ṣe nǹkan lọ́wọ́ lẹ́ẹ̀kan yẹn mo dẹ̀ ní kó dìde kó ló bá mi ṣe kí ni ó dẹ̀ dìde lọ ṣe ọmọ mi máa fún mi nígbà àfúnmi á lọ máa ṣe ń tàn mí that's my daughter for you. ó ń kí nǹkan ni o èmi dẹ̀ ti ń sùn ó dẹ̀ ń ṣiṣẹ́ gan látàárọ̀ ni èmi ti sùn mo ti jí mo ti ṣe ṣe mo ní kó ló bá mi ṣe gbogbo ó dẹ̀ ṣe ìjọ́nsọ ti try ya yes it should go. kọ́mọ rẹ kó ba lè fún aládùúgbò ní ìsinmi bí ọmọ mi ò ṣe ń jáde yẹn sìn tó jẹ́ pé ó máa mọ ìbísẹ̀nsì a máa ń jáde o yesterday náà a jáde fúnra rà tó wáyé pé a fẹ́ jáde ní sí afẹ́ ṣe nǹkan bọ̀dẹ̀ níṣẹ́ gbogbo nǹkan tá a bá ṣe àti pé tá a bá jáde la máa sọ fáwọn ẹ̀ because ènìyàn ò fẹ́ ní fọ́rọ̀ bí òṣèré ẹni. ọmọ tó kàwé tó jẹ́ pé tó bá tó ó tún máa bẹ́ẹ̀ ṣiṣẹ́ iṣẹ́ tó ń ṣe tó jẹ́ pé hmm, olówó orí mi o wọn náà ti gbé bàdánà sẹ́nu ó yá ó dẹ̀ wá kó báàgì díẹ̀ wá jẹ́ kí n polówó báàgì àmọ́ bóyá èèyàn lè bá wa rẹ̀ ẹ̀ bá mi báàgì oṣù máa ti parí àwọn máa sanwó lé Canada and Canada yìí gọgọgọ kì í ṣe Canada ló ń pe bí Quebec ló ń pe bí <laughs> Quebec tó bá gbọ́ pé Quebec ló ń pe bí Montreal. wọ́n bá mi kó báàgì wá mo ti ẹ̀rí báàgì kan báyìí mo ti rí gan mo rí ọwọ́ ta ni mo ti rí mo rí celebrate kan ló gbé alákọ̀ọ́kan ló ti gbé nàìjíríà gbé báàgì yẹn wá eré tí mo rí lọ́wọ́ ọmọ gẹ́ẹ̀ tó lọ tó ń rán lọ sẹ́wọ̀n ní tfcc ní kú lọ sẹ́wọ̀n six months Bobrisky ṣé mo fi wọ̀n ẹ́ ìwọ náà ní báàgì àwa náà dẹ̀ ní títà ẹ wá rà kò dẹ̀ wọ́n sìn wọ́n lè sọ pé báàgì wọn one million ni àwọn oníta fún yín one million <laughs> irú ẹ̀ gangan ni o. Hmm. mo lè máa fi wọ̀nyí máa fi wọ̀nyí sìn ìfà ìlú dẹ̀ pa ní pink yẹn gangan a ní black black àti pink yẹn pink yẹn ló fáyìn jù. kọkàn lè kó márùn wá àbí mẹ́fà. Canada is a wonderful place. It's a very nice place. I tell you, it's an opportunity to people. God bless you. Never know, go God bless you. High five, darling. Uh-huh. Hmm. rẹ̀ dànù ó dà pé mo rí lánàá eléyìí gangan má fún wọn yẹn sì ó mú kó ẹrù lé àwọn ọṣẹ rí ara nǹkan tá à ń sọ nìyẹn normally àwọn báàgì tí kò yẹ kí wọ́n tú ẹrù lé lórí pẹ́pẹ́pẹ́ ṣe rí let me show you ó dà pé mo screenshot ẹ̀ ní ìkọ̀kọ̀ ẹ pé designer ni correct so pè mí fún and she says Yeah. Ah, kí ni tiẹ̀ ṣe wẹ́dì lánàá ọmọ ọmọ Fáṣọlá Fáṣọlá. That's good. Congratulations to the purity Shami um, former minister. Mm. Mo screenshot here now. What are you telling me? I will take the picture again. I will post this one with this. Ready? Oh yeah, ẹ bá wa ra mọ́tò, ẹ bá wa ra mọ́tò, ẹ bá wa ra báàgì, ẹ bá wa ra báàgì. A ní Nice one. This has uh, eléyìí gan ní bàtà tẹ́lẹ̀ bó ti bàtà ẹ̀ kò sọ́mà ti dé sọ́mà ti dé sọ́mà ti dé. kí ló dé. ojú mi ni. kí ah, wọ́n lọ máa kó ṣé ah, ọ̀nà tó fẹ́ ṣí síta o down. Very nice. You see, fantastic bag. This is nice. Let me see. Let me show you. See the design. This design is fantastic. Fanta Plus, see. Hmm? Pink is moving one year. That pink I showed you now, we have only We have yellow color, we have uh, lemon, um, the black is finished, and the pink. Okay? This one is not mass product. It's not mass production. You see? If you want to open this bag, if you want to open this bag, you do it like this, like this. Yeah, you see? See, this is like You see this one? It's like a sip, but it's not sip. But before you can open it, you have to draw it like this. Yeah. You see? You see? Let me show you. You see? It's You can actually put a key, all right? Like you want to go out with your, you are not, want to give your bag to somebody for, you know, you want to give your bag to somebody like you don't want that person to open your bag just you know like tó bá fẹ́ jáde tó fẹ́ gbé báàgì fọmọ ọ̀dọ̀ ẹ bírò àwọn ọmọ ọ̀dọ̀ wèrè kan tó bá mi ṣiṣẹ́ ń gbà yẹn tó máa gbé báàgì mi fún àwọn pàtó kókówó mẹ́ kì í ṣe rọ́ o ó ti ṣe bẹ́ẹ̀ ẹ fi kọ́kọ́rọ́ sí báyìí maybe I should even keep one of these so because when I want to even travel it's good it's not the òtìgbà tó bá gbé àwọn ṣeṣe òtìgbà tó bá lọ gbé loose fake àbí tó lọ gbé givenchy fake ṣé o original ni ó ti yé original náà ni o lè fi kọ́kọ́rọ́ sí báyìí handbag tó lè fi kọ́kọ́rọ́ sí ni i'm telling you this is oh i will keep one of this one i will keep one of this one my, for myself like if i'm going out like i want to go and shop and i want to give my bag to somebody i don't trust you want to give your bag to somebody you don't trust those more. ọmọ ọ̀dọ̀ wọ̀nyẹn tó máa ń jalè. sọ́tìyé wàá kàn sípẹ̀ pa báyìí ni wàá fi kọ́kọ́rọ́ tó bá fi kọ́kọ́rọ́ sí báyìí o lè fi kọ́kọ́rọ́ sí bí o dẹ̀ lè fi sísàlẹ̀ just like bíi hand luggage i mean kì í ṣe hand luggage o bíi bí wọ́n ṣe ń bíi luggages yẹn two places you can put key you can put one here or you can put it down here so the your bag will be locked nobody will be able to open this bag by the side if that place is not open if you don't draw this one down see if you don't draw it down it cannot be open So until it's down, you can see, you see, you see, it's a fantastic bag. Call me for this. It's going for a cheap price. We are not going to give you big money like that. I tell you. And security, this door. Ó bá gbọ́ pé ó door. Olele. Dama security. Ọ̀rẹ́. No. Canada security èwo ni Bọ́lá èwo ni kò wá Canada kó máa sọ̀rọ̀ pé Canada is eh, kó máa sọ̀rọ̀ Germany Canada ni wọ́n so. this is Canada we are talking about Canada this is Canada Canada is a super country you <laughs> yes Canada is a super country our country is a super country I came from a I mean I live in a super country SLS country also like my country where I came from also Nigeria also America ooh <laughs> see So call me for this. I'm going to give you a good price, okay? And uh, let me see. Mo mo download mo mo screenshot ọmọ yẹn now. Mo kàn tẹ̀ fẹ́ ní ma. Mo ní báàgì mi tí mo nílé ni ọmọ yìí ń gbé. Mo how much is your bag? This one hey, it's one point five. <laughs> Yeah, Bobrisky nìyẹn o. I sọ fún mi tó ti wọ pínkì báàgì píjọ tó ń trend káàkiri yẹn ń sìn. Ẹnìkan náà tún wà tó máa lóun tán ga náà ibà wọ́n nì àwa la bojú páàgì jẹ́ ni wọ́n ṣe ṣe pé kì í ṣe pa bojú ẹ̀ jẹ́ ṣe mọ̀ kó máa pè fún yín million millions tó bá ṣe gbé jáde kò ní ṣe é lùyàn lórí kò ní ṣe é gbáwọn èèyàn ṣe mọ̀ pé ibà wà ń tajà ní àgbáyàn ó ti eyín we are helping people so out of helping people yẹn yeah, you can also ẹ eh, ti eh, understand. like this place now mi ì lè tàn jẹ mi lè mo báàgì bí part time job ni àtàwọn nǹkan side hustle ṣó ti yé yín side hustle ṣe ti rí iye tí mo fẹ́ tà ń sìn yẹ ti rí ṣe rí price ẹ ti wà ń bẹ àti kó dẹ̀ ṣe ti rí ṣe rí this is also wonderful this also tó bá ní bàtà tó jẹ́ bí school um, um, àwọn web clubs tó fi ń lọ sí office bag you can use this for office that one also you can use it for office Only this one tó bá ń lọ party And tẹ́ like láti máa lọ jẹbọ lọ́jọ́ sátidé Saturday, ó wà ń bed tí ó ti yé bẹ́ẹ̀ yẹn ó wà ń bẹ̀ tí office ni office ó lọ síbi business ẹ láàárọ̀ ọjọ́ monday to friday eléyìí tó bá fẹ́ lọ jẹbọ lọ́jọ́ saturday ó ti yé bẹ́ẹ̀ yẹn ó lè gbé eléyìí eléyìí office ni ṣé o mọ̀ pé tó bá wọ eléyìí náà ní àwọn md àwọn directors ẹ tó ti yé yín ẹ̀hẹ́ wọ́n máa ń gbé lọ sí party tó bá gbé lọ sí office last monday to friday àwọn ìyàwó èèyàn pàtàkì àwọn senator's wife eh, àwọn ọ̀rẹ́ eh, minister's wife wọn àwọn náà ń lò it's good ó ti yé bẹ́ẹ̀. ẹ pè mí mi fi price tó gara sí ó ti yé yín ẹ dẹ̀ mọ̀ pé quality ni ìlú tí ó ti wá kì í ṣe kò ń ṣe quantity ó ti yé yín kò dẹ̀ ní pẹ́ dọ́dọ̀ yín o ẹ rajà ó máa tó one month túmọ̀ kẹ́ tó rí gba ẹ kò sí ní ọ̀rọ̀ títí wa bó ti yé àṣà igù ló máa gbé tó bá gbé pé super igù ló máa gbé ìyẹn mi pé ayára bí àṣà ló máa bá dé kò dìgbà tó bá lọ oṣù kan lọ́nà tó ayé ẹ máa máa wò pé ah, mo fẹ́ hustle mo dẹ̀ fẹ́ rock bag yìí o ah mo ti I can't wait to rock this bag I can't wait to and this one you are not going to get it just just like ọlọ́jà bẹ́ẹ̀ yẹn pé kókó máa wà iṣẹ́ mass production tó kàn máa rí everywhere ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ yẹn irú Bobrisky yẹn mọ̀ pé kò kí wọ́n máa ń fẹ́ ṣàkọ púpọ̀ wọ́n ń fẹ́ lo mask ni bọ́dẹ lọ́wọ́ ṣóun ni àbó nǹkan ó ní ìnáwó àdẹ̀ <laughs> ní fowó láti fún yín à ń sọ fún yín àwọn ó ṣáná wọlé náà wà. Bọ́lá dìde kí ló dé dìde mo ṣe ń rún sí mo ṣe ń sùn yẹn ṣe ni gbogbo ṣe ni gbogbo iṣẹ́ yẹn máa dún ah! dìde gbéralẹ̀ ju gbéralẹ̀ gbéralẹ̀ kó dìde kí ló dé. Ah! Ah! mi ò fẹ́ dánú lé púpọ̀ I don't want to dánú lérú mẹ́fà ni mo ní kó mú wá mẹ́fà náà kò dẹ̀ mú kọjá mẹ́fà to God ṣé mú kọjá mẹ́fà yes one two three four five six seven eight. like we have oh oh baby see we have yellow of this also we have gold see Yeah, I'm cold. Let me open this for you. Look at another design. This is nice. These eh? are nice bags, eh? These are nice bags. Ẹ rajà ká sanwó lé ká wà náà ká ṣe kí ni? Ẹ wú wa lórí Ọlọ́run máa wú ẹ̀yin náà lórí. Ẹ̀dùn wa nú Ọlọ́run máa o. Ẹ múnú wa dùn kínú ẹ̀yin náà ó ti yé you can use this for like cross one cross bag hold on forget it's a quality one eh you see let me stand up and rock it for you to see rock okay See? Oh, oh man. You see? You can rock it like this. Rock it like this. Rock it like this. And then, this one also, ó ní ọwọ́. It's a designer bag, but the brand, eléyìí náà sún lápá. sí kò wọ́n má tijú bó tiẹ̀ wà Facebook fraka So bá rajà lọ́wọ́ mi ẹ̀yin tẹ̀sẹ̀ fẹ́ má address ilé mi for those of you struggling to know the address of my house you buy from me you know when I want to ship it I will ship with my name okay you don't need to struggle some of you want to know the address of my house so that's opportunity for you okay. Some people that time, eh, they want to know the address of my house and they came to patronize me. They came to patronize me and that gives some other opportunity to them to even send a lawyer to sue me, okay? Me ò fẹ́ but you want to know my address of my Canada náà ń She will Ṣé ewèrè kí wèrè ṣe ẹ́? But mi ìgbàdúrà kẹ́ ṣe wèrè mọ́. <clears throat> So, shall we have orange color? This is also good. This is àwọn tó bá láàgì báàgì ńláńlá tó bá ń gbé owó lálá ilé náà ó nẹ́nẹ́ ó nẹ́nẹ́ ah, ọlọ́run àwọn òde ọmọ ilé ìsinmi máa orúkọ rẹ̀ ìsẹ́nà ẹ̀ original one ni search it wàá mọ̀ so <clears throat> this design we have uh, black also you know this one is the same maker manakoho abi okay See, so the same maker when you look at you know what tó bá ti fẹ́ mọ original bag bag to quality apart from those designer ones that brands with with big name big brand check àwọn sip ẹ wallet ẹ finishing ẹ kò ṣe ti yẹ. so mi ìfẹ́ dalé púpọ̀ ẹ bá mi ra ọjà tẹ bá lọ sórí wẹ́bsáìtì wá ń sìn yàn jẹ́ ẹ máa rí bẹ́ẹ̀ yẹn àdè kò sí nǹkan kan nú ẹ ẹ rajà ẹ sanwó ẹ sanwó ẹ sanwó ẹ ṣàkẹyìn lórí wẹ́bsáìtì wa ẹ rajà níbẹ̀ a máa pòsè sí yín ọ́ndà ọ́ndà ìwí kẹ́ máa gba báàgì yín ọlọ́run bẹ́ẹ̀ fẹ́ yaring ló ti yé yín bẹ́ẹ̀ fẹ́ us bó ṣe tẹ̀sẹ̀ gan ankle chain ló ti yé yín ẹ lọ síbẹ̀ máa rẹ̀ ẹ fẹ́ bójú original kì í ṣe ẹ bá wa rajà kò sí mọ́tò náà dẹ̀ ni mo ṣe sọ fún <clears throat> ọmọ tó lúwa fi rẹ̀ mí lẹ́kùn o jésù tó fún mi ayọ̀ mi dé mo ti rọ́mọ kẹ́ mi ìfẹ́ bèrè kíní ni mo eh, kí ni mo fi sọ orúkọ ọ̀gbẹ́ni yẹn níjọ́ yẹn ẹni wíkẹ̀ndì gbogbo èèyàn ti lọ lé náà mo ní pẹ́ ní ọ́fíìsì kí ni mo fi sọ orúkọ ẹ̀ bá mi mú jáde. Hmm. Yeah. Is it? Is that what you're looking for? You are you sure the new one? Yeah, should be which one I wrote as You are the one that stole it? Yes. All right. You know the one I'm talking about? The new one? Okay. I'm fine. How is your family? I'm co ah, our papa is okay. uh, <laughs> yes, um, please send me to your child that you have. Uh, oh, okay. I thought I, mean, I told you I'm going to post them in my platform. Send it in. Okay, cop. Okay, send some. All right, bye. Yeah. Oh, ọ̀la Sunday go ó tún ṣiṣẹ́ lọ́la. Oh. Eh, Canada Food Inspection. Okay, Ottawa names, Ottawa citizens. Okay, yes. I want to read. Canada Food Inspection Agency to test milk after finding of inactivity. virus flu, flu virus in U.S. milk. Eh? Tolu, Tolu, powder milk la mama ra ń sí ó dà pé wọ́n test some virus in um, flu virus in milk wọ́n ní wọ́n discover ẹ̀ ní bóyá ní US ń sìn that's what news ló sọ bẹ́ẹ̀ o Ottawa eh, citizen news Ottawa citizen, ẹ́ eh? Ottawa citizen, in US. Yes, the news, I saw the, you know, the, the, they suggest the news to me. The news flying to my phone now. Canada, Canada food inspection Canada Food Inspection, you know, agency to test milk. They have to test milk because some virus, eh? Inactivist virus, flu virus in US milk. What ti yé? Uh, there's some more tests. This so, eh? Yeah, milk in USA because of the what they find out of recent. Now the Ottawa, they are trying to verify to test every. Whatever happened in Ottawa, it will happen because US is even closer to Quebec than Ottawa. So whatever happened to them, they you know Quebec, I mean US uh, and Canada, whatever flow into US, it, it surely get to Canada. That's certain. Okay, so maybe we are advocate fún making. Uh, eh, abóǹgọ ni ò jẹ́ kó ṣe wàrà tó dáa lẹ́nu jọ́ mẹ́ta àti ẹ̀ ní fresh milk mọ́ èyí tó wà ní mo ti fi wàrà thank God we have powder milk eh? yeah. it's, oh, it's possible mm. anyway so ẹ káàbọ̀ sí bí mo kàn ní pé kí n wo tí picture yẹn you know I showed you that bag yesterday More than move every. fẹ́ fi eh, ọmọ Bobrisky mo fẹ́ fi polówó báàgì mi yìí pé kàn tẹ̀ wá ra báàgì yẹn kàn lè mọ̀ pé màá ní pé how much is your bag my bag cost one point five o lè tó wà rà lọ́wọ́ mi o lè pé lóye tó bá wù ẹ̀ bọ̀ tí a níta fún ẹ lówó tó pọ̀ serious. Wow. This is a real, real miracle in history. A little boy is only one year old and singing so well. Wow, America Got Talent ni yẹn náà sì lè that's good. Àwọn genius nìyẹn, àwọn ọmọ tí tó ń gbé wá látọ̀run abínibí ó yàtọ̀ sí get to Canada. Àwọn genius nìyẹn, àwọn ọmọ tí tó ń gbé wá látọ̀run abínibí ó yàtọ̀ sí get to Canada now let's quickly talk about uh, torí ọ̀rọ̀ owó ọ̀rọ̀ oúnjẹ ẹ fún wa lówó ẹ fún wa lówó ẹ ẹ fún wa lówó ó yá ẹ fún wa lówó yá mo fẹ́ fọyàn mi jó <laughs> pásítọ̀ pítà o ìyá chima ìyá chima náà bọ pítà orin orin àwọn yìí bò orin orin Peter eh, Peter ní bíbélì ni <laughs> Ọlọ́run <laughs> ìgbà election yẹn oríṣiríṣi nǹkan kọ́lọ́run dẹbi wá síbi election tó tó bọ̀ lọ tó wá di ìgbà election yẹn mo ti mọ dáàdì mi náà ni màá tún màá kàfé fún dáàdì mi <laughs> oh my god ẹ jọ̀ọ́ ẹ wá ra mọ́tò ẹ rajà lọ́wọ́ wa ẹ torí ọlọ́run abẹ yìí ni o ọlọ́run jọ má gba ọyọ̀ mi lọ́wọ́ mi ò bọ̀ tí kò yí sí o tí o bá dàgbà ọyọ̀ mi ló máa rí àtàpá mi díẹ̀ díẹ̀ ló máa sọ pé she is big o she is big mo mọ̀ pé mo big sọyọ I am big in the front not too much in the back I am big at the back also <laughs> <laughs> so ẹ bá mi ra ìjà ẹ jọ ẹ dẹ́kun ẹ ṣàánú ayé mi ẹnu wa ò ní gbẹ o omi ò ní tán lẹ́nu wa o ọ̀rọ̀ ò ní tán lẹ́nu wa o ayé wa ò ní bàjẹ́ o ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn wicked souls ẹ bá mi ṣí ẹ ẹ máa ọdún ẹ̀yin èèyàn sìn because of love you are holding me because you know it's a, every every expensive things are not for everybody okay but you tó bá tó bá for everybody because ni ẹ̀rí èrò yẹn ló ti lè rí you know àwọn kan náà tí mo wọ gbé wa múgun rèé tó ti gbé wa ń let's now talk about. Um, tolúwa ni mí oh, every time tolúwa ni mí every time ọmọ tó lọ fún mi oh every time ọmọládé every time <laughs> people say that mo ò sọ̀rọ̀ yìí lórí platform kí n má dárúkọ ọmọ mi àfi tó bá pé ibù kó lọ sí school má dárúkọ ẹ̀ tó ten times lórí ẹ̀ nìkan ló sọ fún mi <laughs> jòwó rẹ̀. <laughs> Ah, my God. I love, I love. For those of you love me, God bless you. Mm-hmm. I know I'm love. I am love. Yes, by God, Papa. Only the enemy just just being crazy. <laughs> we, we try, try, want to bring this girl down. But let God, Almighty God, always by my side. Mighty God always support me. When enemy try to bring me down, God never gree for them ọlọ́run ò gbà fún wọn ẹ wá rajà lọ́wọ́ ká lè sanwó lé etí eyín ah all these beautiful children I wish I could have a baby again honestly I love baby kọ́ lóun ti kú tiẹ̀ fún mi ní ó dẹ̀ ṣì ó dẹ̀ kò dẹ̀ tí ìyá ń sìn ní pé báyìí pé bí ọdún ló mọ̀ kọ́ mo bẹ̀rẹ̀ tí ilẹ̀ kò tí ì ṣe marriage ti pé òyìnbó dọ̀kà rẹ̀ tó náà I need baby <laughs> àwọn olùlẹ̀sẹ̀ yìí ẹsẹ̀ wo lélẹ̀ àwọn ìkúnà wo lélẹ̀. Let's talk about this. Uh, What is the meaning of Iwaka? I don't know, but Shana is offensive, sure. I don't know. Yeah, I don't ń jẹ́ So you're insulting yourself. Hey, let's talk about the What I was saying yesterday about secret enemies, like I face a, secret enemy dealt with me like for like how many years? More than 30 years. Secret enemy. Part of secret enemy are Ogun delays. Secret enemy also dealt with Nigeria, dealt with many countries. A lot of country battle with some problems. They never know the cause of the problem. They look for it up to date, they don't know. Ah, fit as today. God bless you. God bless you. Clap for Peter. Oh, you see, I just even want to sing for you. Peter, oh, Iyachima, Iyachima, love for Peter. Or you will you. Peter, oh iyatima iyatima novo peter oyenye na munyere oyenye na munyere oyenye na munyere osugo osugoromo oyere orin tí àwọn Igbo tán compose fún Peter tó gé etí èèyàn nínú Bíbélì tàbí ṣé ìtóbi tí èyí Jesus Christ When <laughs> I remember some things mo máa god bless you ma god bless you sir god bless you mr peter ah oh god i have to put you in my in my in my diary mm, nothing small i'll be praying for you because you always come on my platform now to give me star the almighty will come to you he will bless you he will support you he will put smile on your face You make he will make you different better than others in your surroundings it's not a cause oh. The Lord will single, one, single you out for miracle. Favor of God will be upon you. The Lord will put smile on your face every time, every day. Kò ní je fún yín, ẹ ṣé. Mi ò mẹ́ni yẹn ṣùgbọ́n Ọlọ́run mọ̀ yín, á dẹ̀ máa bá mi bless yín lágbára Kristi. Á bá mi pọ́n yín lé. Ẹ ṣé go for the star. God bless you. So, money ní máa fẹ́ sọ̀rọ̀ nípa. a ní a fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọ̀tá tí ó ń bá ilé wa fà á a lot of people like the way I, I, I face I go through the torture from the secret enemy for like years like apart from there is a lot of battles that naturally come that you face nínú ayé yìí o But this one is secret enemy. Some people who just want to get you down. Oh, is Isheon. Because the reasons best known to them. And most of the reasons is because of selfishness of their own self. because of the selfishness of their own self. Because of um, maybe the black, I mean, they brainwash them, telling them that you have to pull people down, sacrifice people before you be somebody, you know. And you have to use people's picture. You know that time, yeah? nísìnyí wọ́n go no senior when àwọn èèyàn secret enemy are more they are getting more wiser, more intelligent every day, wọ́n go wire. Want to change it. They change their system now. Before, you know, they just use system to, you know, if people are close to you, you use they use system to just to tamper with their their body. Like anything most of a secret system, a secret enemy. Yeah. A lot of people may not want me to talk about it, but by you talking about some things, you are we actually a lot of people will be out of the scene, out of the problem, and a lot of people also will quit from that evil job. But secret enemy fights some nation as well. A lot of country face a lot of secret enemy. They don't know the cause of the crisis. You see, um, ta ló no mí náà lánàá tó ń sọ̀rọ̀ uh, news. Uh, the scarcity, I say, ah, báwo ni scarcity ṣe wà wọn ò sọ pé scarcity bọ̀ mọ́ wá lórí news wọn ní scarcity èkó wà wàá bòrè lọ́wọ́ ara ẹ̀ ńgbà míì ìdán <clears throat> mọ́níà ẹni yẹn wá bèèrè lọ́mi pé is any scarcity in Canada yẹn àti à <laughs> kò lè ṣẹlẹ̀ o <laughs> ah, scarcity ah no it can be expensive the litre can the the can I, I mean add more to the price but there cannot be scarcity because of provision. There's some things they make provision. They cannot be scarcity because if there is scarcity, like people don't go to work, a lot of economy will shut down, will spoil. And that's why a lot of things are also economy are getting affecting some economy, our system at times. You know, people don't know. When you láàrin ọdún méjì, wà dédé sọ pé epo òun, àkọ́ndédé wé epo tì. Hmm, no láàrin ọdún kan bí oṣù kan àdédé wépo tì tó bá tún ti bí six months àbí two months later á tún wà tó bá tún yá á tún wépo tì people are secret enemy are fighting this country i don't think bóyá wọ́n ní epo but the epo ò lè scarce kò lè scarce wọ́n lè fi epo sí ẹ rí i pé mo sọ ní àtijọ́ yìí pé I don't even know, Munia. I'm not going to go to for that uh, what they call it. I'm not going to to do that uh, uber something o oh. eh, nǹkan tó fún mínísítà o ẹ ṣe o wọ́n tó fún mínísítà sí ẹ tó fún mi dáadáa ah god bless you mr peter náà ni o dílàjà ayé náà ni god bless you ẹ ṣe so mo wá ní ẹni ẹni pé ṣé epo wọn ní mímú ní kò lè wọn o wọn ò ní rí epo wọ mọ́tò lọ bí iṣẹ́ kò lè wọ́n hmm. thank you god bless you mo ṣe ń gbàdúrà fún yín lọ ẹ ṣe gan ni mo ní kò lè wọ́n o pé epo ò lè wọ́n rárá o because kí ni wọ́n fẹ́ fi kún àwọn èèyàn fẹ́ lọ bí iṣẹ́ àbí wọ́n fẹ́ lọ sí ibi tó máa ti ṣe tí wọ́n máa ti san kí wọ́n tó pé majority nǹkan tí àwọn ìlú ìtàn fi ń rí owó òun náà ni tí àwọn èèyàn bá ṣiṣẹ́ tax wọn náà fi ń rí owó àtàwọn nǹkan téèyàn bá ṣe ni wọn náà then gbà náà ṣe máa ṣe pé àwọn kan máa wà wọn ò nílé lọ bí iṣẹ́ a lot of trouble máa wà mo ní kò ní possible ah, ó ní kò sépo irú gbogbo kò sépo tí ó yẹ pé adẹ ó dẹ̀ ká lépo ó yẹ ká lépo kò yẹ kí ọdún kan wà àbí oye kan wà kí epo má sí ní kọ́ máa sọ pé epo scarce ní orílẹ̀-èdè wa because ṣéèyàn lè máa gbé ní means of plenty kó máa jẹ kò sí ó possible tí ọ̀tá bá wà tó bá ń fight ayé ènìyàn secret enemy bá wà láti destroy whatever um, testimony tó fẹ́ ní is possible okay secret enemy are dangerous enemies mo sọ lánàá they do fight with families àwọn ni lára wọn náà pè ní ogun ìdílé àǹfọ̀nìtì ni pé the secret enemy at times look gentle. They can even see you and be the one to shake you first. They can even sit by your side. They can even kiss you. They can even at times want to lè fẹ́ offer ẹ ní nǹkan kan àbí kó tún fẹ́ for you to know that for you to feel pé ah Any more trust ẹ kò sí nǹkan kan tó lè ṣe fún secret enemy they are difficult to fight because even when they are telling you "Pay, this is your enemy you find it difficult to believe secret enemy hmm. may God Almighty God save us from them may Almighty save our nation from the secret enemy. now let me jẹ́ kí n fi kankan ṣe sample fún yín. ṣẹ́rí ẹ̀yà mi ní ojú ẹ̀yà mi ẹ̀jẹ̀ fún mi pádùn mi mi ni mo fẹ́ gbé kúrò mo fẹ́ fi wò láyé láti ní. ṣẹ́rí. Son. according to this surface, this is not first time. I posted this video before, like two years ago, when the old government, according to history, they said they retired those one, the bandits who retired. It's on the news, it's not a thing, that it's everywhere. I just pick it and I purposely pick it. You can see I didn't edit it properly. So it cannot generate kobo for me. Okay, it doesn't generate kobo. But I purposely and deliberately um, posted it with the the the people who have it at their current. So you can see their name, you know. I do things purposely at times because when you just post some news at times when you don't copy it, like I share some news, I share it. I share some page at times to my page. I don't want to put it away or I don't want to edit it for security purpose, for future purpose. Although man jẹ́ kó it's like mo ń polówó àwọn pages yẹn ni lọ́fẹ̀ẹ́. But kò má tà níbi tí má ibi máa dé ibi máa dé máa dé o báyé ń gbógun bẹ́nìyàn bá halẹ̀ o ibi máa dé máa dé o láàyè. Only the enemy ẹ má tí sá lọ only the enemy can do this enemy of a nation can do this to a nation Only the enemy of a nation can do this to a nation. But I don't want to talk about it. No. Kí ló tẹ̀ flag, kí ló tẹ̀ ń lọ. Mo máa ìsọ story fún yín. Secret enemy. Mm. When I remember evil and our enemy, secret enemy have done to me, to my daughter, and what they have done to people also when you listen to some story wọ́n máa wò pé à ah, She kí ni mò ń people are just mean and wicked. And now sorry for the police of Nigeria. When I check, I share some things. Kí n ṣe gbogbo nǹkan police station máa ń ṣe ẹ̀wọ̀ àwọn ọlọ́pàá But some I share it like this because I know my platform is an international platform that uh, Canada platform here. Other people see look at it and they I'm just like one lady. It will be easy for some people to to glance through to to understand it through my platform. Àwọn firearms tí mo ṣe kan. Hmm, On firearms nígbà tí àwọn èèyàn báyìí tó bá wà ní custom báwo ni àwọn firearms wọ́n rí nàìjíríà tí wọ́n kó wọlé both left right and front and back yẹn wọn ò fi ọkọ̀ ojú omi náà fi ń kó wọlé ọkọ̀ ojú omi yes bírú àwọn ọkọ̀ tán bá lọ ra nǹkan ní ìlú bòmíì yẹn tán náà tán kágò ọkọ̀ ojú omi náà fi ń kó majority of them wọlé tí wọ́n bá fi irú èèyàn bẹ́yẹn ṣe ẹ mọye star ẹni tí ò yẹ kó ní kò yẹ kó ní kò yẹ kó ní okùn méjì wọ́n to okùn báyìí sí lápá ẹ̀ ní. ó ti pẹ́ tó ti kí fídíò yẹn kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ wá ẹ mọ̀ pé ìjọba igun kò mẹ́rìntì ò kò sọ̀p bíi tí àwọn nǹkan bá sọ̀p sọ̀p sọ̀p ní tó bá wá sórí mídíà old one ló ti ṣẹlẹ̀ kò sọ púpọ̀ nígbà yẹn a lot of things happen a lot of story a lot of things like that you know but tí àwọn ilé ìbá jẹ́ custom this confusion is it doesn't know anything about nǹkan tó ń fún bọ́n ṣe ń ṣe fáwọn èèyàn gan náà nìyẹn lórí media ń bí people who don't have brain who don't understand what they are even doing wọ́n máa to ráǹkì sápá wọn báyìí ni wọ́n máa fi pé hmm, àwọn làwọn ní ìmọ̀ àti òye sọ fún mi ibi tí àwọn ilé bá ti jẹ tó jẹ kọsítọọmù ọ̀gá tún ni wọ́n lè lọ fi ṣe kọńtrólà bì kan sí tí ó bá ti jẹ kọńtrólà níbì kan tó dẹ̀ pẹ́ ní tó ń sọ pé ó ti rìtáyà láwọn ibì kan burúkú burúkú mi ìfẹ́ dárúkọ ẹ̀ tó wá fi sí tó ní kó máa ṣe kọ́sítọ́mù báwọn ẹkàn sọ fún mi bí wọn ṣe ní kò bọ̀ wọlé báwo ni ìbọn tí wọ́n rí táwọn ọlọ́pàá nàìjíríà tó ń rí yẹn tí wọ́n ṣe ní rí wọn púpọ̀ tẹ bá wá rí àwọn yúùtù wa tí wọ́n bá kúkú mú wọn pé wọ́n kó mọ́tò rẹpẹtẹ síta wọ́n ṣe cyber fraud wọ́n ṣe kíríkọ fraud wọ́n tó mú wọn pé wọ́n pààyàn fraud àti crime ṣáni. that secret enemy is at work. tẹ bá tí wọ́n sọ àwọn tí wọ́n sọ tí tí àwọn ìjọba ń ṣe iṣẹ́ nípa wọn yìí àwọn àwọn kan náà tún wà tẹ pé spiritually làwọn tún operate wickedness pọ̀ gan ní orílẹ̀-èdè nsìn especially in our nation don't let anybody deceive you pé kò sí wickedness anybody bá sọ pé ẹ̀ ń sọ burúkú pa orílẹ̀-èdè wa ò ń sọ burúkú pa orílẹ̀-èdè wa irọ́ mà ni wọ́n má kàn fẹ́ kó má sọ nǹkan tó máa anyway ṣá kíní yìí ó ń skip ó ń skip kí ló dé tẹ tó ń flag mi ẹ tó ń flag ẹ kí ló dé tẹ ń flag ẹ <laughs> okay why tẹ fi ń flag page yìí. secret enemy. Hmm. mo sọ story kan ní àná. ẹ jọ ẹ jẹ́ képo wálẹ̀ o ẹ bá wọn gbépo wálẹ̀ wọlé epo wọn wọn ní epo dẹ̀ tí wọn scarcity wọn àṣẹ bí mo wá sọ fẹ́ nìyẹn pé à ṣe bí wọ́n ti Dangote refinery wọn ló ti ń supply eh, oil iye pàlẹ́ kínní kan per vessel every every day wọ́n sọ wọ́n ní kò tí ì sí nǹkan tó ń ṣẹlẹ̀ pé iléeṣẹ́ yóò ti ń function I don't know how true it is maybe true or false but nǹkan tá a máa ń gbọ́ nínú news náà ni pé wọ́n ní rìfánárì wa ti ń ṣiṣẹ́ kí ló dé tó tún máa sọ pé epo scarcity wẹ́ ó yẹ ọlọ́run ọlọ́run á bá wa ràn wọ́n lọ́wọ́ á bá wa torílẹ̀-èdè wa ṣe á bá wa ṣe ogun àwọn secret enemy of our nation àwọn secret enemy but let us not go too far let's talk about the the one that because experience is the better teacher i look i listened to one program yesterday I was like I, I cry bí mo ṣe wo program yẹn tán ó strike mind mi pé ah all these things náà tí ó ṣẹlẹ̀ sẹ́ni yìí hmm, oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ sáwọn èèyàn àwọn èèyàn àwọn èèyàn tọ́jú èèyàn tó máa fẹ́ tọ́jú tó when it comes to àwọn èèyàn ń tọ́jú èèyàn gan wickedness rampant gan ní orílẹ̀-èdè wa àwọn èèyàn dẹ̀ ń tọ́jú èèyàn àwọn ẹlòmíì tó dẹ̀ mọ àwọn tó ń tọ́jọ yẹn náà to even support some people it's not good o it's not good to put people in agony okay torí ó máa ń jẹ́ kí ọlọ́run kó kó fi ara kan kó máa fi ara ní orílẹ̀-èdè ṣé mo pé ìnira tí orílẹ̀-èdè bá ní nígbà mìíràn kò ń ṣe gbogbo àwọn ará orílẹ̀-èdè yẹn ló fà á some certain people have caused it eh, maybe spiritually or physically and gbogbo ìgbà tí wàhálà yẹn bá dẹ̀ wà gbogbo àwọn tó wà lórílẹ̀-èdè ló máa fara kù kí lẹ́yìn gbogbo ẹni tó wà lórílẹ̀‐èdè ló kọ́ sí problem yẹn torí bẹ́ẹ̀ tára eléyìí bá ti ń jẹ kòkòrò tí ò dáa ẹ jẹ́ ká kọ́ṣọ̀nù wọn téèyàn bá ti bí ọmọ kó kìlọ̀ fún ọ kó kọ́ ọmọ ẹ̀ kó ba lè fún orílẹ̀‐èdè ní ìsinmi kò ṣe àwa nìkan lọ́wọ́ ní kọ́ ọmọ rẹ̀ kó ba lè fún ọ ní ìsinmi kó ba lè fún orílẹ̀‐èdè ní ìsinmi torí àwọn kan tó ń ba orílẹ̀‐èdè jẹ́ àbáwọn tó jẹ́ nǹkan burúkú fún orílẹ̀‐èdè kì í ṣe ìyá àti bàbá wọn nìkan ni wọn fún ní ìsinmi mọ́ wọn fún the whole nation ní ìsinmi mọ́ so kọ́ ọmọ rẹ kó ba lè fún ọ ní ìsinmi. so bí story tí mo sọ lánàá mi ò gbójú mi sọ mi ò gbójú mi jáde sọ. ohun mi ti gbàdúrà heavenly father Eternal rock of ages pọlápọlá ṣadé say thank you i worship you lord because you are god. Nobody like you from east to not north to south that do So tell me glorified forever in Jesus' name. Nothing I can do without prayer. I say thank you once again. Olúwa ẹ ṣé olùgbàlà ẹ ṣé olùgbèjà ẹ ṣé ayérayé ẹ ṣé ẹlẹ́rìí ẹ ṣé ọba títí ayérayé ẹ bàbá mo yìn ín lógo ṣe yín lọ́ba lájọ ẹ gan ni o olówó orí wa bàbá àrà tó mọyì ọmọ rẹ̀ abiyamọ lọ́jọ́ ìpọ́njú lọ́jọ́ ìjà lọ́jọ́ ìṣòro ẹ ọlọ́run wa ẹ ẹlẹ́dàá wa àṣẹ̀dá ẹ gan ni I now cover myself, blood of Jesus. Forgive us all our sin. Fill us with your presence. Speak through my mouth. Direct this church. Teach me what to say and what I'm about to say. Let people understand it. Let there be solution in our nation. Oh Lord, let there be peace in the name of Jesus. Father, bless all our children. We shall not lose children. We shall not lose our children. We shall increase in the name of the Father, the Son, and the Holy Spirit. Lord, please put smile on our face Oh Lord, help us. All the people you have been using to help us in one way or the other. Please, Lord, help them, O oh, Lord. Strengthen them, O oh, Lord. Strengthen our nation. Love us more. In the name of the Father, all our leaders. Father, hmm, they are great men of God and women of God. Those people in power that want this system, that care for people, that want the country to be okay, that want everybody to be protected. They are doing great work, Father. Protect all of us, protect them as well, protect their children, protect their family. In the mighty name of Jesus, create your fear in their heart continuously. Father, continue to support them in the mighty name of Jesus Christ. I pray for peace all over the world. It's worth north, and south. Let there be peace, O Lord, for those who have lost their parents. Lord, that are crying right now, pray, Lord, that you comfort them in the name of Jesus Christ. Those who are in, those in pains, Father, heal them. Father, Lord, those who are sick, Father, heal them. Those who are frustrated, Father Lord, restore back to them whatever they have lost that cause frustration in their system, in their life. Those who have lost hope, I pray, Lord, that you restore back to them the hope. Let the hope that have been lost restore. And those wicked souls that always love to haunt people, pretend to be a good people in our system that are actually evil, continue to expose them, mighty God. Expose them, O Lord, in the mighty name of Jesus Christ. Lord, strengthen our leader. Bless our country. In the mighty name of Jesus. Thank you, Father, because we answer prayer and worship you, Lord. Olúwa ṣe olùgbàlà ṣe. Hmm. Yékété po sakapaya. Nagabo so kateba yederi. Madabo so kayaba santayaba. Negere bo so kadaba. I pray, Lord. Hmm. Hmm. Hmm. Hmm. Thank you, Father, because you answer prayer. Ó ti yé ọ ọba tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo ẹni tẹ́ bá fẹ́ kí ìlú tó rẹ̀ mú kí ọba rẹ̀ kó jẹ bẹ́ẹ̀ ni irú ènìyàn tó bá wà ní ìlú náà ni a máa ń yàn fún un maria hmm, boso kayaba thank you father we worship you lord because you are god olúwa jọ̀ọ́ má ṣe mí ní ènìyàn búburú mo kọ̀ láti jókòó sí àgọ́ àwọn ènìyàn búburú olúwa ṣe àánú fún mi ṣàánú fún àwọn tó fún mi ṣàánú fún ilé mi ṣàánú fún wa bàbá ṣàánú fún wa olúwa ṣàánú fún wa ayé ṣàánú fún wa ọmọ àwọn aṣàánú fún wa olúwa olúwa aṣàánú fún wa ọba lánà aṣàánú fún wa ọba lẹ́nu aṣàánú fún wa aṣàánú fún orílẹ̀-èdè wa aṣàánú fún wa àwọn wa dọwọ́ rẹ olúwa dáàbòbò wọn olúwa aṣàánú fún wa olúwa aṣàánú fún wa àwọn olórí wa dọwọ́ rẹ báwa dì wọ́n mú àwọn alágbára àwọn ènìyàn tó fẹ́ kó lẹ́ẹ̀dẹ̀ nàìjíríà náà dára tó fẹ́ kó lẹ́ẹ̀dẹ̀ Canada dára tó fẹ́ ka ayé àwọn ènìyàn dára tó ń ṣiṣẹ́ ribiribi wàá dúró tì wọ́n lórúkọ jésù gbọ́ ìwọ ìṣẹ̀dá tèmi tó pé mo gbàdúrà fún yẹn lónìí orí mi kò ní gbàbọ̀dé orí àwọn ọmọ mi ò ní gbàbọ̀dé bí ò ní bá mi lórúkọ jésù orí mi ò ní gbàbọ̀dé orí mi ò ní gbàbọ̀dé orí àwọn mi ò ní gbàbọ̀dé àwọn olólùfẹ́ mi ẹgbọ́rọ̀ olùwà gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa fún mi orí yín ò ní gbàbọ̀dé lórúkọ Jésù gbogbo olólùfẹ́ mi ẹnìkan tó wá síbí yẹn Mr. Peter, I don't know you, but God knows you. I pray for the fear of God in your heart. For you to give Mr. I pray, Lord, that you, Lord, please, let this man fear you. Let this man serve you. Let this man Not those people carry Bible or carry Quran alone that is working for you. Father Lord, let these people, let this person fear you and let him do your will in the mighty name of Jesus Christ. Ẹnikẹ́ni tí bá sọ̀rọ̀ fún mi ò fẹ́ kó dẹni ègún. Àdúrà tí bá gbà fún mi ò fẹ́ kó di ègún lórí wọn lórúkọ Jésù. Mi ò fẹ́ kó ṣìṣe nítorí pé mm, Lord please Ọlọ́run gbàkóso ayé wọn Ọlọ́run gbàkóso ayé wọn Ọlọ́run gbàkóso ayé wọn. You say in your word that those who bless me shall be blessed. Father, please bless those who are blessing me. Those who have in the mind again to bless me, to bless my children, to bless I mean to bless my daughter. Father, please bless them. In the mighty name of Jesus Christ. I pray, I'm praying secretly, openly for my nation, for people. Father, Lord, you shall not cast me out. Orí mi ò ní me. tèmi ò ní ṣòro ṣe fún Thank you because you always answer prayer. We worship you, Lord, because you are God. In Jesus' powerful name I pray. Ọlọ́run ṣe.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 tí n bá sunkún nígbà mìíràn tí n bá rántí àwọn nǹkan táwọn yẹn ṣe tí n bá tí omi bá jáde lójú mi kò ń ṣe nípa ti ara tèmi nìkan màá kàn máa wo pain sí àwọn èèyàn ńlá kọjá láti ọwọ́ àwọn ènìyàn àwọn ènìyàn ẹ wọ́n burú gan-an fúnítì ni pé tí èèyàn bá tún wá jẹ́ kírímínà tó wá faṣọ aṣọ tó lọ fi aṣọ àwọn tí ò ń ṣe kírímínà tó lọ fi bora is dangerous. sórí nǹkan tí mo sọ ní àná nǹkan tó wà touching tí mo ló dùn mí jù tó dùn mí gan. ìgbà tí mi mọ̀ pé àwọn ẹni yìí ẹni tí mo sọ lánàá àwọn èèyàn míì wọ́n máa sọ fún mi pé kí n máa wọn ò ní fẹ́ kí n sọ ọ kí n dárúkọ ẹni yẹn mọ́. Hmm. years ni wọ́n fi dí pẹ̀lú mi kò ń ṣe pé wọ́n ọ̀rọ̀ tí mo ń sọ ń sìn mi ò tí ì sọ pé six years lórí mídíà yìí ọ̀rọ̀ tiwọn ọdún tí wọ́n fi dì pẹ̀lú mi is a donkey years. ìyẹn mi pé people don't want me to talk they just want me to, they want me to be to be quiet. ṣé mo pé gbogbo sóyè tí mo sọ lánàá yẹn majority of them tí mo dárúkọ yẹn irú prince tí mo fi ṣe sample tí mo sọ bá mi ó wà láyé ó dẹ̀ ti níyàwó tí ó ní ìṣe ó wà ní nàìjíríà ìṣe òun sàn mẹyẹ ìkó tó ṣe fún mi táwọn èèyàn máa máa tájẹ̀ tó mọ kékeré àwọn èèyàn wicked gan o. nínú ṣọ́ọ̀ṣì ní South Africa wọ́n ṣèkan pásítọ̀ yẹn lára àwọn tó ń ṣe ìkà yìí ilé mi tí wọ́n sọ pé wọ́n fẹ́ obtain yẹn wọ́n ti plant èèyàn kan síbẹ̀ up to date àwọn èèyàn tó ń gbénu ilé mi they have been planted by different people. èyí tí ó plant èyí tó lọ pásítọ̀ kan tó lọ orúkọ eh, olórin gospel singer ni gospel singer tó lọ kúrò nílé mi bàtọ́ máa kúrò nílé mi ó ba gbogbo ẹ̀ jẹ́ ó take picture lẹ́yìn ó fi wọ̀n gospel singer yẹn kọ́ ti kọ n'inu lee e ma ko danu kí ló dé ọmọlára ọmọ tó lọ́wọ́ fẹ́rẹ̀ lẹ́kún this pen wo any pen that is not writing let's be throwing them away it's not good it's not a good symbol I don't like it ṣé o ti gbọ́ àwọn pen tí o bá ti kọ nínú máàkù sínú pan. it's not a pen it's a pencil I told you I was going to tell you. okay fún mi. sorry. Oh. it's not a pen but it's a broken pencil. wọ́n plant àwọn èèyàn sí inú ilé mi èyí tó dùn mí ni tí wọ́n máa wọ́n ṣe àwọn nǹkan tó ń ṣe fún ọmọ mi ọlọ́run jọ fún mi lẹ́mìí gbọ́n àtàlàfíà o. Hmm. má yọ àyè mi kó ń la yọ ọmọ mi báyìí o. people wicked i'm telling you this so wọ́n come kó Hey, àwọn I wọ́n to me. ẹ̀ báyìí wọ́n máa rò bóyá ṣe ni wọ́n fẹ́ darí ẹ̀ dáadáa wọ́n ní kankan wọ́n rí lè ń darí ẹ̀ wọ́n máa ṣe pé wọ́n máa rè ẹ̀ wọ́n máa darí ẹ̀ wọ́n máa darí ẹ̀ wọ́n máa darí ẹ̀ báyìí wọ́n fẹ́ darí ẹ̀ sí ibi tí ọwọ́ wọ́n ti place àwọn èèyàn láti finish ẹ̀ up in fact God is good to me. wọ́n ní kí wọ́n máa fẹjọ́ mi sùn wọ́n pé rántí ní South Africa mo ti sọ̀rọ̀ ọ̀run rántí rí order from above ni above you know ni àná òjò a lot of people be mad when I mention his name And tó bá mad go lọ kú. Yes. Wọ́n trouble mi. Igbogbo àti tó dẹ̀ máa ń trouble mi ẹ̀ àti níwèé o. Kò sẹ́ni kankan tó níwèé nínú wa. wọ́n tọ́bù mi ní ọjọ́ kan wọ́n ní wọ́n máa lọ fi scorpion gbé mi mi ì jalè o mi ì wọ́n lówó o òru ọjọ́ yẹn bí tí ọlọ́run fẹ́ràn mi dé wọ́n náà máa rán scorpion wọ́n ní mẹ́mbà ṣọ́ọ̀ṣì kan tó ń ṣẹ̀ṣẹ̀ rí tó fẹ́ ọmọ South Africa ọmọ South Africa tó fẹ́ yẹn ẹ̀gbọ́n ọmọ South Africa yẹn tó fẹ́ yẹn ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ yẹn ó wá jẹ́ oúnjẹ wà lára àwọn scorpion àwọn scorpion ni àwọn ó dàgbé kan sọ pé èèyàn ṣe ní FBI àwọn FBI ṣé ti yẹ àwọn scorpion yẹn wọ́n máa ń lọ wọ́n máa wọ dúdú dúdú báyìí nígbà yẹn ní South Africa ó lò máa pè é pásọ ṣọ́ọ̀ṣì Ọlọ́run máa pè é torí àwọn wèrè yìí Ọlọ́run dáríjì mi kì í ṣe gbogbo wọn o àánú òjò yẹn connection ló máa ń wá àjàjà ìgbà tó jẹ́ number three ní tó fi ṣe international I mean eh, missionary officer missionary torí òun ló máa post àwọn pásọ káàkiri all over the world pásọ tó wà lamẹ́ríkà tó wà ní Canada tó wà ní UK tó wà ní South Africa tó wà káàkiri all over tó wà láfíríkà tó wà nírò òun ló máa ń post wọn so he has power and nínú church wọn yẹn kedere lot of people ló máa wá ọlọ́pàá máa wá so they will honour them a lot of they actually they've captured a lot of people wọ́n ti wicked person bá jẹ pastor hmm? ikú máa pọ̀ náà kì í ṣe àwọn president nìkan ni tí wọ́n bá ní tèmi bá fẹ́ kí ìlú tó máa mú kọ́ bàrẹ́ jẹ tí wicked person máa jẹ pásítọ̀ èèyàn ikú máa pọ̀ nílùú torí pé aṣọ pásítọ̀ ni aṣọ ọlọ́run ló fi bora ṣùgbọ́n èṣù ló wà nínú ẹ̀ wọ́n ní kán fi scorpion wá gbé mi bàbá ọmọ mi lọ́sẹ̀ ní kán wá gbé tó dẹ̀ ti gbé wọ́n ti mọ̀ pé àwọn trouble kò ṣe nǹkan kan fún wọn kí ló ṣe a wá sí ṣọ́ọ̀ṣì yẹn mọ́ bá a dẹ̀ ṣe wà nínú ṣọ́ọ̀ṣì wọ́n ń trọ́bù wa ni wọ́n ń tọ́jọ̀ wa wàá máa gbọ́ pé ẹlòmíì sọ pé òun ò mu gbó rí òun mu sìgá rí èṣù tó wà nínú ẹ̀ ó mu gbó ó mu sìgá ó mu heroin ó mu kò sí nǹkan tí ò kí mu kò sí gbó àtò gògóró tí èṣù tó wà nínú ẹlòmíì kò kí mu bọ̀ fisikálì báyìí kò mu gbó rí kò mu sìgá rí kò mu ẹni tì rí ló ti yé bọ̀ tí èṣù tó wà nínú ẹni tó ń gbé náà oríṣiríṣi ló mu lọ́sàn-án àtòrò wọ́n ṣàní kí wọ́n wá mu wọ́n ṣàfi kíní náà jẹ kí ni nǹkan tó ní kí ló ṣẹlẹ̀ ǹjẹ́ mo pé being an accountant tába ti réyàn bá a máa sọ fún accountant ni wa lè bá yín búùkù kíní kan bọ́lẹ̀ tí ń ṣe nǹkan kan bẹ́ẹ̀ ẹni wa lóun ní company ó ní security company ó ní àwa ni ó ní òun dẹ̀ ti ní àkátà tó ń gbé fún pé kò ṣe la wá lóun máa bá wọn ṣe pé kọ́ kò ní sí problem pé everything dẹ̀ wà òkè yẹ mọ̀ pé accountant ni ìsè máa ní ó mọ nǹkan tó ń ṣe kíkan ṣe pé ẹnìkan kàn lọ ẹ ti ọ̀n sàn ó wá ní òun máa bá wọn ṣe kí n ṣe pé wọ́n sanwó fún wọn sanwó fún ó kàn gbà lọ́wọ́ wọn ó bẹ̀rẹ̀ sí lọ prepare gbogbo ẹ̀mọ́ kọ́kọ́ máa lọ prepare gbogbo sleep tó kù fún àmọ́ nǹkan bó ṣe máa ṣe ti understand sleep yẹn ti pọ̀ torí láti ọdún tó ti yẹ kó ṣe kò ṣe é àwa lọ ó lọ ṣàkó lọ prepare ìgbà tó ń gbé kiri yẹn fún ibi tá a wà yẹn wọ́n wá ní kó máa tọ́jọ́ wa rántí tí n bá rí wọn ń sìn ọlọ́run jọ o ṣàfùnmi lẹ́mìí sùúrù o ẹlòmíì wá ti fọ́ ilé wá ti fọ́ ilé títí wọn kàn máa lẹ́yìn wọn kò rí pé yàn ìyàwó lé gáàsì ni ọlọ́run irú àwọn rántí tí mo rí yẹn ìgbà míì tí n bá rí wọn báyìí tí máa fi máa jáde láti máa sọ̀rọ̀ yẹn á dà pé kí n rí wọn fèsò kí n dẹ̀ fọ́ wọn létí kó dẹ̀ dìjà ká lọ́wọ́ rò ní station ẹ ti understand because they are criminals and majority of them don't want to turn to criminal book tó bá ti tí ẹnìkan tí ọ̀pọ̀lọpọ̀ bá ti kó sí abẹ́ criminal kan criminal yẹn tí wọn dẹ̀ mọ̀ pé criminal ni he will initiate them systematically all of them with auto criminal. àwa n tó fà á tí ó ṣẹlẹ̀ n tó ṣẹlẹ̀ mú sọ yẹn wọn ò kó fún àbọ̀tí àṣà ni wọn náà máa bá wọn pìpì ẹ̀ pé tán bá dẹ̀ ti because one returns to magba. We pé tó bá ti wọ́n gbà yá àti ní choice àmọ́ nìkan tó bá ti wọ́n wá fún wa à ní charge a máa ṣiṣẹ́ bí ẹrú a máa ṣiṣẹ́ bí ẹrú a máa jẹjẹ rírí because we just believe that <laughs> bá ṣe ṣe nìyẹn a bá ń bá ṣe lọ àwa wa ti submit bá ṣe submit ẹ mọ̀ ń pẹ́ ń gbà yẹn àti ẹ̀ tí wà ní connection ọlọ́run ò tí connect wa bọ̀ tí ó mọṣẹ́ yẹn awádìí ní ọjọ́ náà tí tọ́ṣọ̀ wa pọ̀ tó bá ti dé ṣọ́ọ̀ṣì báyìí ó máa máa tọ́ṣọ̀ bàbá ọmọ mi ni tọ́ṣọ̀ mi bú mi àjàjàgbà tí ọkùnrin kan tó wá toast mi tí mo tún lọ sọ fún pé àìpásọ ẹ wo orú àrífín tí mo rí o tó bá dá mi lóhùn báyìí pé ẹ̀yin gan tẹ́sẹ́ pé ẹ̀ lè ẹ̀ lè ṣe kìnnà àwọn ẹlòmíì àwọn tí àwọn máma láwọn kan níyàwó púpọ̀ wọ́n dẹ̀ lè tọ́ wọn ìwọ tó lè tọ́ wọn tó lẹ́yọ kankan tó lè tọ́jú ẹ̀ ó ṣàṣọ̀rọ̀ yẹn jáde ẹ̀mọ́ pé mo sọ wọ́n máa máa tọ́jọ̀ ọ̀gbẹ́ni yẹn tọ́jọ̀ mi ò tọ́jọ̀ ẹni yẹn tọ́jọ̀ mi ò tọ́jọ̀ ẹ tọ́nu sáà àwa ni jẹ́ ajókòó sílé àwa ni èmi ò lọ́bẹ̀ yẹn mọ́ ní ìlọ́ chọ́ọ̀chì yẹn mọ́ we be praying wá lókè. Okay bó ṣe wá rí pé kò lọ ṣọ́ọ̀ṣì bó ṣe ní tá a bá ti wá ṣọ́ọ̀ṣì kiri kan kiri kan gbogbo ẹnìkan tó gbéṣẹ́ fún yín yẹn kẹ́ gbéṣẹ́ fún yẹn wá ní ẹ̀yin náà ni ọwọ́ yín ló wà àgbà tó ń bá yín pìpẹ́ kì í ṣe pé bóyá òun mọ òun ti bá yín pìpẹ́ òun dẹ̀ ti kó gbogbo slip fún wọn ṣé ti yẹyin tẹ́ bá ti pìpẹ́ tán slip wọn wàá kó padà fún wọn ó ti kó slip fún wọn tán bá dẹ̀ máa sanwó fún ọ̀dọ̀ ẹ̀ náà máa sanwó sí so kí wá ni tó bá dẹ̀ wù tó bá san owó tí ò bá san fún ọba fún wa kò sí nǹkan kan kò fún wa lówó náà ńgbà tó ń sanwó fún gbà yẹn lọ́hùn o ló wá ní ọ̀la ó ṣàbẹ̀ sí halẹ̀ ìyẹn ṣà ń sọ sàṣàṣà lẹ́mọ́ máa sọ fún wa o ẹ ló sà ẹni tó ń ṣe sà fún yẹn náà kì í ṣe pé ó ṣe gbẹ́ o kì í ṣe pé jùlọ o ọbọ̀ ọmọ mi yẹn ah anyway ó ṣàwá ó wá sọ fún wa oúnjẹ ó wá bẹ̀rẹ̀ sí alẹ̀ mọ́ wa pé òun máa pe immigration òun máa lọ pe ẹ̀kọ́ scorpion ni kó wá gbé gbé ní àárọ̀ ọjọ́ kejì ìyẹn ni ó ti kó kinní fún wọn pé wọ́n dẹ̀ ti ó wá ní kó lọ sọ fún wọn ní SARS náà pé bẹ̀ láti South Africa ẹ̀ eh, kinní kan revenue ṣe ti yẹ yín mẹ́rin S A kíní kan ṣá ni mi rántí kíní ẹ̀ ló ń jábọ̀ pé tá a bá fẹ́ lọ máa sọ pé à ń lọ sí sars nígbà yẹn nígbà la fi sàṣọ mi lọ tí mo mi ò bí kọ́sí mi ṣe yẹn. so ó wá ní kó lọ sọ fún wọn ní sars pé kán cancel kíní yẹn àdẹ ní connection kankan nígbà yẹn a kan máa lọ submit ni tó má dẹ̀ ti capture ọjọ́ tó mọ máa san nígbà yẹn náà máa san pé à nílé a ti submit ẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì àti bá wọn ṣe èkìtì ẹ̀yẹ pé ó ń san fún wa ń o ó ní tàbá ti lè ṣe wọ́n máa lọ pé sars ni wọ́n máa gbé wọ́n wá fi tí wọ́n dẹ̀ ti máa pa àníwèé wọ́n máa fi ọlọ́pàá yẹn halẹ̀ mọ́ wa kì í ṣe pa commit offence kankan ẹni ayẹ wa ń já níjọ ìmú wa di ọwọ́ ẹ̀ mú kì í má dọ̀wọ́ ẹ̀ mọ́ mọ́ ọlọ́run ẹ ṣé wọ́n á jẹ́wọ́ ẹ̀ mọ́ má fi mi ṣó lóore o má dẹ̀ ló dá wọn anybody tọ́lọ́n bá dẹ̀ gbà ẹ́ tán má wò pé ó ti gbà mẹ́ mo lè ṣe nǹkan tó bá wù mí ọ̀pá bídà sọ bí dire a tún máa sọ ire dibi ọlọ́run ò ní sọ ire mi dibi mọ́ mi lọ́wọ́ mo di ọwọ́ ẹ̀mọ́ kí n má dọ̀wọ́ ẹ̀mọ́ mọ́ ọmọ yìí ṣe ẹlẹ́kẹta wa tá a ti di owó ara mú òun náà máa wá á gbé owó òun náà dọ́wọ́ ẹnìkan mú my daughter I started praying àwọn máa ṣàmì àwọn òun èmi ni máa gbàdúrà yìí wọ́n máa ṣàmì olùwà ẹkún ni o bó tọ̀ fún ọ̀sà àtọmọ kékeré yẹn. gbà tó máa di ní ìdájọ́ ọjọ́ kejì ọjọ́ yẹn mi ìdí ìrìn mìíràn kù tó yá bẹ́ẹ̀ yẹn rí àgbàlálẹ́ báyìí alẹ́ ìrọ̀lẹ́ báyìí ló halẹ̀ mọ́ wa so ẹ mọ̀ pé àbúrò tó má ti halẹ̀ mọ́ ẹ lálẹ́ àbúrò ò ní lè sùn tó bá dòrò báwo ló ti fẹ́ sùn. wọ́n ó ní àwọn ibi kan náà máa ń fẹ́ ṣe láàrin ọ̀sẹ̀ ó ní àwọn tó máa ń fẹ́ ṣe lọ́jọ́ sunday ó ní ìtọ́ máa ń fẹ́ ṣe ní alẹ́ ó ní ìtọ́ máa ń fẹ́ ṣe lóru ọ̀gànjọ́ àwọn pípìn gbogbo wọn ní a lot of things tí wọ́n ṣe ní every time ṣe mọ ọkọ yóò níbalẹ̀ bí yóò tẹsí oṣù kan fi ṣe balẹ̀ yẹn náà i started praying àti wọn di ní ìdajì bí ọwọ́ six pẹ̀lú gbogbo kí ní ẹ̀kọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ ó máa wo news ọ̀gbẹ́ni ẹ máa wo news bó ṣe bí ọmọdé máa ń tan television bó ṣe tan television bó ṣe ní now one the South Africa have dissolved the SARS <laughs> ní alẹ́ àná yẹn sars sì wà hàn ìgbà tó máa di ìṣọ́jọ́jọ́ kì báyìí ní ẹsẹ̀ ni i mean ẹsẹ̀ news àbí kí lórúkọ news ẹ̀ ṣá ni wọ́n ṣe announce àwọn mìíràn tún announce àwọn nǹkan mìíràn announce mo ní ìrọ̀ nàbó tó abáṣẹ́kì àbẹ̀ àwọn ohun wà náà ti council àwọn kan kìnnì kan mo ní tòótọ́ ni wọ́n council òun sọ̀rọ̀ ní alẹ́ báyìí nígbà tó máa di ní àárọ̀ mo gbàdúrà báyìí nígbà tó máa di ní àárọ̀ báyìí wọ́n council ẹ̀ ni mi ì lè gbàgbé miracle yẹn ọkàn mi balẹ̀ pé kò sí yàláyà sars tó ń bọ̀ mi àbí tà àbí ẹ scorpion tó ń bọ̀ mi mi ì jalè o kò jẹ́ kí n jẹ́ pé bàbá ọmọ mi jalè o torí ibi tá a wà wọ́n fẹ́ ká jókòó síbẹ̀ kó máa tọ́ṣọ wa tó bá ti lọ nú ilé tó bá ti lọ ṣọ́ọ̀ṣì kó bá ìbànújẹ́ padà sílé every time wọ́n dẹ̀ fẹ́ kó jókòó síbẹ̀ wàá dẹ̀ tó máa sáà fún wọn mo ti gbà lónìí tó bá wà ní abẹ́ platform mi tó bá ń ṣe ara wọn ẹni tó fẹ́ gbé mi dúró sójú kan láti lè máa tọ́jú mi mọ́ bẹ́ẹ̀ láti máa pa mí mọ́ lẹ́kún mọ́ bẹ́ẹ̀ àwọn èdè tá a fi dè mí mọ́lẹ̀ ohun tá a fi dè mí mọ́lẹ̀ tá a fi dọmọ mi mọ́lẹ̀ ọ̀run já gbogbo ẹ̀ dànù lórúkọ Jésù ìgbèkùn tí àwọn ẹni bí fẹ́ sọ mẹ́sì Olúwa jù wọ́n sínú ìgbèkùn náà èmi àti ọmọ mi mo kúrò ní ìgbèkùn bíbélì sọ pé tó bá ní ká wọnú ìgbèkùn ni yóò wọnú ìgbèkùn gbogbo ẹni bá ní wọnú ìgbèkùn ìgbèkùn jẹ́ tiẹ̀ èmi jáde kúrò ní ìgbèkùn tọmọtọmọ àtàwọn olólùfẹ́ mi. ìyẹn lọ ìgbà tí ìyẹn lọ ló wá bẹ̀rẹ̀ sí ti ọlọ́pàá lásán ọlọ́run ló ní kán stop o scorpion because tán bá ti fún wọn náà torí àwọn scorpion yẹn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní nísìlẹ́gbọ̀n ẹ̀ àwọn nàìjíríà wà ló ń fẹ́ ọmọ South Africa torí ẹ̀ téèyàn bá déédéé dé ìlú kan tó kàn fẹ́ bẹ̀rẹ̀ sí fọ́kọ wáyàn tó máa fẹ́ kan tẹ́ bá rí bíbí ṣe wà yìí I know the rush kò ń ṣe pé àwọn nǹkan mi ò wù mí àti pé mi lè ṣe nǹkan mi but I know the rush tó bá kánjú ṣe nǹkan kan tó bá kánjú ṣe nǹkan kan tí ò yẹ kó o tí ì ṣe tó bá kánjú ṣe ó máa kánjú kúrò ń bẹ́ẹ̀ tó ṣàyàṣán wọ́n wá bẹ̀rẹ̀ sí lu ọlọ́pàá scorpion ló kọ́kọ́ fẹ́ máa lò scorpion yẹn tí wọ́n bá dìsọ́ wọn tó bá ṣe lè lò wọ́n against wa wọ́n lè nà ọ̀tá wa pa àwọn scorpion yẹn wọ́n máa ń nàyàn pa kán tó bèrè ẹjọ́ lọ́wọ́ èèyàn wọ́n á dédé náà dàbí sars gbà yẹn mo wá ń lò wọ́n kí wọ́n á ń ṣe fún iṣẹ́ tí wọ́n bẹ̀ wọ́n fún ọgàn àwọn èèyàn kan á kàn fún wọn lówó wọ́n á kàn ní kán lọ ṣe àràsà ayé èèyàn kó tó wá fi wọ́n ṣe ń gbà yẹn ni. wọ́n bẹ̀rẹ̀ sí lọ ọlọ́pàá kò sí ẹ̀sùn kan báyìí tán ni mo ṣe o iṣẹ́ ìkan bá ti fẹ́ báyé ọ̀gbẹ́ni ẹ̀jẹ̀ má máa pariwo ṣáṣáṣáṣá irọ́ lẹ pa yọ ẹ̀yin kọ́ lẹ dá ilẹ̀ ẹ̀yin kọ́ lẹ dá ayé ẹ̀yin kọ́ lẹ dá ọ̀run you know I always mo máa ń gbónu like I reply them because ẹ mọ kẹ́ ti mọ̀yàn rí ẹ ti rí wọn nínú ọ̀sán ṣé máa dé ní òkùnkùn ẹ máa tún wá máa ń wò pé mo ti mọ ẹ nà án ẹni tó ti rí ní ọ̀sán dáadáa ó lè dé ní òkùnkùn tó máa jájòjì a dẹ̀ ti ṣe dáadáa fún yín kì í ṣe pé bóyá ṣe burúkú ẹ má máa halẹ̀ mọ́ mi tèmi ò bá gbọ́ tàn mo gbá àròbá àròbá ni bàbá tàn òun lè má mọ̀ yín tó bá sọ̀rọ̀ bí ìhàlẹ̀ mọ́yàn èmi máa sọ̀rọ̀ oúnjẹ máa dákẹ́ that's wọ́n ṣe anyway kò sí nǹkan kan tí mo ṣe fún wọn wọ́n ní kí àwọn ọlọ́pàá kan lọ máa report mi wọ́n ní káwọn ọmọ mẹ́mbà church wọn kó máa report mi fún intimidation kó máa ní mo wà lè mọ́ wọn. ìgbà táwọn wálé. ilé mi tí mo ta kọ́kọ́ ń gbé yẹn ilé mi ta kọ́kọ́ gbé tí mo sọ wípé bàbá root má nǹkan báyìí tó tanná mọ́yàn lọ́wọ́ tó pààyàn tó fi sáwá South Africa àwọn tí story wọn rùn àwọn ló máa gbẹnu gbogbogbò ọdún òkò yọjú sí wa lórí bẹ́ẹ̀ ó máa gbọ́n nǹkan tá à ń sọ bí àwọn ará South Africa máa ń wò ó gbà mí tá a bá ti sọ̀rọ̀ wọn bó ti yé bẹ́ẹ̀ bọ̀ tí gbà mí ń akọ̀sọ̀rọ̀ wọn kàn bá lè mọ ohun tó ń ṣe náà ni kì í ṣe pé bóyá bàbá tún sọ̀rọ̀ wọn náà a tún fẹ́ polówó wọn ni wọn lè polówó tí ò sanwó fún yẹn náà kò sáyè mbẹ́ a kúrò nílé yẹn because through ilé tá a kọ́kọ́ ń gbé tẹ́lẹ̀ yẹn through wọn la fi wá bẹ́ẹ̀ àwọn ló bá wa wá lé yẹn ìyẹn bàbá root yẹn bàbá root wà níwájú àti ìyá root ó wá gbé ibi bus kọta yẹn maybe yẹn aláàjì kan náà wà ń bẹ wọn ṣàjọjọ rent wọn ṣí ẹ gbogbo wọn but bus kọta yẹn wá jẹ́ room and parlour àti toilet àwọn kìnìún yẹn bẹ́ẹ̀ ṣàná láàrin ẹ̀ tí máa lágbà tó wà lẹ́yìn wọn àwa kúrò ń bẹ̀gbà tí ọ̀rọ̀ ti di wá fẹ́mi kò fẹ́ mo tún sọ fún pásítọ̀ pásítọ̀ tún support wọn yẹn àwa mú kúrò mẹ́ ìgbà tá a mú kúrò mẹ́ nìkan wá ṣe ní ṣọ́ọ̀ṣì mi bí ọ̀rẹ́ wa wọ́n wá bẹ̀ àṣẹ wọ́n bẹ̀ sí wa ní ọmọ Ethiopia ṣé Rachel àbí kí lorúkọ ìṣe Rachel ọmọ Ethiopia kan báyìí ṣá wọ́n wá bẹ̀ sí wa ó wá ní òun nídìílé ó wá ní àti rí ilé ó ní àyọ àwa ni ó ní taba ti rí ilé pé òun náà fẹ́ gba ilé pé kò ń bá wa ṣe ẹ̀ àgbà táwa dẹ̀ rí ilé yẹn àti rí àwọn èèyàn tó fẹ́ bẹ jọjọ ṣe ẹ̀ pẹ̀lú ó wá ku another twins because ilé yẹn wọ́n ṣe máa ń kọ́lé South Africa wọ́n máa kọ́ ní twins twins báyìí three bedroom báyìí three bedroom báyìí wọ́n máa join papọ̀ so ó lè jẹ́ e, ìkànnì but wọ́n á ti separate ní middle so wọ́n á ní twins yẹn tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ yẹn nìkan ló ní méjèèjì yẹn náà pé ó sì wà abẹ́lẹ́bù bàbá wa lè yẹn àwọn ò mọ̀ pé oore yìí náà níbi oore pé kó nice ni wọ́n máa ti ń gbà mú majority of the people most of the time normally ìgbà tó ti wá láti church yẹn again ló dẹ̀ pé a ti fẹ́ ṣọ́ra wa akọ̀wé pé gbogbo chọ́ọ̀chì kan ló ṣẹ̀ wá a lè sọ pé a fẹ́ dijú kó yàn burúkú kọjá èèyàn rere máa kọjá ànímọ̀ ẹni ẹ lóun ní ìdílé jẹ́ ká hẹ̀pẹ̀ ẹni yẹn ó bẹ̀rẹ̀ dáadáa wọ́n ṣe rí pé a ti hẹ̀pẹ̀ báyìí ó dẹ̀ ti wá close mọ́ àmọ́ ṣe wọnú ẹ̀ nìyẹn àwa la máa rẹ̀ǹtì lẹ́yìn àgbò wá síbẹ̀. ó mà tó kàn ya mo kàn rí ọkọ̀ lálọ́ọ̀dù mi tó bá ti wá a lọ síbẹ̀ a lọ sí flat kejì yẹn kò sí tó kàn mí mi ò mọ nǹkan tí wọ́n sọ mi ò mọ nǹkan tí wọ́n ṣe sọ fún wọn ó kò máa sọ fún wa ní kan lọ police station kan lọ report mi tán bá dé station wọn ò ní sọ pé mo ṣe nǹkan kan báyìí kí ni mo ṣe wọ́n ní mo intimidate mi ìkọ́kọ́ mọ English yẹn intimidate ẹni olóyìnbó tí mo gbé mo intimidation pé wọ́n sọ pé mò ń halẹ̀ mọ́ wọn pé fún bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni bíi kí ni kí la ṣe pọ̀ tí mo fi halẹ̀ mọ́ wọn ṣé mò ń halẹ̀ mọ́ à ń jà ni mo gbé wá sí ni mo ní ilé wà lẹ́gbẹ̀ẹ́ mi kó wá rẹ́ǹtì ilé tí mo tún bá sọ fún nílé pé kó rẹ́ǹtì ilé fún kó náìsì tí ó dé náìsì kì í ṣe bóyá ó ṣe kankan fún mi mo kàn sọ kó náìsì mi ò kì í ṣe bó ṣe kankan fún mi bọ̀ mo kàn ìná ìná tó bá fẹ́ rẹ́ǹtì ilé náà bóyá wà lè ẹni náà lè sọ pé ó dáa mo ní kí ni ń jẹ́ intimidation wọ́n ní kán lọ máa rìpọ́ọ̀tì mi tó má ti rìpọ́ọ̀tì ẹ lẹ́ẹ̀mẹ́ta fún intimidation wọn ní fún MPO. ìkan wá ṣẹlẹ̀ lálẹ́ ní nǹkan bí ọwọ́ nine mo kàn rí ọlọ́pàá níta ní mi ìmọ̀ mo ti sùn everybody ti sùn àti wà nílé gbogbo létí dákẹ́rọ́ akànrà àwọn mọ́tò ọlọ́pàá ní pánpánpánpánpán normally mi ni wọ́n ń béèrè wọn ò béèrè bàbá ọmọ mi gbà yẹn ọmọ mi wá ń lọ́mú mi òun náà ti sùn wọn bá jí wọn bá ní mo ń tẹ̀lé wọn lọ station kí ni mo ṣe wọn ní ti bá dé station wọn mọ̀ ta ló wá ní kó wá wọn ní rahel rahel rahel rahel rahel lórúkọ gẹ̀ẹ́ rahel. rahel I A E L h yeah. Rahel mi ìgbàgbé wọn sínsìn ọmọ wọn ní. ìkan nínú àwọn ọlọ́pàá yẹn ó sọ pé bóyá kí n jókòó síwájú tó pé mo gbé ọmọ dání ọmọ mi wà ní bébì wọ́n ní no wọ́n lẹ́yìn yẹn ló máa fi mí sí i wọ́n dẹ̀ gbé èmi àtọmọ mi sí ọmọ ọmọ ìkókó lè tó àsẹ́yìn mọ́tò ọlọ́pàá mi sí ọmọ. I think that is the third time is it the third time or the second time? wọ́n wá débẹ̀ ṣé mo kí mo dẹ̀ ṣe ń report mi yẹn ló wà nínú system bó ṣe débẹ̀ ní ọjọ́ kejì mo ṣáà tí wọ́n bá ti gbé mi débẹ̀ wọ́n ní tí mo débẹ̀ máa máa sunkún máa ní mi intimidate anybody àjọ gbélé mi lọ ṣọ́ọ̀ṣì wọ mọ́ni tó gbé mi kò lọ ṣọ́ọ̀ṣì yẹn mo wọ́n fẹ́ kí n máa lọ ṣọ́ọ̀ṣì yẹn kí n dẹ̀ wà ń bẹ̀ kó máa tọ́jọ́ mi just àbí gbogbo nǹkan tí mo ń ṣẹlẹ̀ sí mi báyìí náà wọ́n wà ń bẹ̀ secretly they will be doing it they are connected ṣé mo pé ń jẹ́ kan báyìí mo sọ pé àwọn pásọ mi wà connected ju politician lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín read my lips pásọ of Nigeria they are more connected than the politician of Nigeria read my lips. Because they have churches all over the world, especially those churches in the world. And you, politician, you only rule your country. Àbíkẹ́ kò ní ambassador kẹ́ ní home. Àwọn ní church ní ní Canada yìí. Ẹnìkan irú àwọn CAC yẹn wọ́n ní branches oríṣiríṣi ní Canada. So Nigeria politician, Nigeria government, government, they only have one embassy, one ambassador here. So don't be they are wọ́n man ń believe they are more than wọ́n they are more excuse me they they created themselves they are more powerful than What mi ṣe tí my mouth is dry. bóyá torí kíní tí mo mu yẹn What about bàbá mi ṣe tí make tea for me just imagine you iye ìgbà tí mo ti gbé ọmọ tí mo ti wọn ṣiṣẹ́ lórí live chat yìí ní adéwìyá sáà mi torí ẹ̀mí lèmi náà I serve her she serves me God bless you give me five. <laughs> o oh, ti jẹun what do you want to eat you need yellow rice màá ṣe ọbẹ̀ gbọ̀nà owó òkòdè láìpẹ́ ni tó bá fresh ó máa láìpẹ́ ó láìpẹ́ tó bá fresh fún ọjọ́ méjì mẹ́ta ọmọ mi ò kì í jẹ ọ̀gbọ̀nọ̀ tó bá ti tẹjọ́ kẹta bọ́tọ̀ ọbẹ̀ ẹ̀fọ́ tó bá jẹjọ́ kẹta bí ẹ̀gúsí àti ọbẹ̀ ẹ̀gúsí jẹ̀bú àti ẹ̀fọ́ ẹ̀gúsí ẹlẹ́fọ́ tó bá tó tó tì ìbá lò ọ̀sẹ̀ kan tó bá ti gbé sínú fíríjì ọmọ máa jẹ ẹ́ ṣé mílò ló fẹ́ ṣe fún mi ṣe green tea fún mi ṣe green tea fún mi kò fi milk jẹ́ sí so wọ́n ní kọ́ lọ́ máa wọ́n gbé mi ní Black Maria mo wá jáde àgbà náà gbé mi níbẹ̀ mo ṣe à ń sunkún gbogbo àtọ́ máa ń sọ̀rọ̀ mo máa sunkún ọmọ mi náà máa dùn mọ́ mi mo máa sunkún ọmọ kékeré á máa sunkún. ó wá di ní ẹlẹ́ǹkẹta ẹ̀ ọ̀gá kan ẹnìkan wá wà bẹ́ẹ̀ ó ní what did you do to these people mo ní mi ṣe nǹkan fún wọn ó ní what they want to do to you they just want to use system to destroy they want to put you in the system so that you won't be able to do anything you know that if you this third time now so that they will think you are a bad person ẹmọ pé àwọn South Africa máa ń sọ òyìnbó lẹ́ẹ̀kọ̀ọ̀kan mẹ́yẹn nú àwọn kúnjà ni yín nú ó wá ní these people wọ́n tún ti wá rí wọn wọ́n ti pè wọ́n pé kọ́kàn kọ́kàn rẹ́gísítà mi kọ́kàn máa rẹ́gísítà mi kọ̀tún náà lè mí ṣe nǹkan kan fún wọn. mo dẹ̀ ti submit ìwé mi gbà yẹn ṣé mo ti submit ìwé yẹn mo ti submit ìwé mi so they want to put something cold in the system so that mi ní rí ìwé yẹn gbà just like bí wọ́n ṣe wá ń yọ yẹn náà tí wọ́n rántí bí náà wá láti wá gbé mi lọ school so that wọ́n á fi kóòdù wọ́n á lè sọ mi di criminal tẹ́ńgàn pẹ́nu mi ń gbó tọ́tọ́tọ́tọ́ wá tú àṣírí wọn lónìí. God my God is good my God is powerful better than any god ẹni yẹn ló wá sọ fún mi ó ní don't worry kán tó gbé mi lẹ́yìn náà máa ti pè mí ìmọ̀ ń pè ló wá ní this one i'm not going to register in the system i notice they want to wicked you they want to do evil to you what did you do to them mo ní mi ò ṣe nǹkan kan ó tún wá rí wa bọ́n ṣe gbé wa wá yẹn káì ṣàmọ́ kí àwọn tó ń bẹ̀ yẹn wọ́n ti máa fún wọn lówó àbí kán ti sọ fún wọn torí south africa náà ń gba bribe nàìjíríà wọ́n máa ń wọ́n máa ń manipulate they easy to kò sẹ́ni tí wọ́n lè manipulate náà tí nàìjíríà gan bọ́n ṣe ní FBI náà FBI yẹn <laughs> tí nàìjíríà bá ráyè penetrate sọ́wọ́ wọn wọ́n máa bribe wọ́n máa change yeah ìkan nínú wọn tó jẹ́ ọ̀gá tó wà lọ́fíìsì bó ṣe yẹ bó ṣe kò bá wọn sọ kí ni ó kàn sí pé what do you do to winner what do you do to these people mo ní I don't do anything to them ó dẹ̀ ti rí pé wọ́n ti bẹ̀rẹ̀ lọ́wọ́ ta ló pè wọ́n ta ló sọ kí ló ló ṣe kankan bẹ́ẹ̀ yẹn wọ́n tún wá rí mi pé mo jáde pẹ̀lú ọmọ bó ṣe ṣe fún mi yẹn ó dẹ̀ I'm not going to they are not going to enter this one into system I'm going to see wọ́n ṣe pè wọ́n nìyẹn ẹ mọ nǹkan tó wá ṣẹlẹ̀ wọ́n wá ní kó mú evidence wá ibi tí mo ti tí mo ti intimidate ẹ̀ ẹ̀mẹ́ tó wá sọ̀rọ̀ tó gbé wá pàṣọ wọn fi ẹlẹ́rẹ̀kẹ́ ẹlẹ́rẹ̀kẹ́ gúdùgbẹ̀ pásọ rántí ló wá òun ni mo ní mo wá padà rí pẹ̀lú ẹni tó ń gbé nínú ilé mi ọba ayọ̀ tí mo ló ń gbé nínú ilé mi sí èsì pásọ kan tó lọ gba ilé ń bà yẹn tó ń plant síbẹ̀ tó máa kúrò tó bá wọlé jẹ́ ó dẹ̀ pé ọba ó máa wà níbi máa post ẹ̀ máa sọ pé this is rántí that I was talking about máa post ẹ̀ sórí platform rántí ló wá pásítọ̀ ló wá pa irọ́ mọ́ mi face to face. bó ṣe parọ́ ọmọ mi tó yẹn ọlọ́pàá kan ọlọ́run kan wọnú ẹ̀ náà náà ni ní tí mo kàn ń sọ níjẹ́ mi ìgbàdúrà nǹkan kan mo kàn ń sọ pé ọlọ́run gbà mí ta ni mo ṣe kí ni mo ṣe ọlọ́run gbà mí ọlọ́run ṣàánú mi ọlọ́pàá kan tó ẹ̀dùn wọn níbẹ̀ ló wá ń sọ̀rọ̀ ó ní òjẹ́ kó ń ta ẹ̀ wọ́n wá sọ pé wọ́n gbọ́dọ̀ ń ta ẹ̀ ní ṣá wọ́n bá ní kó lọ mú evidence wá kò rí evidence kankan mú pásọ rántí ọmọọṣẹ́ àánú òjò ló lọ mú wá pé ojú òun lèmi ṣe ń intimidate ẹ <clears throat> ẹni tá àjọjọ gbé mi ì dẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì mọ́ tó gbé mi kọ̀ lọ ṣọ́ọ̀ṣì mọ́ nígbà mi ì lọ ṣọ́ọ̀ṣì mọ́ mọ́ wọ́n ń tọ́jọ̀ wa mi ò gba ara mi sílẹ̀ mọ́ fún tọ́jọ̀ ṣé tọ́jọ̀ jẹ́ training They are doing something so people they will call it training. They are torturing people. They just want the person to die and life to life of that person will be miserable. ẹnìkan tún wá sí church ẹnìkan wá sí eh, àwọn Pastor kan mẹ́ta kan wá láti church eh, Pastor kí lorúkọ Pastor tó kú yìí um, má jẹ́ dárúkọ àwọn pásọ̀ kan ṣàwọ̀ àwọn mẹ́ta wọn wọ́n wá láti ṣọ́ọ̀ṣì pàṣẹ fountain of fire fountain of life pásọ̀ Táíwò no odu fountain of life ṣáàtì mọ ọkọ àti Bímbọ́ tí eh, táwọn náà kó present àwọn mẹ́ta wọ́n wá sí àwọn wá South Africa fún holiday so as a mínísítà náà wọn ni wọ́n ṣe àwọn fẹ́ ṣe mínísítà wá bàbá fellowship ní chọ́ọ̀chì àánú nínú chọ́ọ̀chì CAC tí àánú gbà ẹ̀ rántí ni pásọ̀ yẹn. èmi i love giving wọ́n ṣe dé mo wá ní lẹ́sì àwọn aṣọ tí máa ń tàǹgbà ẹ̀kọ́ pọ̀ mọ́ ó kàn kú bírú eléyìí jẹ́ ṣe pọ̀ àwọn nǹkan tá ń tà ń sì ṣe eléyìí ṣe pọ̀ ìyẹn kàn kú súùtù tó kù lọ́wọ́ mi ń jọ yẹn tá a fẹ́ tà ta ní tí mo gbàgbọ́ pé a ní láyé lọ́rùn was four mo fún bàbá ọmọ lẹ́ẹ̀kan àwọn mẹ́ta ni àwọn tó wà yẹn mo bèrè kí kí ni sáìsì wọn níjọ́ tán kọ́kọ́ ṣe sábẹ́ three days wọ́n wá ṣe program three days wọ́n sọ sáìsì wọn fún mi ó wá jẹ́ accurate sáìsì tí mo ní gangan lọ́wọ́ ètò kéré mo wá gbé fún bàbá ọmọ mi mo wá lọ bá mo wá kó wọn kó lọ fún ṣọ mo ní sábà ti di lọ́la máa kó wá fún wọn pásọ rántí kàn rí pé mo kí wọn mo dẹ̀ béèrè lọ́wọ́ wọn kò mọ nǹkan tí mo béèrè ó wá wà inclusive ó wà wọ́ọ̀rì gbẹ̀gbẹ́ àwọn yẹn ò sọ fún wọn bí mo ṣe kó wà déjọ́ ọjọ́ kejì yẹn tó ń ṣe òbí máa kó aṣọ yẹn fún àwọn pípé yẹn wọ́n wá ní pé mi ni àwa la kọ́kọ́ bless wọn pé you are a generous person wọ́n wá wo suit nígbà nice suit kankan bẹ́ẹ̀ wọ́n wá ní ká Bọ́sẹ̀gbé kí wọ́n gbàdúrà fún wa wọ́n wá ń gbàdúrà fún wa èmi náà kàn ṣàmì mo sunkún má bínú mo wá ń gbàdúrà yẹn wá bú wọn fún mi àwọn pásọ yẹn wá sunkún those pastors are crying ó ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ban ó ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ aṣááṣá láti sọ ìkan nínú wa ìkan nínú àwọn pásọ yẹn ó wá ní òun náà pé dídì òun kò tó àwọn ọkọ táwa ti là pé pé wọ́n ti òun jẹ́ òun náà ti ṣe báǹkì rí nǹkan bá báyìí ló ṣe nǹkan kan bẹ́ẹ̀ ó ṣàṣọrọ̀ mo wá sọ fún wọn wọ́n ní pẹ̀lú gbogbo nǹkan tá à ń là kọjá yìí kí ló dé tí mo tún wá fún wọn ní gift mo ní mo fi ṣe bí obìnrin mo ṣáà sọ story one woman in the Bible mo ní gbogbo nǹkan tó kù nìyẹn tóun ní tèmi ní mo lóun ní gbogbo nǹkan tó yẹ kó wà wọ́n gbà wọ́n wá fún mi lómi wọ́n ní kí n fi fọjú mi mo fọjú mi wọ́n fún lọ́mọ ní kò fọjọ́ wọ́n fọmọ mi náà lóyún wọ́n ní kí n fi fọjọ́ wọ́n ní kí n má sọkún mọ́ omi yẹn no omi yẹn wọ́n ní kí n lọ bù ni wọ́n ní ṣe mo gbàgbọ́ nínú mímúrí yẹn my believe I pray for the water at times tí n bá ń wẹ̀ wá gbàdúrà nù wọ́n ṣàní kí n fomi fọjọ́ wọ́n ní kí n wọ́n ní kí n lọ bù mi wọ́n àyíṣe mọ̀sá àṣà wọ́n yà wọ́n kì í ṣe pé wọ́n gbàdúrà sómi yẹn náà kàn ní kí n fomi yẹn fọjọ́ mi kí n má sọkún mọ́ kí n má worry the first so sorry you know and àwọn tó dẹ̀ ń tọ́ṣọ̀ wa àwọn nínú chọ́ọ̀ṣì yẹn ni àwọn tó ń bẹ̀ wọ́n níṣẹ́ àpásọ̀ àgbàlagbà torí mo ṣe wá yẹn náà kó tó wá preach nínú chọ́ọ̀ṣì yẹn àánú òjò máa sọ fún wọn ó máa wà so nìkan nínú wọn kàn nìkan nínú wọn tó kàn nice bó ṣe kọwọ́ sápò nìyẹn nígbà tó ṣe tán bó ṣe fún ọmọ mi ní how much dollar nígbà yẹn ó kàn kọwọ́ sápò ó kàn fún ọmọ ní ṣé two hundred dollar ló fún ọmọ mi bójú ṣé two hundred dollar àbí three hundred dollar bó ṣe fún ọmọ mi nìyẹn borí pásọ àmì borí pásọ rántí bó ṣe gbóná nìyẹn bó ṣe ní three hundred yìí ipe ẹ wá nǹkan ilé ibi tẹ kọ́kọ́ ń gbé kẹ kúrò kẹ wá bẹ ṣe máa wá ilé ṣó ti yẹ yín bí Ọlọ́run ṣe save wa from bá ṣe rí owó yẹn a lè jẹun bẹ́ẹ̀ ọmọ mi tẹ́lẹ̀ ọmọ mi ò tẹ̀ kí n jẹun yẹn àṣírí owó láti gba ilé nǹkan kan mẹ́yìn bọ̀tí nígbà yẹn tí bá ní mo fẹ́ ta kíní yẹn gan àwọn tó bá fẹ́ rà wọn ò ní jẹ́ kán rà lọ́wọ́ mi wọn ò ní jẹ́ kán rà kì í ṣe eléyìí kì í ṣe àjẹ́ ló ń kọ̀ǹtró wọn àwọn èèyàn ni ó ti yé now God save me every time here I see God like sending people to save me from the mess àwa ti police ti station yẹn ọ̀rọ̀ tó le gidi ni o tó ṣàfẹ́ kí wọ́n gbé mi lọ court lórí kíni mi ì ṣe nǹkan kan fún wọn ni ó ṣàn páìlì ó ti kọ́kọ́ fẹ́ lu ẹnìkan láti gbé ogun tèmi ẹ ní sórí rẹ̀ rántí òfò ló máa ṣe àdúrà òṣì olóńgbà àdúrà òṣì olóńgbà ó lè ìgbà tó yá náà àwọn ìjọba South Africa fi ara ni wọn pé tí a bá fi ẹjọ́ pásítọ̀ wèrè kan sùn ní South Africa ibo dúpọ̀ ẹ̀wọ̀n ló ń lọ ó ti yé tẹ́nibọ̀dì bá súnmọ́ mi ó máa dídì lọlé wọn lọ sọ fún wọn ní pé kó sá fún òun ò pé ẹ̀mí káìní ń bá mu jà olórí burúkú àánú òjò ló bẹ̀rẹ̀ sẹ́wọ̀ the same person ìgbà tó wá gbọ́ tó tó ṣe ṣe ṣe ṣe ṣe tí wọ́n wá wọn ò gbúrò wa mọ́ for after some time tọ́lọ̀ wá ṣe àánú fún wa bàjẹ́bàjẹ́ òun ni mo ló padà wá sínú ṣọ́ọ̀bù mi mi ò mọ bó ṣe wọ ṣọ́ọ̀bù mi jọ́nà lọ́wọ́ tó wá bẹ̀ mí tí mo ní mo ní mi ò bínú ó ní ẹbí ó ní òun ó ní bọ̀ tí n bá bínú kí n pray fóun ó ní gbogbo àwọn èèyàn tí òun nísìnyí báyìí wọ́n ti dojú ìjà kọ òun kankan kan bẹ́ẹ̀ gbogbo sí èdè kankan mẹ́rin ẹ̀jẹ̀ wọn pé mo sọ story títí ẹ̀ ń gbà yẹn pẹ̀lú pé mo sọ pé òun ni mo ní a máa gbé wá ṣọ́ọ̀ṣì báyìí tá bá ti fún lówó tá bá ti fún lówó tó máa àwa ṣe burúkú fún wa this is some àwọn politician kan náà máa ń ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe dáadáa fún wọn á ṣe burúkú fún ẹ padà but ìṣọ́ọ̀ṣì ló máa ń ṣe jù àwọn christian ló ń lo iṣẹ́ yẹn jù tó bá ti gbé mi dénú ṣọ́ọ̀ṣì bá òun ló máa tọ̀ mí wá o torí bẹ́ẹ̀ wọ́n fẹ́ jà ẹ́ lólè wọ́n máa jà ẹ́ lólè wọ́n tún máa ga pa sórí ẹ̀ no be juju be that people they will be the one to help them ìwọ ló tún máa ṣakọ síbi ìpè bóyá ìwọ ni. okay. during the time tá a ti jẹ́ nǹkankan ni wọ́n gbógun yẹn kán ṣàlẹ̀ bí kí n má máa ṣáà ríwe gbà wọn ò rí tèmi ṣe o láti má jẹ́ kí n ríwe gbà torí ẹ̀ gbogbo ìgbà báyìí ìwé máa yẹn wọ́n máa ń bàjẹ́ ni lè ṣe rí pé bí kan ṣe ń lọ nínú àwọn pásítọ̀ nìkan máa wọlé èyí tó jẹ́ ọládẹ̀jọ́ tí mo sọ pé ó wálé tí mo sọ sórí ẹ̀ nígbà yẹn náà tí mo ló wà mọ̀ ṣe náà tó sọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tó sọ̀rọ̀ nígbà tí mo sọ̀rọ̀ yẹn tí mo sọ pé wọ́n wá gba passport wọ́n sì ti passport bàbá ọmọ mi sí kínní CAC náà ni CAC ó ti ọlátẹ̀jọ́ ti wá kó ọ̀nàdà CAC but CAC náà ni original born by CAC. Hmm, láti ní CAC ló ti jáde lọ. kò síbi tí ò lè fọ wọ mọ́tò dé tó bá ti rẹ́nìbọ̀ tó súnmọ́ wa báyìí wọ́n ní kó máa fi kò ń ṣe kò ń ṣe bó ń fàdúrà ṣe àdúrà ò ṣe nǹkan kan tó bá àdúrà tiwa àwa àdúrà tiwa wó lé èṣù wọn sí ẹsẹ̀ ló máa fi rìn lọ́bẹ̀ ṣọ́ọ̀ṣì ta tó ń lọ ńgbà yẹn tágbà ta dọ́dọ̀ ṣọ́ọ̀ṣì ta John ò tí ní ṣọ́ọ̀ṣì mẹ́ta jọjọ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì yẹn ni gbàtí John ti adé ṣọ́ọ̀ṣì John tó bá rí pé John ṣọ́ọ̀ṣì yẹn tí wọ́n ń gbòòrò ó ti wá rí pé ó tún wá síbẹ̀ ó ní èmi ń kọ́ wọ́n gbọ́dọ̀ lé èmi torí pé èmi ni ogun tó ń ja bàbá ọmọ mi èmi ni ó tẹ̀ tún pè mí lájẹ fún wọn n tó sọ fún jọ̀nù nìyẹn ṣe bá tún ríran òṣì tẹ́ tún fi ràn yín da ilé rú ó sọ fún nígbà tó ti ní kó lé wa ìyẹn òun ọ̀tẹ̀ pè mí sílẹ̀ náà ti wá ṣe nǹkan máa máa pe bàbá ọmọ mi náà lẹ̀ pé wọ́n dẹ̀ mọ̀ pé ìyẹn bébì ni bébì ni tó fi kú they be in the Lord tí nǹkan rí ayé kò rí kò rí ìrìn gbọ́ ṣe mọ̀ pé ìrírí ìrírí làgbà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn nǹkan tí mo ti là kọjá ló jẹ́ kí n lè ní má wà níbi kékeré mi ní wọ́ọ̀rì tí má wà níbi ńlá mi ì misbehave tílẹ̀ bá ṣú ọlọ́run dá mi mọ̀ nígbà tílẹ̀ mọ́ ó dá mi mọ̀. kò sí nǹkan tí wọ́n ní sọ. bìkan ń kọ̀ mí lé pé all these pastors ìgbà tó wáyé wọn máa sọ pé ó tiẹ̀ èyí tí mo pè ní gift yẹn níjọ́ kan tó wá kó mọ́ bàbá mú mi rí o torí ẹ̀mí lè gbàgbé pásọ. Um, <sighs> a máa béèrè pé if this man no marry you go marry you àwọn ló ń ṣe ẹ́ àwọn ló máa dàbí pé àwọn ní solution yẹn wọ́n máa ṣe ẹ́ wọ́n máa ṣe bí ẹni gbà ẹ́ secret enemy. A lot of nation like that, a lot of people, a lot of some people, they face problem. A lot of system face problem. tó yẹ pé wọn ò ní mọ ogun tó something is fishy something is going on àwọn tó fogun yẹn jà are people you can never suspect. ẹ jọ̀ọ́ tí n bá sọ fún yàn kúlẹ́kúlẹ́ lábẹ́lẹ̀ pé pásọ àánú òjò báyìí ló ṣe ẹjọ́ pásọ̀ wo ló fẹ́ gbàgbọ́ pé mo tòótọ́ ni nǹkan tí mo ń sọ àwọn ọmọ ìjọ mélòó ló fẹ́ gbàgbọ́ wọ́n ti lérò already wọ́n ti lérò yẹ ṣùgbọ́n nígbà tó yá táwọn èèyàn ń mọ nǹkan tí ó ń ṣe wọ́n ṣe gbé lọ sókè sàràràràràrà báyìí pẹ̀lú gbogbo ọpọlọ wọ́n ṣe pretended ìwọ ló má owó ẹ̀ náà máa gbà àwọn náà ló tó máa ṣe bí ọ̀gá ẹ̀ ṣebí ẹni tó bá gbóko fún yàn lọ̀gá ẹ̀ bínú àmọ́ alágbàro bá gùn báyìí ṣebí ẹni tó bá gbóko fún lọ̀gá ẹ̀ bọ́ ti ìwọ tó gbóko fún wọn ìwọ náà máa pè ní ọmọṣe. àánú òjò mo yìí àti gbogbo wọn gúrùpù wọn bẹ́yẹn ṣé mo gbẹ́ màmí màá fẹ́ sọ̀rọ̀ part of àwọn tó kọ́ àwọn èèyàn lólè torí ibi tí ó ti ní tó ti rí ìwà olè yẹn kò tiẹ̀ yé mi àdégé ìṣẹ́ kí n sọ fún yín ṣé rí ẹ̀zá lè bí àánú òjò ṣe ṣe fún ìyá ẹ̀ ni ọmọ mi ṣọlá ń ṣe fún mi kẹ lè mọ̀ pé lára cortisone sign lójú mi kòrókòró náà pásọ òní csc náà ló ti jáde òun àti Délèbí ló ń sọ fún Ṣọlá mi lójú mi àti lójú bàbá ọmọ mi pé àwọn tí ò fẹ́ kó dìde tí wọ́n fèrò pé wọn ò fẹ́ kó dìde yìí ojú wọn ló ṣe máa dìde òye máa ga jù wọn lọ ó ń sọ fún Ṣọlá lójú mi kòrókòrò èmi dẹ̀ ni mo jókòó mi jẹ́jẹ́ ló ní ẹ wá lọ sára kejì nígbà táwa sí nàìjíríà mi ò sọ pé kò sí kọ̀ọ̀kan tó ṣe wá ọmọ ni mo kò mọ̀ pé mi ò tètè rí ọmọ bí sí ọmọ mi lẹ́yìn náà ó ti tán mo dẹ̀ ń gbìyànjú mẹ́díkù mo dẹ̀ ń gbàdúrà wọn ò tiẹ̀ bá mi sọ̀rọ̀ ọmọ pé mo fẹ́ bímọ gan wọn kàn sọ pé kò ń ṣe pé kọ̀kọ́ ṣe wọn kàn ní lọ gbàdúrà bíi pé bóyá ṣe lo ní àìsàn kan tó ń wò ibi tó bá ti lọ yẹn náà máa ti ṣẹ̀tì nǹkan sáyé ẹ̀ kò ń ṣe pé kọ̀kọ́ ṣe wọn àwọn ológun tó ń jà àwọn náà ológun tó máa sọ pé kálọ kálọ pray they have to wage war against you so that you can know that you can be facing things and then you can be coming to church it's not all of them but i'm telling you what is happening exactly what is happening nǹkan tó ń ṣe fíìmù lèmi sọ yìí tẹ́lẹ̀ ìbá pásítọ̀ kan bá wọlé ẹ ṣe bí ó yẹ kí gbàlá wọlé ẹ ni ìgbà tí jésù wọlé ṣákéwù ìgbàlá ọ̀bẹ ni ìgbà tí jésù wọ ibi tí mọ́ṣọ́ ẹ̀mí ibi tí násọ̀rọ̀ kú sí tó dé sílé mary amata ìgbàlá ọ̀bẹ ni ìgbà tí jésù rí obìnrin obìnrin oníṣùn ẹ̀jẹ̀ ìgbàlá wọlé ẹ ni ìgbà tó pàdé obìnrin onípaṣẹ́kẹ̀ ìgbàlá wọlé ẹ ni ó gbà lẹ́nu gbogbo àwọn èèyàn tí a rí pé Jésù wọlé wọn àti tó lè wọlé gbàlá wọlé wọn ni wàhálà wọlé ayé wọn tó o bá ti sign nísìn tó bá wà lábẹ́ omi wọn ò ní fẹ́ kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ yìí because it's a platform of the truth and we talking about the experience real one ibi tó máa ti rí ìgbàlá wọn ò ní fẹ́ ibi tó bá ti lọ tí ìnira wà fún ẹ̀mẹ́ gbọ́n ẹsẹ̀ síbẹ̀ bíbélì kan sọ fún wa ọlọ́run jẹ́ ọlọ́run ìgbàlà bí tọ́lọ́run bá wà àlàáfíà wà níbẹ̀ sí nǹkan ẹ bá wà tó bá pé tẹ́lẹ̀ tó bá débẹ̀ wá kàn rí pé wá rí pé tó bá wọ ṣọ́ọ̀ṣì kan ó lè gbogbo àwọn tó wọ ṣọ́ọ̀ṣì sí èsì àánú òjò àjàjà tó bá ti jẹ́ tó bá má rì wọ́n á single tó bá dẹ̀ pé wọ́n ti bímọ tán tó jẹ́ pé wọ́n wà bi wọ́n tẹ̀ ti lówó ti bí ẹnìkan nínú wọn máa strike ẹnìkan tó nílé tó fi ṣe house fellowship á kú tó bá yá ìkan nínú wọn máa kú ẹni tó dẹ̀ máa kú yẹn ó gbúdọ̀ jẹ́ ọkùnrin so that obìnrin yẹn máa easy láti manipulate fún wọn because they know that nínú ọkàn ọkọ obìnrin yẹn wọ́n easy láti tàn dáadáa torí ẹ̀ I don't give room to ẹlẹ́tàn tẹ́lẹ̀tàn kan bá lóun fẹ́ wá sẹ́gbẹ́ mi àbí lóun fẹ́ try láti tàn mí torí pé mi ò ní mo perfect jọ jọ ẹlẹ́tàn lọ but àdúrà àti àdúrà ìpè àti ègún la máa fi la máa fi ṣe ogun wọn bẹ́ẹ̀ ni mo sọ. So. the woman will be wọ́n bìlí pé wọ́n lè máa play lórí intelligent woman yẹn. ẹ wo gbogbo nǹkan tí mo sọ lánàá yẹn tí mi ò gbójú mi jáde tí mo sọ pé bá a ṣe fẹ́ wedding best ẹni to fẹ́ best mi Bímpé ni ó ń fẹ́ Olúṣèyẹ Olúṣèyẹ jẹ́ oúnjẹ Rótìmí Olúṣèyẹ ló ń fẹ́ gbà yẹn ó tún ọkọ fẹ́ Olúmídé ní ṣítà ṣé ṣe yín ìgbà yẹn mi tí mo prince iba ti mo mọ̀ tí mo mọ̀ òun ní ìgbà tó ń fẹ́ Olúṣèyẹ in fact àǹtí Fàlí àti àǹtí Lọlá ń jọkàn báyìí má ṣe parí sáfíìsì wọn wá bá nínú ṣọ́ọ̀ṣì nínú ṣọ́ọ̀ṣì mi ti èbúté mẹ́ta ibẹ̀ ni torí ẹ̀ ni mi ò ẹni pé mi ò ń sọ̀rọ̀ àwọn àǹtí Fàlí yẹn àti àǹtí Lọlá ìdíjẹ́ yẹn ẹ lọ́nà sáà wọ́n ń ṣe ritual àwọn nǹkan tí pastors tó bá ti jẹ́ nǹkan tí kẹ wọ́n ń ṣe evil wọ́n fẹ́yàn ṣe tètè kì í ṣe rọ́ bọ́tẹ̀ mi ọlọ́run ti lo mímì lè ṣe é lò fún yàn ẹni tọ́lọ́run ò bá ń lò ló máa ṣe ń lò fún àwọn èèyàn burúkú gbogbo nǹkan tá à ń sọ yìí ṣó yẹ ká bá ìwà burúkú yẹ tá a bá bá lọ́wọ́ àwọn tá a pè náà kò tí tá a bá lọ́wọ́ àwọn lórí ṣe bá àwọn pípọ̀ yẹn wọ́n ti ẹ̀ gbójú síta àwọn ẹ̀wọ̀n náà gbọ́mọgbọ́mọ àwọn apààyàn ṣe bí àwọn sọ pé wọ́n gbọ́mọ wọn gbòdì wọ́n tọ̀ fún àwọn tó wà lọ fara sin sí àárín àwọn ọmọ ọlọ́run tí wọ́n ń pera wọn ní ọmọ ọlọ́run tó sì jọmọ èṣù ni wọ́n àwọn ló dangerous ọ̀tá àwọn gangan ní ọ̀tá tó jẹ́ pé ò ní mọ̀ serpentine enemy you won't know secret enemy ni wọ́n because you be thinking that these ones are good one because they say oh in in the name of Jesus meanwhile Ọlọ́run kan sọ pé òun mọ̀ wọ́n but báwo ló ṣe máa dá wọn ó sọ pé nípa ìwà wọn àti ìṣe wọn ni ní tó ń ṣe fún mi ní ìgbín tó ń ti ṣe fún mi ń sìn ó ṣàní mò ń sọ yìí ẹ mọ̀ pé mo sọ pé mo ní mass wedding ni wọ́n ṣe fún wa ní ẹ̀mẹ̀fẹ̀ ńgbà yẹn ńgbà yẹn despite pé pàṣẹ Olúkọ̀yà ò lè lé wa torí pé wọ́n ka bíbélì wọn táwọn náà dẹ̀ mọ̀ pé wọ́n fi ogun jà wọ́n náà ní kúrò ní ṣèṣì ni ẹ wọ́n nǹkan mẹ́yìn bí wọ́n ṣe lè lé wa tó wọ́n ṣàrí pé mo gbìyànjú láti sọ pé mo fẹ́ ṣe wẹ́dì yẹn wọ́n méṣọ pé mo kéré lọ́wọ́ ara mi oríṣiríṣi nǹkan náà ṣe tí wọ́n bá lè gba ọ̀dọ̀ wọn wọlé wọ́n á gba ọ̀dọ̀ àwọn màmá àti oríṣiríṣi àwọn èèyàn náà because gbogbo àwọn tó wà ní ṣọ́ọ̀ṣì náà kọ́ ló máa mọ̀ ló máa mọ̀ genesis wọn wọ́n á gba ọ̀dọ̀ àwọn màmá àwọn màmá marriage counselors má gba ọ̀dọ̀ wọn wọlé. mi ẹ fàró tí mo sọ yẹn tí mo sọ pé mass wedding ni a ṣe ní MFM ni wọ́n ṣe fún wa pásọ pásọ olówó ọfíṣẹẹtì yẹn náà pásọ kí lorúkọ pásọ yìí o ṣé Peter no wọ́n ga báyìí wọ́n dúdú wọ́n ga wọ́n ga púpọ̀ wọ́n ga wọn ò kí ń gẹrun wọn wálẹ̀ torí àwọn tó wà ní ilé pé pásítọ̀ olúfà yẹn náà ṣẹ̀ṣẹ̀ ń gẹrun wọn ẹni nínú ò kí ń gẹrun ẹ̀ wá lẹ́gbàá yẹn àwọn ni wọ́n kán tó close mọ́ èmi mọ̀ pé pásítọ̀ Abraham ní deliverance minister pásítọ̀ ehm, Badadi Olúkọ̀yà tẹ́lẹ̀ but nígbà tó tún ehm, eléyìí náà close mọ́ wọn ṣé Yọ̀mí ni pásítọ̀ yẹn ń jẹ́ kí lórúkọ pásítọ̀ tó officiate lọ́jọ́ tá a ṣe wedding mass wedding mi ì tí ì rí rí náà mi ò lè sọ bóyá òun náà ṣe é ṣe títí sísè o bọ̀ mass wedding èrò pọ̀ tó máa dá gbogbo yín papọ̀ wọn kò sáré place ẹ̀yìn ní táìmù tí wọ́n pe family ilé ìjáde wọ́n pe family ilé ìjáde. lánàá olóòwò wa sọ ẹ̀mí olóòwò wa sọ fún mi bí a in tí ó ṣẹlẹ̀ ní mass wedding yẹn náà àánú òjò mọ̀ ń pa ẹ̀ torí nígbà tí ìyá àánú òjò bàbá ẹ̀ kú tí ìyá yẹn lọ sí Jerusalem bàbá tó bí àánú òjò yẹn tó pe rẹ̀ ní ds olóṣì àbágbàlagbà ó ds ní o ẹ mọ nǹkan tó ń jẹ́ ds district superintendent ṣe mọ̀ pé local government state wa federal wa ní district superintendent wọ́n fi wọ́n tún yẹn mi pé wọ́n tún fi àwọn churches sí abẹ́ bàbá yẹn bàbá yẹn ọdún nígbà yẹn wọ́n ní kò tí district nígbà yẹn o but òṣìṣẹ́ ni bí iṣẹ́ dickness yẹn wọ́n ti di wọ́n ti di pastor nígbà yẹn àbí náà wọ́n dàbí wọ́n náà ṣì ń ṣe iṣẹ́ ní local government òṣìṣẹ́ ìjọba ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ So ti yé mẹ́rin bẹ́ẹ̀ wọ́n ṣiṣẹ́ but wọ́n jẹ́ bíi deacon wọ́n ṣàjẹ́ bíi alàgbà kan ṣá nínú ìjọ tẹ́ máa ti mọ̀ pé wọ́n ń promote wọn títí wọ́n fi di pastor wọ́n fi di kìnì kan kìnì kan ṣé ó ti yé ẹni yìí spirit jìmjìmù wọ́n di district o bàbá pastor tó tó pe ńlọ tó lọ ní kí àwọn tankers wá gbé òkú ńlọ òun tó lọ sin wọn ní mass burial tó dẹ̀ bí ọmọ fún ọmọ márùn-ún odidi three boys two girls tó dẹ̀ lọ sí ń lọ ẹ̀yìn ẹ̀ṣẹ̀ wo ni ìyá yẹn ṣe ìgbà tó wà lọ Jerusalem lẹ́yìn ẹ̀kú ni bàbá ìyàwó ẹ̀kú kí ló dé ẹ̀ṣẹ̀ ọ̀gbẹ́ kìí yẹn wọ́n pa ọlọ́run ló sọ pé kò tíì sí Facebook ń gbà yẹn àdẹ̀tì di blogger àbá drag wọn kí ló dé tó jẹ́ pé bàbá kú màtí ọmọ ẹ̀ lọ sí Jerusalem tó dẹ̀ yìí pé òkè tí bàbá yẹn bá wá kú ṣé ò lè sọ pé kán gbé wọn lọ sí mọ́ọ̀n kán gbé wọn lọ sí Jerusalem kán gbé wọn lọ sí. Eh, ibi tó ń sin òkú tó ń kòkú sí tí ọmọ ẹ máa fi dé ó ní kán lọ gbé pé kò léèyàn wọ́n máa lọ sin kí ló dé àwọn mass pro òkú gan ṣebí wọ́n máa ń fún wọn ní time díẹ̀ kó tó di pé wọ́n sin wọn wọ́n sáré rọ̀ṣì lọ sin bàbá pẹ̀lú máàsì ni ìyá wọn ìyàwó wọn fúnra wọn ló sọ ìyá àwọn àánú yẹn ló wá sọ pé òun san owó ńlá màmá yẹn lòun san owó ńlá tó fi bá òun lọ ń tú òkú yẹn nínú sàréè níbi tó ń sin wọn sí ó ní èèkánná àti irun orí àtẹsẹ̀ ló ń fi dá bàbá wọn mọ̀ ó nígbà tó ti fẹ́ kó ní kó tó di pé wọ́n jẹrà onímọ̀ àti kọ́kọ́ funfun like gbogbo àwọn wọn á ti kọ́kọ́ bó tó bá ti kọjá sometime àwọn wọn á ti bó tòrótòró wípé yàn da nǹkan sí ara ẹlẹ́dẹ̀ tó bó ẹ̀kọ́ náà nìkan ó lóun má má dá bàbá wọn tó nígbà tó bẹ̀rẹ̀ sí wú gbogbo ẹ̀ jáde ó lóun ṣàṣẹ pé kán wú nígbà tó bẹ̀rẹ̀ sí wú gbogbo ẹ̀ jáde ẹsẹ̀ làwọn fi dá bàbá tiwọn mọ̀ èékánná ẹsẹ̀ bàbá tó bí òjò nìyẹn òun náà di pásítọ̀ nígbà tó yá máa preach tí bàbá yẹn bá gba microphone tó máa ní kó preach nígbà tí mo máa lọ ṣọ́ọ̀ṣì yẹn báyìí àbí tó máa ní kó sọ̀rọ̀ báyìí orun òkú mi wọ̀ tí mi ìṣàmì rí mo kàn máa gbọ́ lérán báyìí máa wọ̀ ni. ṣó yẹ normally on a good day ṣó yẹ kéèyàn tẹ́rí sábẹ́ irú èèyàn ṣé àwọn ọkùnrin tó bá tẹ́ sábẹ́ wọn ṣé wọn ò ní ilẹ̀ wọn náà tó ń bá kú wọn ò ní wọn ò ní pé wọn ò ní pé kátàkàsù èyí tó bá ju tákàsù lọ́wọ́ ò ní pé wọn kán wá bá wọn sí ṣáàmì méjì tó wà lórí wọn ò ní fúlò lọ sísàlẹ̀ kò ń ṣe pé wọ́n tún wá fi jẹ district àbí wọ́n fi jẹ pásọ̀ ó jẹ pásọ̀ gbà tó yá ó jẹ district superintendent ó jẹ ds hmm. àbí ọ̀hún pa bí wọ́n mọ̀ wọ́n báyìí tó bá kí wọ́n mọ̀ ẹ̀ báyìí ẹ gbẹ̀rẹ̀ ẹ ǹlẹ́ o ẹ káàbọ̀ sà ẹ ǹlẹ́ ẹ gbẹ̀rẹ̀ sà ẹ ǹlẹ́ àbúrò wọn náà tó wà ní ṣọ́ọ̀ṣì ó mọ ògógóró kù ni ìyẹn bàbá délé ìgbà tí délé fẹ́ bẹ̀rẹ̀ sí máa dún ló tó di pátọ̀sán ìyá bàbá yẹn kàn dédé sí ìkì báyìí náà ó lò yẹn ìgbà tí ò tiẹ̀ lò kí lóyún yẹn náà ṣe ó mọ ògógóró báyìí ẹ ti mọ iye àwọn èèyàn tó bá owó tó ṣiṣẹ́ ń báǹkì tó dé ṣọ́ọ̀ṣì àánú òjò tó dẹni tó ń gbálẹ̀ lójú ẹlẹ́gbà <laughs> kó má ṣe rọ́ tó bá gbọ́ pé wọ́n ṣàgolóde pọ̀tá. sáìn ni àmì yìí ni yóò máa báwọn tó bá gbàgbọ́ ní orúkọ mi lọ lórúkọ jésù láàmà lẹ́mìí èṣù jáde tó bá dé ṣọ́ọ̀ṣì kan tó bá rí pé ẹ̀mí èṣù ń pọ̀ yín bó mọ́ bó ṣe máa mọ̀ pé ẹ̀mí èṣù ń pọ̀ tó bá lówó tó ṣe dáadáa tẹ́lẹ̀ tí gbogbo ẹ̀ kàn dé tó ń dé ẹ̀mí èṣù ni kò ń ṣe ẹni tó bá ń bẹ̀rẹ̀ sí ó ti yé kì í ṣe ẹni tó sì kìnnì orí kó o pé débẹ̀ kì í lẹ̀ yí pẹ́ni yẹn dàgbà ó kàn déédé ó mọ̀ wọ́n ẹnìkan déédé ṣọ́kù ṣé wọ́n sọ fún yín nígbà tí délé dé Amẹ́ríkà àwọn ọmọọṣẹ́ àánú òjò yìí náà ni gbogbo wọn pátá gbogbo àwọn pásítọ̀ tá a dárúkọ yìí ọmọọṣẹ́ àánú òjò ni nígbà tí àánú òjò jẹ́ district tell me any pásítọ̀ tó fẹ́ lò ní csc tí ò ní lè lò mo ní district no not district tó jẹ́ youth officer CAC worldwide òun ni youth officer òun ni ó kọ́kọ́ jẹ́ youth officer later wá jẹ́ missionary officer missionary officer yẹn sìn òkè ah, ó dà pé irú náà missionary àbí foreign kí náà fi ọmọ Wàsíù jẹ yẹn náà wọ́n máa bá wọn máa gbé owó káàkiri ìlú òyìnbó hmm. hmm. ọjọ́ tó dé Amẹ́ríkà ṣọ́ọ̀ṣì tó ti wá bá mi lamẹ́ríkà ní harrisburg ilé ẹni tó dé sí èmi ni mo pariwo mo pariwo lórí bíbà ìwọ ni eh, kúrẹ́ mọ́ wọn ni eh, kúrẹ́ mọ́ wọn ni ibi tó ṣe tó fẹ́ ṣe níṣẹ́ ìtaba ti fẹ́ gbà wọ̀nyẹn náà lẹ́kọ́ tètè sọ pé òkè o wọn mà ní yóò kàn máa wọn jẹ ni yóò kàn máa wọn jẹ tiẹ̀ bí délé o kúrò nínú ilé ijó dé síjọ yẹn ọkọ obìnrin yẹn kàn ó kàn ní wọn kàn àtàkì obìnrin yẹn ni ọkọ obìnrin yẹn bó ṣe délé báyìí àmì bó ṣe débi ṣe báyìí ó kàn ṣubú ni ni pastor náà bá bẹ̀rẹ̀ sí sọ you work too much you work too much mo wá jókòó mo ẹ̀rín ti pa mí mo ní ẹ̀ẹ́ délé ti lọ àbúrò ti dé bá ilé tó dé sí lẹ́sẹ̀kẹsẹ̀ kò tiẹ̀ jẹ́ ó pẹ́ atẹ́gùn o fẹ́ sílé yẹn ṣe rọ̀ mo pa ní harrisburg yẹn nígbà tí délé kọ́kọ́ wá tí mo ní mo wà ní ṣọ́ọ̀ṣì yẹn tó ní kọ́ tó pè mí dúró tó ní kán bá ń wẹ́kàn mọ́ síta nǹkan bí ṣèṣe kìríkan kìríkan tó sọ o ohun tó crime tán ní kó ṣe fún mi kó ba lè rè kó máa rówó yẹn gbà lọ́wọ́ mi jọ́nà lọ kórí wọ́n rò pé máa fún un lówó owó tí mo lọ o iṣẹ́ iṣẹ́ kípẹ́ sàn máa wá fún ẹ tí mo bá bẹ̀rẹ̀ sí náà máa ta mí <laughs> bí ẹni tó ń gbẹ́sẹ̀ lé lé lé lé tẹ́bí ìgbéyàn lọ èèyàn gbẹ́sẹ̀ lé gé stóòfù stóòfù gbéná. ilé tó dé sí ṣérọ́ ni wúmà yẹn ọmọ àwórì ni òun àtọkọ ẹ̀ ó ń lo bẹ́ǹsì ń gbà yẹn bẹ́ǹsì mọ̀kàn báyìí ẹ̀ ń ó ṣà ń ṣiṣẹ́ a caregiver ni ó ti yẹ ni woman yẹn gbà yẹn ọkọ ẹ̀ náà ṣe care ó tún ṣiṣẹ́ ní ó tún jẹ́ manager ní McDonald's and all those things wọ́n ra lé ibẹ̀ ni wọ́n accommodate ti délé sí bó ṣe kúrò ń bẹ̀ báyìí ẹ lọ bèrè iṣẹ́ rẹ̀ ọmọ pa nígbà tó di sọ sọ́ni báyìí tán sọ pé ah, ọmọ yẹn ó ní eh, kíní kan o ó fẹ́ ní pàṣẹ stroke o kíní kan kíní kan o ó ti bu ọpẹ́lọpẹ́ ọlọ́run o ìgbádá o mo ní mo ti bá mo wá sọ mo ní ṣé kò ti yá ju èèyàn wá sílé yín sí ẹsẹ̀ yín pé tẹ́lẹ̀ ó ṣe kúrò tó ó mà lò tó a week nulẹ̀ yẹn mọ́tò wọn náà fi ń gbé jáde á wá rí ẹmọ kan tó máa sọ iṣẹ́ tó lò yẹn wọ́n fẹ́ strike ọkùnrin yẹn tó bá ti strike ọkùnrin yẹn tó ku kú ilé obìnrin yẹn á di wíwọ̀ anytime tó bá ti wá ní ọmọ wa mọ́tò yẹn tó bá ti wá woman oh, of God ẹ fún wa lélẹ̀ ìka máa gbé lọ nàìjíríà o ẹ máa rí pọ́ lọ́rùn á dúró tì í kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ọlọ́run tí ẹ ń béèrè mọ́tò lọ́wọ́ èèyàn yìí ọlọ́run délé lágbára ọlọ́run mo ì gba mọ́tò tí mo fún ẹ mo ì máa gba padà lọ́wọ́ ẹ mo mọ̀ pé ti ta o délé mo máa gbà padà iye tó dẹ̀ ń ta ń sìn value price ẹ̀ ń sìn ni máa fi gbà lọ́wọ́ ẹ̀ torí wọ́n lo ta mọ́tò yẹn gbà yẹn tó lọ fi níkẹ́nìkan ṣe bí wèrè mi tó kó láti fún èèyàn kan ní kí àwọn èèyàn bá lè wá ṣọ́ọ̀ṣì oníkẹ́nìkan lọ dígbó bí ẹni ṣe wèrè yí ò ní dà ọmọ adẹ́tẹ̀ wọ́n máa ṣe bí èèyàn gidi wọ́n ṣe tán wọ́n á wèrè táì sókè wọ́n á kọ̀nẹ́tì ara wọn mọ́ gbogbo àwọn èèyàn pàtàkì àwọn èèyàn máa kúnlẹ̀ lọ wọ́n máa kúnlẹ̀ bọ̀ wọ́n máa sá fún wọn wọ́n máa mọ́ èèyàn ní mú àwọn olóòtú wọn máa ṣe wọ́n ṣe mí òun gbà mí ò ní jèrè. it's not all of them o But tẹ̀lé tó yẹ experience mi mò ń sọ yìí délé yà mí pé mi ì dárúkọ èèyàn àwọn tí má dárúkọ ọ̀sẹ̀ ti ẹ lọ bèrè ilé tí mo sọ ilé tó wá bó ṣe kọ́kọ́ wá sí amẹ́ríkà ń gbà yẹn ẹ lọ bèrè pé ilé tó sùn sí ilé tó gbé for one week yẹn ẹ lọ bèrè pé ṣé ẹni yẹn ó fẹ́ ní partial stroke mi ò mọ situation wọn sí o ìyẹn tí ò bá tí ní stroke yẹn wọn ni báwo lèmi ṣe máa wá léèyàn o ò tí ì wálé o ò wá bẹ̀ fọ́ ẹ̀mí jẹ kan tó ìwà sí amẹ́ríkà first time náà nìyẹn o dẹ̀ wá bẹ̀ wọ́n dẹ̀ entertain yẹn kí ló dé tó máa wọ ibìkan tí nǹkan burúkú máa ṣẹlẹ̀ ńbẹ̀ gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ mi ní South Africa ló máa ní kó máa sá fún mi tí bá ti ń gbàdúrà olùwà nígbà yẹn kò sí mo máa ń gbàdúrà gan ìtàrí mi báyìí a ní bí mo ṣe wà yẹn ó lè ní ó lè ní mo fẹ́ lórí wọn gbogbo èyí tó bá súnmọ́ mi ní délé màá ní kó máa kó máa sá fún mi nǹkan tí àánú òjò ń ṣe tí wọ́n ti ń ṣe tí délé ń ṣe tí gbogbo wọn ṣe nìyẹn àti gbogbo àwọn majority àwọn CAC pastors sí tó bá ṣe mọ̀ pé CAC ní branches oríṣiríṣi mo mú sọ̀rọ̀ àánú òjò kán ba èèyàn jẹ́ wọn ò ní ọ̀gá. nígbà yẹn mi ò mọ̀ pé iná fojú tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú alóòjó is part of people's instrument that bóyá àwọn bàbá kan ní CAC bóyá wọ́n máa ń lò wọ́n ní àdúró even know for them. èmi ò mọ̀ pé máa lọ sí MFM ẹ mọ̀ bí mo ṣe dé ni kó ṣe pé mo kàn fẹ́ fẹ́ lọ sí MFM nígbà tí mo kọ́kọ́ dé MFM yẹn ìgbà tí wọ́n kọ́kọ́ tí mo kọ́kọ́ tún rí àánú òjò ní ṣọ́ọ̀ṣì yẹn kó tó di pé mo tún padà wá sí MFM mo break be two weeks kan bí kí ni mo tún rí àánú òjò mi báyìí mo lọ try rema yẹn mo lọ try rema ṣàpò àjàjà tó wà ní kásínò ní alágo méjì yẹn ọ̀rẹ́ mi kan báyìí ní street wa ní Berkeley ló sọ pé ṣọ́ọ̀ṣì yẹn lòun lọ pé kí n try mi mo ní mo láì mi láì bí tán kàn tí máa máa jó wọ́n ń jó mo láì jó but tó ní gbàdúrà because mo mọ̀ pé ọ̀tá wà yes prayer is part of my ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àti àdúrà mo ń yin ọlọ́run o ọ̀tọ̀pọ̀lọpọ̀ ọlọ́run àti àdúrà mo dé rẹ́mà mo ní pé wọ́n máa kàn ń jó ní ijó yìí nìkan ijó ni májẹ̀mú rẹ ẹ̀ ṣáà jẹ́ ń jó mo máa ń jó wọ́n máa lo instrument ni ẹ máa jó jó jó jó jó jó tí má ti ń jó báyìí má máa gbàdúrà gbà mí o má jẹ́ kọ́wọ́ taka mi o àdúrà ń gbà o àdúrà máa ń gbà. àwọn tó ń fogun jà yẹn tó ń fogun jà yẹn wọn ṣe bẹ́ẹ̀ yẹn rí ogun people who wage war against people they don't too much get trouble like that ayé wọn lè ṣètò àwọn tó ń fogun jà yẹn wọ́n máa because àwọn gangan lè ṣù yàtọ̀ sí pé ọlọ́run máa ṣe ìdájọ́ ikú gbogbo lọ fún ikú ọ̀run àpáàdé fún èṣù kí ló sọ fún yín pé ó máa ṣe nínú ayé yìí olùkọ́ wọn máa rìn kiri ajalè tó sọ pé ó máa mú sún tó máa fi ṣẹ̀sìn kò ṣe nǹkan fún. wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ olùkọ́yà pásọ olùkọ́yà ṣọ́ọ̀ṣì don't go there don't go there only fall down and die what is kind of prayer is like kí n tó lọ sí ṣọ́ọ̀ṣì yẹn ni wọ́n ti máa sọ wọ́n á dó gbogbo àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ nínú CAC pátápátá gbẹ̀yìn tó ń kó díẹ̀ màá dẹ̀ tún wá rí i pé tí wọ́n bá fẹ́ ṣe nǹkan báyìí àánú òjò òun ló máa kọ́kọ́ pè ẹ ti gbọ́rú ẹ̀ rí <laughs> àwọn èèyàn tó bá gbọ́ pé mo ráyè mo sáfáyé àwọn èèyàn burú gan-an tí ó bá ṣe tó má ti ń sọ̀rọ̀ tán dẹ̀ gbé àwọn èèyàn wọ́n á fẹnu I do have father and die. It's not really true man of God. It's only oral prayer. It will telling people to father and die. Only bad prayer. One oh, man sorrow. òyìnbó Yorùbá náà tó máa fi sọ. Ọjọ́ kan wọ́n wà ní ẹbọ sọ bá lọ sí evangelist náà bá ṣe lọ sí evangelist náà máa gossip. One bẹ̀ one náà ní láti máa ṣe àwọn original àwọn tó ń bí síbẹ̀ tó ti mọ̀ tí yàrá ìyá wọn àti bàbá làwọn wà sí èsì wọ̀nyí. you think that prayer is good? Ah, mo I don't understand what you are even saying kò dé sẹ́ ànígbà yẹn kẹ̀dẹ̀ mfm people now love the prayer wọ́n wá bò bá ti bẹ̀ẹ́ wọ́n bò bá ti mfm tó ti instead of them wọ́n wá ń jealous bó ti yé bẹ́ẹ̀ wọ́n wá wò kí làwọn lè fi bá wọn jà irọ́ ẹ̀ ni ara nǹkan nǹkan tí ah, pásọ olùkọ́yà sọ mọ́ ẹ̀ nìyẹn pé ah, I don't know is you are this is it because of you they are petition me they say I take their church member I take their evangelists, I take their this and that. Is it because of you? I even I was expecting old woman like that. Money who are those? Ó ní tell me what happened. They write letter to me from CAC. Do not you yóò announce orúkọ mi ní MFM ní 1990 kíni náà. Mo ṣàmọ̀ ìpò ti fẹ́ ó ti pẹ́ ìpè thirty years yá. No, wọ́n ti pẹ́ yá bí thirty twenty nine to thirty years. I don't really know the date. tí má bèrè lọ mọ́mì mi gan àwọn máa wo bóyá àwọn píchọ̀ kan tí mo ṣe píchọ̀ wedding ní tẹ̀ ẹ mọ orí ìtàn fi condemn prayer because one shake fún ẹ wọn ò fẹ́ fall down and die still yet the evil ones don't want to die they want you dead but they don't want to die so they have to be preaching and telling people what you are that prayer that that prayer is bad so that you can shut up your your mouth and all the evil they believe they belief that's their believe. that by the time you don't pray that prayer that evil they did to you will be free and they forget that even you pray, you don't pray. The prayer will only fasten the things, the the judgment. But you pray, you don't pray. They will suffer for whatever. This life is a nature, is a karma. It will come back to them whatever they have wrote to your side. It's a karma. bí mo ṣe dé MFM rèé àmọ́ pé mo fẹ́ sọ mo strike I mean I forgot about I mean, I, it escaped my mind. Bí mo ṣe dé MFM nígbà yẹn. Torí ìgbà tí mo kọ́kọ́ kúrò yẹn náà, wọ́n ní kí n wà lákùrẹ́, àkùrẹ́ ni wọ́n fẹ́ kí n máa gbé. Yes, bàbá Bádàrè, wọ́n fẹ́ kí n máa gbé lákùrẹ́. Yes. Mo dẹ̀ sọ pé mo gbé mẹ́ẹ̀ náà for some time. Ṣèbí àná òjò wà láyé ìyá ìnà ọdẹ ṣe wà láyé ṣe bóun ló gbé mi lọ sí ìyásẹ̀ ní kìtù mo láì gbé náà ti ń gbàdúrà dáadáa mo wá dé látòrí òkè níjọ́ yẹn mo ní ṣọ́ọ̀bù sí pélé wúrà mo ní ṣọ́ọ̀bù sí pélé wúrà mo ti sọ́rí o ṣọ́ọ̀bù tí mo ní sí pélé wúrà yẹn ṣọ́ọ̀bù mi lélẹ̀ bọ̀bọ́ kan báyìí tó ń kọ nígbà yẹn wọ́n pè ń bọ́m̀bì wọn ló ti kú sí ó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi ṣọ́ọ̀bù tó lẹ́ǹsì sí Bombay àbúrò ìyàwó Káyọ̀dé Kẹ́sìnró fúbọ́lá tí mo sọ pé ó jẹ́ ọ̀rẹ́ prince tí mo fẹ́ àbúrò ìyàwó ẹ̀ nìyẹn ló ń ṣe télọ̀ ń bẹ̀ ní touch shop ṣọ́ọ̀bù mi rèé ṣọ́ọ̀bù Bombay ṣọ́ọ̀bù ìyàwó àbúrò mi ìrántí orúkọ àǹtí elédè ìyàwó um, Kẹ́sìrò wọ́n wà ní Germany gbà yẹn so ṣọ́ọ̀bù ìyàwó àbúrò ìyàwó ẹ̀ tó wá jẹ́ mẹ́mbà MFM. bí mo ṣe máa mo ṣe máa ń disturb mi wá ní kéèké try MFM pé sì máa gbà pé but pé power must change and pé máa wáyé ní first of kìnìkan kìnìkan ṣá pé màdé gbàwẹ̀ so máa gba marathon so pé tá a bá ti gbà wẹ̀yìn màá wá sí church ní ìdájí nǹkan kan mẹ́rin ilé wa jìnnà síra wọn bọ̀ ṣọ́ọ̀bù wa súnmọ́ra so ó fún mi ládírẹ́sì bí tí màá ti wọ mọ́tò pé tí màá ti dé bá màá ti rí pé àwọn èèyàn máa ń gbé ọlásùnbọ̀ ọlásùnbọ̀ ọlásùnbọ̀ ṣé ti yé mẹ́rin ni oníkẹ́ ìdàgbọ́n ìjẹ́ so ẹ gbogbo tẹ̀ ṣe wá débẹ̀ níjọ́ náà bí mo ṣe tètè dé tó ní ọjọ́ yẹn that what baffles me bí mo ṣe dé máa ń fẹ́ nìyẹn ó baffles me ní bí mo ṣe tètè dé mẹ́fẹ̀ẹ́ tí mi rò pé mo ṣe tètè dé yẹn ẹnu gate gbogbo inú ilé ti kún ìta báyìí ibi táwọn kan tó máa ti ń ta báǹdì tó máa ti ta ice cream kan báyìí tó ń pè ní kiss ice cream kan máa ń pè ní kiss ṣáà rí irú pọ̀ gbogbo gate everywhere mo ṣáà fi sísèmù sùn sí ni gbogbo ẹ̀ náà mo kàn fi sísèmù sùn ni o pé mo á rí i n tó bá fún mi rèé ilé náà sì jẹ bá tí mo fi mú rẹ́spẹ̀tì pàṣẹ Olókọ̀yà dáadáa rí pé nǹkan kan wà tí mi ò láìkì orí nǹkan tí mi ò láìkì nígbà yẹn wọ́n gbà mí wọ́n lé mi ní church ṣé yé but nígbògbà yẹn ọ̀rọ̀ tí àwọn àánú òjò nǹkan tó ṣe fún mi tí wọ́n fẹ́ kí wọ́n sọ wọn ò mọ̀ pé mo ti wá ní opportunity láti bá wọn sọ mo ṣàlàyé fún wọn bọ̀ mi ìṣàlàyé deeply wọ́n béèrè lọ́wọ́ mi ṣé ti yé so àánú òjò tell me because he doesn't want anybody to know about the sin he follow me bumper to bumper for me for and bó ṣe follow me, mi yẹn náà ló ń ba àwọn èèyàn jọ ẹ máa sá fún wọn ẹ máa sá so that the secrets will not be leak out. torí ẹ̀ bíbélì tó sọ pé tá a bá ṣe ní abẹ́ òrùlé orí òrùlé la o ti fi wọ̀n wọ́n ti gbàgbé orí òrùlé náà la ti fi ń wọ̀n ní tí a ṣe ní abẹ́ òrùlé tí wọ́n ò fẹ́ kí ẹnìkan gbọ́ nígbà náà tẹ́ pé wọ́n jẹ́ kẹ́nìkan gbọ́ àbí tó kàn fi mílẹ̀ mix ṣe mọ ẹ wá mọ ìtẹ́bìtì ẹ̀ wá rò ní pé nígbà yẹn àwọn ò pé mo tí ọlọ́run tó máa ṣe bí fúnyàn nígbà kan mo máa ń bìlí pé ìṣe nọ́màtì kan ṣe bí fúnyàn pé bí ayé ṣe rí nìyẹn ẹ ti understand but kì í ṣe bó ṣe rí nìyẹn kò right àwọn tó ń ṣe wọn wá nífà kí àṣì wọn tú excuse me because they delight they happy in doing that ṣó ti bí mo ṣe dé first eh, eh, bí mo ṣe dé MFM ní first time nìyẹn ẹni tó invite mi ó wá surprise mi pé ah, ẹni tó invite mi sí ṣọ́ọ̀ṣì yìí àbúrò ìyàwó kẹ́sìnrò ni eventually tí mo wá pàdé prince school government college yẹn mi ò gbúrò Ketu rí láyé mi yàtọ̀ sí Ketu my twelve mo ti gbọ́ nínú. No àwọn bàbá sọ̀nà òbérí pé kétu ejìrìn kíníkan kíníkan ọjà ejìrìn kò mọ̀ pẹ́ nìkan o wá o àbí ọjà ejìrìn àwọn ìjà kọrin kan but I don't even know ẹ̀ mọ̀ àmọ́ pé ó ti wà nǹkan kan wà resistance nígbà orí omi náà máa ń gbà lọ́bẹ̀ ẹ máa gbọ́. bí mo tún pè ṣe pàdé prince is somehow now I'm getting some things ọmọ mi school tó fẹ́ lọ King's College lèmi ní lọ́kàn láti jẹ́ kó lọ because à ń gbé ní Berkeley lọ́balẹ̀ nímẹ̀ so King's College is a wonderful school tí àwọn ọmọ olówó àti àwọn school àwọn èèyàn pàtàkì ní agbègbè yẹn náà ń lọ tó sì jẹ́ school ọkùnrin lásìkò tí mo fẹ́ kọ́ ọmọ mi lọ nìyẹn bí tí mo dẹ̀ tí mo fìlì náà nìyẹn ó wá dé níjọ́ kan ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n ń pè tajọjọ́ ń gbélé àǹtí mi kan báyìí tajọjọ́ gbélé àǹtí mi àǹtí Nàímọ́ àǹtí Bímbọ́lá Ìyáwálé. àbúrò ọmọ yẹn ó jẹ́ ọ̀rẹ́ ṣọlá àwọn ń ní ministry of education mo ṣe mo pè wọ́n sórí iṣẹ́ life chat mi rí àwọn ọmọbìnrin first daughter wọn báyìí ó jẹ́ ọ̀rẹ́ fún àwọn onírìṣà àwọn sisters onírìṣà yẹn tí wọ́n jọ máa ń rìn ní ni wọ́n. so wọ́n wá pe àǹtí mo gbà tí bíṣọlá ṣe délé ń jẹ́ wọ́n á sọ pé à pé òun àti wálé wá ń sọ̀rọ̀ wálé wà London nísìnyí ó ní òun lọ sí ìlàró lòun lọ pé òun ò ṣe dé ṣé ti pé òun ò ṣe dé àti òkè ń ráyè òun máa ń ṣiṣẹ́ sóhun pé òun ò ṣe dé ó fẹ́ kó kúrò nílé pé òun lọ sí ìlàró kí lorúkọ school secondary school tó wà ní ọ̀nà kìíní kan ṣá bí ṣọlá ṣe gbọ́ báyìí bóun náà ṣe sọ pé òun ò lọ sí. Si, dé mọ́ nìyẹn bóun náà máa lọ sí boarding school ah school bí tó wá sọ pé ọ̀rẹ́ òun wà yẹn ó ti full gbogbo nǹkan wọn ló ti pẹ́ mẹ́ẹ̀ kò sí kinní mọ́ tíṣà ẹ̀ kan tó máa tún fún ní tó máa tún tíṣà lẹ́yìn tó bá fún ní ohun um, um, lesson tó bá tún ṣe tán school ó wá sọ pé òun lè bá wa ṣe òun máa bá wa find out school tó bá ti wà available tó jẹ́ boarding school tó ṣì wà available ń sí ah, wọn ní òkè ó lè dọjọ́ kejì ó dẹ̀ dé ó lóun ti search ó dẹ̀ pè mí wá bá mi ní iwájú ilé bàbá kí olóhùn wà níjọ́ yìí báyìí ó dẹ̀ bàbá mi ń bẹ̀ wá ní òun sì rí ó dẹ̀ fún mi ní àwọn list ó ní bọ̀tẹ́ tó ń sọ jẹ́sìn ní tó dájú tó dẹ̀ ń tó ń wìn ní sìn tó sì ní space ó ní k College ó tún wá fún mi lánàá dáhùn bó bó ṣe dákọ K2 yẹn ọkàn mi kàn wípé à ah, K2 òjìnà mẹ́ẹ̀ tá bá ti wọ balẹ̀ tá bá ti látọ̀ balẹ̀ délẹ̀ tá bá ti wọ K2 àkọ̀wọ̀ straight ní K2 my twelve K2 my twelve àkànbọ̀lẹ̀ K2 ní tèmi rò nìyẹn bẹ́ẹ̀ mi ṣe lọ mú k nìyẹn mo wá rò pé K2 my twelve ni mi ṣe mú k nìyẹn o. gba tí mo wá mú kẹ́tù ọjọ́ tá a fẹ́ lọ tí mo wá ní òkè o a fẹ́ lọ gba fẹ́ lọ gba admission kìnìkan kìnìkan ṣáà náà máa lọ síbẹ̀ máa lọ register máa lọ sanwó kan máa lọ ṣe kankan mo tàwa ń lọ tàwa ni wọ́n wá ní pé akọ́ kẹ́tù mo gbà wọ́n ní kọ́mẹ́ kọ́lẹ́jì wọ́n ní kò sí kọ́mẹ́ kọ́lẹ́jì kọ̀ọ̀kan ń kẹ́tù pé kọ́mẹ́ kọ́lẹ́jì Ìkòròdú wọ́n á pè wọ́n pé ẹṣẹ́ àpẹẹrẹ wọ́n ní pé kì í ṣe kẹ́tù yẹn pé a máa gba ẹ̀pẹ́ ìdàkà gba ẹ̀pẹ́ wọlé or ká gba Ìkòròdú wọlé láti tọ́kì ah. mo ṣáà ṣe débẹ̀ ní pé ah, skul ilé wà ní mo ṣe dé Kọ́mẹ́ kọ́lẹ́jì Kétu nìyẹn mo wá dé Kọ́mẹ́ kọ́lẹ́jì Kétu prince mo wá pàdé wá jẹ́ master tó ń pín Ṣọlá sí prince tí mo ní mo fẹ́ tí mo sọ pé fúbọ́là ẹ̀yọ ó wá jẹ́ ó ti wá òun ló ń jẹ́ òun master Ṣọlá greenhouse mo wá pín ṣọlá sí greenhouse bí mo ṣe mọ̀ nìyẹn ìjọ tàdé máa gbé ṣọlá lọ sí sùn gbogbo nǹkan tára méjì méjì ó wà rí ṣe lórí ìbò ọmọ olówó ni ìkọ́ mo spoil ẹ̀ ọmọ olówó náà ni ìbọ̀ tí àwọn olówó bàbá èèyàn olórí burúkú ni wọ́n wọ́n wọ́n ẹ mọ̀ pé àwọn bàbá èèyàn wọn response àwọn olórí burúkú wọn mo ṣàṣì ọmọ yẹn bí wọ́n ṣe máa ń ṣe fọ́mọ olówó ni mo ṣe fún un ó dẹ̀ ráwọ̀ tó dá lára ẹ̀ ó wá rò pé sísá mi torí èmi àti mọ́mí náà lájọjọ lọ àti ṣọlá ó wá rò pé sísá ni mo jẹ bí ẹ̀gbọ́n torí mo máa ń look baby up to date <laughs> tí n bá kúkú sọ nínú ara mi tí n bá sọ fún yín pé ẹ ti understand so I look baby I have a baby face. ó ṣàkìmọ̀ dáadáa wá ní inú ẹ̀ dùn èmi náà dẹ̀ like láti máa give bí mo ṣe fún lówó ń jọ yẹn àfún gift inú ẹ̀dọ́ ní ká má wọrí gbogbo nǹkan ẹ̀ ló máa bá ó ṣà ó dẹnu fún wa gbogbo nǹkan ẹ̀ ló máa bá tọ́jú nǹkan kan bẹ́ẹ̀ yẹn. ìgbà wá tó bí a week wọn ní jẹ́ ń lọ wò ó ọkọ̀ yẹn kàn fà sí mi wọ́n ní visiting day bọ̀ mí wá lọ lọ́jọ́ visiting day mo wá béèrè pé ìjọ tí a bá fẹ́ wá wò ó yẹn wá ní tí bá ti béèrè wípé mo lè wá wò ó lẹ́nìtàn wá fún mi wá wá mo ṣàrí pé ó ń fún mi ní ó ń fún mi ní pé ọjọ́ mo lè break protocol like ọjọ́ visiting kan pé kí n wá láti wá kí n béèrè òun pé màá wò kò mọ̀ pé mi mo bí mi dẹ̀ ṣe ẹ mọ̀ pé kéèyàn ti máa yẹn pé ah, fine woman lélẹ́yìn kankan bẹ́ẹ̀ yẹn mọ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn fine lady ìṣe wá wá láti wá wò bá ṣe wá close ni a ló fẹ́ sìn mí lọ sí gate ọjọ́ tí mo wá báyìí mo rí pé gbogbo nǹkan yẹn ti sọnù mo rí pé ọmọ yẹn ìyẹn kan ṣàmùlò mi ṣàṣe mo ṣe mọ prince nìyẹn ọmọ yẹn mo gbé lọ sí school kẹlẹ mọ̀ pé bí mo ṣe ń ròmù yìí ẹ wá rí pé gbogbo ní ìwà mọ bí wọ́n ṣe ń connect one way or the other everybody connecting ẹni tó gbé mi lọ tó gbé mi lọ sí church tó invite mi sí church eventually ó wá padà rí mi ní church níjọ́ kan ní MFM ó wá rí prince ó lóun mọ̀ ó lábúrò ìyàwó ọ̀rẹ́ òun ẹ tán sàn ìyẹn tó yìnbá sí mi sí church yẹn meanwhile òun ní ṣọ́ọ̀bù sí Pélewúrà èmi náà ní ṣọ́ọ̀bù sí Pélewúrà ìyàwó kábíyèsí ọba yìí kan tó wájà wọ́n ní ṣọ́ọ̀bù sí ṣé wájú ní báyìí wọ́n ní ṣọ́ọ̀bù náà wọ́n ní ṣọ́ọ̀bù sẹ́yìn báyìí sẹ́yìn bíi ṣọ́ọ̀bù yẹn wọn yẹn wọ́n ń kọ báyìí face ìkan máa face báyìí ìkan máa face báyìí so lẹ́yìn tí wọ́n face ìta báyìí tèmi face inú ní street tèmi wà yẹn ìkan tó face mi báyìí àwọn ọmọ mali àwọn Mali, yẹn ló wà nbẹ àwọn ọmọ mali tó máa ń ṣe kó àti abárin sísàlẹ̀ báyìí ọba ẹ̀pẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe kàmúrò di ọba tó wàjà ọba tó wá ń sàn gan yẹn ìyàwó wọn tó nídìí yẹn tó fáìn báyìí ìyá ìyá dèjì mọ́mí ìdèjì wọ́n wà ní junction báyìí ṣé wá rí bí ọ̀rọ̀ yẹn ṣe rìn báyìí ní mo bàtẹ́ mi jọ wà pẹ̀lú ibi tí mo rẹ́ǹtì tí mo ní ṣọ́ọ̀bù sí ẹ ìgbà tí mo wá padà dénú gọ́mẹ̀ college mo wá rí wípé ẹni tí ó jẹ́ ìyàwó kábíyèsí yẹn tó ní ṣọ́ọ̀bù sí street mi ẹ̀ tí tó wà wájú báyìí wọ́n ní ọmọ ní gọ́mẹ̀ college yẹn náà ṣé mo pé mo ti mọ̀ wọ́n mo ti mọ àwọn ọmọ yẹn àwọn dèjì yẹn láti ta torí pé ọmọ yẹn gbà tí wọ́n ti lọ sí government college tí wọ́n ti lọ sí government college tí wọ́n ti lọ sí school wọ́n máa wá síwájú mọ́mì wọn ṣetán sàn wọ́n wà pẹ̀lú ṣọ́ọ̀mù wọn bọ̀tùpà tó wá di pé wọ́n fẹ́ wọ school wọ́n wá sí wọ́n kó wọn sí boarding school ní government college so mo mọ olórí yẹn olórí ìyàwó ọba tó wàjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba yẹn náà you know i know him kó mà ká má mọ̀ wọ́n mọ́ kó tó di pé animasa ń wá jọba ṣẹ́rí the way the story was going so everybody mo ṣe máa ń sọ nígbà mi pé ìjọba ìjọba ayé tẹ́rì àjàjà ní ìlú èkó àbí ní nàìjíríà yẹn majority of tó bá wà ní tó bá wà níta tó bá dẹ̀ wà lókè you know you you ìgboro yẹn ìkan ló jẹ́ tó bá sọ pé wọ́n ní ìkan ní ìgboro so people need to be careful. bí mo ṣe mọ prince nìyẹn ìgbà tó wá ń tòsí mu àná èmi ò kí ni mi ò lè fẹ́ rò èèyàn kí lórúkọ yín ẹ tí níyàwó ó sọ gbogbo sórí ayé ẹ̀ fún mi muslim ni èmi ò lè kí ni mi kí ni ó ní mọ̀ mi òun christian but mọ̀ mi ẹ̀yin amsat ọmọ prince ni wọ́n láti ìpẹ́rù kìnìkan kìnìkan ṣínáìkì but sùúrùlérè ọmọ sùúrùlérè ni wọ́n claim yẹmọ wọ́n dàgbà sí wọlé ìyá wọn ọmọ àkíṣà àyàngbùnrin sí o àyàngbùnrin tẹmí erelú tó wàjà tẹ́lẹ̀ tẹ tó dárú gbogbo yẹn wọ́n wà wọ́n send message nígbà tá a máa ṣe wedding wọ́n wá rìn wà talking people say hey, she lie o she want to spoil people hey múlẹ̀ irọ́ i no dey lie Auto-Bola mi kì í pa irọ́ mélòó la fẹ́ sọ nínú ọ̀rọ̀ tá a fẹ́ máa parọ́ sí bí mo ṣe dé MFM nìyẹn bí mo ṣe mọ Prince nìyẹn bọ̀ gbogbo wa quite ọ̀hún ó wá yà mí lẹ́nu bí gbogbo wọn tó ṣe link mọ́ra wọn one way or the other you know them you know this person know this person know this person Now, Prince use mọ́ ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ Bímpé náà lánàá. Prince use mọ́ Olúmídé because wọ́n ti jọ play ball lọ́dọ̀ Alhaji Salami níbi ẹ̀yìn tó bá gba abẹ́ akérèlé yẹn kí lórúkọ Alhaji yìí o Alhaji Salami ni wọ́n wọ́n yẹn wọ́n tẹ̀ ti dàgbà ń sè àbí wọ́n tẹ̀ ti kú lọ́run dáríjì mi wọ́n ti dàgbà torí nígbà náà wọ́n ti dàgbà gan about twenty five years ago they are máa yẹn ti dàgbà tó six something wọ́n ti fẹ́ wọ nineteen sí wọ́n ti dàgbà gan ṣá. so ọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ kì í ṣe pé bóyá àwa yẹ mọ̀ nísìnyígbà tí mo tí mo connect mọ́ ká má connect mọ́ bíi pé ń gbà yẹn was through the pastor and co-churches you know. That's uh, CSC calculus and co like that. Now ebi tí wàá connect more, Prince to school or tí mo lọ ọmọ tí mo school. But then you want to go? bá pé mo sọ pé mo to tíṣà yẹn torí pé mo fẹ́ mo fẹ́ máa rí ọmọ mi mo dẹ̀ fẹ́ jẹ́ kọ́ ọmọ yẹn wà òkè nígbà tó wá kú tó sì ni wọ́n á ní nígbà mo máa ń máa ń ta bàtà ó sọ pé kí ni mo ṣe mo ṣe business mo ní mo wá láwọn Italian shoes ṣáà tí mo máa ń ta àwọn bàtà níjọ́ kan mo wá ní wọ́n ní tí bá ti ń bọ̀ next time kí n kó wá lára ẹ̀ pé òun máa patrol mi mo wá rẹ́rìn ó ní kí ló pa mí lẹ́rìn mo ní tíṣà ò lè ra bàtà wọ̀nyẹn tí mò ń tà yẹn ó wá rẹ́rìn ó kàn fi jèjì kárùn-ún gbà yẹn ó rà lára ẹ̀ ṣúra ṣá ọjọ́ tó wá rí tòótọ́ ó ní <laughs> ó rẹ́rìn tòótọ́ èló ni sítárárì wọ́n gbà yẹn owó wọn ò pọ̀ owó wọn ò tí lè ju bí three five àbí no èló ni wọ́n ń gbà ohun ọ̀sá pọ̀ ṣá nígbà tí mo gbé bàtà dé tí wọ́n sọ pé bàtà kan eight thousand nígbà yẹn ó dàgbé kan sọ pé bàtà kan five hundred thousand sí kan sọ pé bàtà kan one thousand àbí eight hundred thousand ẹ̀ ti hundred sá ó rẹ́rìn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ mú pa ó ní kí n kó wá ti máa ń bọ̀ mo dẹ̀ kó wá ń jẹ́ ìgbọ́n inú mi dùn kó máa bá mi rà kó máa fìtìjú kan rà tó wá rẹ̀ ó ní ìwẹ̀ ṣáà máa bá mi rà lítà kó ra pọ̀ kan o gbogbo tó wá yá mo wá ra bàtà fún ra àwọn oríṣiríṣi màá rí mr mr rati gbogbo ẹ̀ torí ẹ̀gbà tí mo wà pẹ̀lú prince yẹn wọn ò mọ̀ pé tíṣà ló ń ṣe gbogbo ẹsẹ̀ báyìí náà máa wò ló ń dán bí gíláàsì ọjọ́ tí mo rí báyìí wọ́n ṣá wọ́n ṣe náà lówó tó wọ́n ṣá ni ọkùnrin ò lè wà lọ́wọ́ èmi bẹ́yẹn kó máa ṣá bẹ́yẹn kéèyàn máa ṣá bíi ilẹ̀ galilei kò sájọ tó ń wọ̀ sára wọ́n máa ṣá báyìí náà àná ti ṣíṣà ẹ̀ bí mo ṣe mọ prince nìyẹn ṣá wọn wá múra wọn àwa ṣe mọ̀ pé àwa ń sọ̀rọ̀ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ènìyàn díẹ̀díẹ̀ ṣá ń ṣàlàyé gbogbo ẹ̀ ah. kọ̀tà wa mú wẹ́ẹ̀dì wọn ni ta ni mo fẹ́ lò fún kiri yẹn báyìí tá bá ti wá lọ sí ṣítà ṣe mo fi ṣe ṣe ṣítà ni a máa lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ ṣítà ni wọ́n ń gbé. àwọn christian bàbá ti wá lọ sí ṣítà. mo máa dé mo máa padà gé fídíò yìí máa gé kéékèèké má tàn wá lọ sí ṣítà tọ́ba ti wá bọ́lẹ̀ ní ṣítà tọ́ba gba wájú olúbàmà ní ọ̀rẹ́ mi dẹ̀ ń gbé bẹ́ẹ̀ yẹn o pé bàbá ọ̀rẹ́ mi bàbá ọ̀rẹ́ mi yẹn ń gbà yẹn bàbá mi pé ó kọlà báyìí ọmọ Ògbómọ̀ṣọ́ very handsome man wọ́n ga bàbá so mania Baba Bimpe bàbá Bímpé ìgbà mi tó bá jókòó sọ màá ní à bàbá Bímpé ní Bimpe Ìrètí Bímpé gangan lórúkọ ẹ̀ màá ní bàbá Bímpé màá ní à òun náà wá dáhùn pé ìgbà kan ti fẹ́ ọ̀rẹ́ òun rí pé ó ń fẹ́ Olúmídé ńgbà kan mo ní àmúdẹ̀gbọ́ interview kan náà tó ń pè sórí. So one television station kan gbà yẹn tó sọ pé do you have anybody you are married na bó ṣe ṣe mistake lọ́rọ̀ dárúkọ yẹn olómìnira ò láìkẹ so he break the ó wá break wọn yàgbọ́ pé irú wọn gbà yẹn náà ṣe kẹ̀dẹ̀ rí bóyá olómìnira bóyá tún lẹ́nìkan tó tún fẹ́ àbí tó jẹ́ pé you know they always afraid of celebrate ó ṣàlọ́ announce orúkọ yẹn ní nǹkan tó i think nǹkan tó fàjà wọn nìyẹn ó lọ announce orúkọ ẹ̀ ní orí television kìíní bó ṣe break relationship yẹn ṣe bàjẹ́ so wọ́n ní àwọn pé ńgbà yẹn kó fẹ́ẹ́ pé ọ̀rẹ́ ni wọ́n ṣàbọ̀tò òun jùlọ òun ju olúmìdé lọ dé torí lẹ́yìn gúrùpù àwọn ni ó wá ń sọ sítórì ọmọkàṣí síásíá àwọn pé àwọn ẹni sínú olúmìdé àrèsí àwọn tẹ̀sífàtúgà ó ṣàbẹ̀rẹ̀ sí ń dárúkọ gbogbo ìran àwọn tó bá play àwọn káyọ̀dé kẹ́sìrò ó tún ní bọ̀dá kan náà nísìnyí ẹ̀ ti dọ̀gá sí navy ni wọ́n àti àwọn táíwò báyìí a máa ń lọ sílé wọn ní island ní Victoria Land àwọn ọ̀rẹ́ yìí ọdún sí wọn tá bá ti wá lọ síbẹ̀ yẹn so ẹni tó mọ̀ ń sìn òun mọ bọ̀bọ̀ yẹn èmi mọ bèbí tí ìyẹn fẹ́ so ìjọ kan àwa rí bí n pé màá ní jẹ́ ká yà síbẹ̀ kí n kọ kí àṣedébẹ̀ àwọn abàwọn náà bá olómìdé ń bẹ̀ orí olómìdé rósì ni wọ́n máa ń pe rósì wọ́n máa ń pe olómìdé rósì wọ́n á sàn ó cute ó kékeré báyìí so Abambe àbámbẹ̀ ṣáàkì sista bọ́lá kankan ìrètí nìyẹn sista bọ́lá sista bọ́lá náà nìyẹn ìjọba pé chọ́ọ̀chì yìí gẹ̀ things ni sista bọ́lá kékeré kan aṣáájókòó wọn dájú àti wọn prince àti olùmìdé wọn jí sí wọn sọ̀rọ̀ wọn dáṣẹ ṣetán láìpẹ́ náà bàtà fẹ́ ṣe wedding yà so. bí mo ṣe mọ̀ nìyẹn mo ṣe mọ̀ prince nìyẹn. mo ṣe mọ̀ prince nìyẹn àbí bí gbogbo story yẹn ṣe wá bó ṣe wá rẹ nìyẹn mo wá ní èmi ò ní lè fẹ́ ẹni tí mo ní sọ máa ń lọ ṣọ́ọ̀ṣì ó ní mọ̀mọ́ mi máa ń lọ sí ṣọ́ọ̀ṣì òun náà máa ń lọ ṣọ́ọ̀ṣì ó wá dárúkọ ẹ̀ ṣẹ́gun ló ní màmá mi máa ń pè òun pé òun pé òun ní mùsùlùmí kìíní pé bàbá gan aláàjì gan ti aláàjì gan ti ń lọ ó máa ń lọ ṣọ́ọ̀ṣì aláàjì ṣáà ní ó ṣáà ẹni tí tóun bá máa ṣe láti win mi nígbà tí ń lọ ṣọ́ọ̀ṣì alẹ́ ní I will follow you ó dẹ̀ follow me, lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ pè ní ọjọ́ Wednesday kan báyìí ṣá Wednesday la lọ sí ṣọ́ọ̀ṣì mẹ́rin if you want to give your life to Christ come out bó ṣe bọ́ta nìyẹn bí prince ṣe bọ́ta nìyẹn o ó ṣe fàyè fún jésù ó dẹ̀ ṣe bí ẹni tẹ́ ṣe ṣàrùn rọ́ọ̀ṣì rọ́ọ̀ṣì rọ́ọ̀ṣì bọ̀ tí ń gbà yẹn so gbogbo bí skul yẹn ṣe jẹ́ yẹn ó ṣì ń bí mo ṣì ń bìlìfì pé àánú òjò gan mọ̀ ń pa ẹ̀ yes ọlọ́run dáríjì mi ìyẹn torí mo wá wò pé báwo ni gbogbo ẹ ṣe link mọ́ra wọn ó ti yé bẹ́yẹn ọdún òun lè má mọ pa ti school yẹn lọ bí mo ṣe mọ gbogbo wọn gbogbo everything was now everybody ti gbogbo àwọn tá a pè ńgbà yẹn láti fún wa ní assistance of the other not money we are not expecting much thing from them you know whatever we just have we would do things according to our aṣọ tá a bá ní just to get our things done the way we can do it. But few days to the place, everybody disappointed. You understand? Which is not ordinary. Parrots, yes. What's the problem? Parrot ni. Hmm. Swear. ọmọ mi jẹ́ target fún many people I don't know why. I don't know why. Because wọn ò fẹ́ bí wọn ò fẹ́ kí n rẹ́ anybody lára yìí kámi tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú mi ni o. Bóyá wọn bèèrè pé tí n bá ṣiṣẹ́ màá lè máa fi sin ẹlòmíràn ni o. I won't be mi ní choice. Hmm. A lot of things were involved in this. A lot of things happened. Oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀. But ẹni tó bá da níbì kan, òun ni wọ́n máa sọ pé ó burú, òun ni wọ́n máa sọ pé èèyàn tó burú. Àwọn èèyàn burúkú, they are so clever to the level wọ́n á camouflage wọ́n á máa pè èèyàn burúkú ara wọn tó burú yẹn wọ́n á máa pè ní rere fún àwọn èèyàn àwọn èèyàn they they they and they will fall into the gimmick. Thank you, Lord. àwọn èèyàn tó jẹ́ ọ̀tá ìlú náà wọ́n máa fẹ́ pera wọn ní ọ̀rẹ́ ìlú náà wọ́n ló ṣe jẹ́ pé tí àwọn èèyàn bá ń wá solution sí ìlú tó kàn fẹ́ kí nǹkan kan wà solve tí problem yẹn ò solve àwọn èèyàn tó fi rọra láti sọ pé kẹsàn problem yẹn ní ogun náà you check them at time ask them hope you are not the problem there was a time I do ask people títí sí ọjọ́ tí mo lálàá tí mo ní mo lọ kó ejò wọlé mo lọ fowó mi fowó mi response àwọn ejò wọlé wá fún wá bára mi nínú ilé àwọn tó wà nínú ilé mi lọ́jọ́ náà lọ́hùn tí wọ́n ṣe dé mo sọ my son was part of it ìyàwó oníkò ìbọ lady tó pè mí tí mo sọ pé ó pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta tí mo ní ọkọ ẹ pè mí ó wà ń bẹ̀ tó sì wà ń bẹ̀ um, even Godúpẹ́ wà ń bẹ̀ a lot of people like that about seven pastor gift wà nínú wọn mo wá rí kan nínú wọn ó dúdú ejò yẹn ga ó slim Pastor gift tẹ̀lé dúdú ló kà bẹ́yẹn. I asked them, mo excuse me oh. ẹ dé lánàá, aláburúkú mà ni mo lá àtẹ́ tí ì dé bọ́sẹ̀ kan pé mo lọ fowó mi sponsor ìjò wọlé. Èmi ò ti èrò sọ́dọ̀ pásọ yẹn, torí ẹ̀mọ́ pé pásọ yẹn náà máa tún máa hàt bí ọ̀gá fún ẹni, wọ́n máa ṣèkì wọ́n máa rí pé wọ́n gbàdúrà ni wọ́n ń ro nǹkan tó máa ṣe fún ẹni wọ́n bìlí pé wọ́n ti káṣẹ ẹnìkan wọ́n rí ọba mọ́mi yẹn bíi big fish tó ti cash ẹnìkan tó lè dá wọn dúró tó bìlí pé bó spiritually tó gbóná nínú àdúrà tó dẹ̀ mo wà wọ́n ti mọ̀ pé mo ti rí wọn mi ò ń ṣe burúkú náà kì í ṣe mi ò ń bínú náà tààràtàrà bọ̀ tí wọ́n sì bìlí pé bí mo ṣe gentle tó ṣe mo máa ń sọ̀ mi tẹ̀ wọ́n ìbírí mi bíi bíi wọ́n rìn mí bíi bíi threat they have to they seem like they have to get rid of me. mo dẹ̀ yín sọ́dọ̀la mi ò ṣẹ́ nìyí o bọ́tì àwọn ló ṣẹ̀ mí o nínú ṣíṣẹ̀ tó ń ṣẹ̀ mí yẹn mo wá ṣẹ̀ wọ́n gbà tó yá bọ́tì tó pé àwọn ló kọ́kọ́ ṣẹ̀ mí yẹn tí n bá tẹ̀ wá padà ṣẹ̀ wọ́n kò yẹ kán take care kán take care serious because àwọn ló look for my trouble mi ò ní mo wá mi ò wá yín mi ò sọ pé mo fẹ́ pánkásẹ́lì gan ẹ̀yin lẹ pè mí ó ti yẹ yín nígbà tó dẹ̀ yá ẹ̀yin lẹ gbowó lọ́wọ́ mi tẹ́ ẹ̀ bá dẹ̀ tiẹ̀ ní fún mi lówó yẹn gan ẹ̀ ní treat mi wrong tí èèyàn bá fẹ́ sá fún màlúù tẹ́ bá ti ẹ̀ mọ̀ pé o ọgbọ́n ẹ fẹ́ fi àgbàlagbà ràn mí yan mí jẹ àti criminal brain yẹn ẹ kàn sọ fún mi náà ni pé tí ò bá tí ì sí gan sísá bọ́lá kò tí ì sí mo ti yá owó yẹn nítòótọ́ ẹ má sọ mo tọ́ ni mo ní kẹ́ máa kówó fẹ́ ni kó ló máa bá yín sèvè bó tí mo ti lò ó owó yẹn náà ni à ń lò ẹ sọ yẹn ẹ wá tún dàsá gidi wá bẹ̀rẹ̀ sí tọ́jọ́ bíi pé owó yẹn kò lọ́wọ́ tó da ẹ̀ a lot of people will kill because of little money owó tó yẹ pé you can even forget go it in future èló ni èló lówó náà lọ́jọ́ náà lọ́hùn èló lówó náà nítorí owó yẹn kí àṣírí kan má bàa tú àwọn ẹlòmíì àìlẹ́ni wọ́n á dídí eliminate ẹlòmíì wọ́n á pa ẹni yẹn káṣírí wọn má bàa tú síta. ọlọ́run ló yọ wọn ẹnìmí tí o mọ̀ wọn ò in fact wá tó tẹ́sí gan gbà tó tún yá mo tún sọ pé tọ́lọ́run tún fi ń wọ̀n mí tó tún fi ìran wọ̀n mí nípa wọn mo tún sọ fún ọ pé ah nígbà yẹn o tí mo fipá gba ṣẹ́ẹ̀kì lọ́wọ́ yín o nígbà tó wá yá o ṣe mọ̀ pé nǹkan tó dẹ̀ jẹ́ kí n bínú rẹ mọ̀ pé mo ti sọ fún yín ọjọ́ tí màá ti mo wá kò ní church wọn kò mọ tó máa ti bọ́ sórí púpìtì bá ń gbà tí church wọn ti wá nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ church yẹn àwọn kí ni wọ́n máa ń pè kọmitì kan tí wọ́n dá sílẹ̀ nígbà yẹn wọ́n ṣàkùfún lórí ìbò kan kí ni mo ti gbàgbé orúkọ tó máa ń pè àwọn gbogbo olówó tó wà ní church yẹn ni wọ́n kó sílẹ̀ nígbà yẹn ni wọ́n kó síbẹ̀ wọ́n kó bàbá tẹlẹsìn tó ń ta mọ́tò olùjọ ẹgbàá ó wà nù gbà yẹn wọ́n sì ń rè ní wọ́n sì ń ta mọ́tò dáadáa ó wà ń bẹ̀ gbogbo àwọn tó ṣà ń ta mọ́tò yẹn túndé òní wà ń bẹ̀ lékè náà aládìẹsẹ òun wà ń bẹ̀ ìgbà yẹn náà kọríkọ ìyẹn náà ní sọmẹlì sí èbúté mẹ́ta ń bẹ̀ yẹn sí ògo bàbá olówó gan ó wà ń bẹ̀ bàbá yẹn ọmọ làjẹ àwọn tó lú oyèbádéjọ ọmọ Ifẹ̀ àwọn náà wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ ọdẹ ìyẹn náà highway kí lórúkọ bàbá yẹn ṣe ó ṣàṣe highway kí lórúkọ iṣẹ́ kan tó ń ṣe báyìí ó dàbí road safety bọ̀ kí ṣe road safety bóyá highway kiri kan báyìí ṣá nígbà wọn ṣì yẹn wọn tuntun pa wọn rẹ nàìjíríà àwọn ló wà ń bẹ ìta ló tún wà ń bẹ àwọn olówó ló wà ń bẹ Mr. Bankole náà wà ń bẹ òun ṣiṣẹ́ bank is a bank manager àwọn olórí ọṣà ń gbà yẹn ti tiwọn ṣé àwọn tí kiri wọ́n ṣá pọ̀ gbogbo àwọn tó ṣá wà nínú ṣọ́ọ̀ṣì tó lówó ló wà bẹ́ẹ̀ èmi tí ìran mi tí bàbá mi àtìyá mi àdàmọ ẹni wọ́n fi mí sáàrin wọn iye ìwú táwọn olówó yẹn bá dá ni máa dá wọ́n máa sọ pé iye báyìí náà máa dá o a fẹ́ ra ṣẹ́mu gbà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì a máa ra equipment a máa san owó kan a ní ìdíkalopin a máa ra ṣíà a máa ra pá a máa ra gbogbo kan so nínú kọmitì yẹn ni wọ́n ti àwọn ló máa ń rètò owó níbi láti finance ṣọ́ọ̀ṣì mo wà nù wọn bá dẹ̀ ṣe ń ṣe iná tàwọn finance church pẹ̀lú wa bẹ́ẹ̀ náà la tún ṣe iṣẹ́ fún ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ iye church náà ti plant látọwọ́ wa tá bá ṣe tán máa ní pé kán lé wa kán máa lé wa kiri kán máa sọ pé àgbúdọ̀ tá bá ṣe oore fún wọn tán ẹ wò ó this time around mi ì ní nà yín tó bá ṣe ń nà tí bá rí yín máa nà yín ṣó tí eyín bọ̀ tí bá nà yín mo tún mo ń create offence bọ̀ mi ì ní nà yín bá ṣe ń nà yín pẹ̀lẹ́gbà àti nǹkan tá a sọ náà ni a máa máa sọ ṣe láìkè àbẹ́ láìkè bá ṣe ń sọ ìsìn àbírọ́lá pa ni I know Joao markets. you like am now torí ẹ̀ wọ́n ní tẹ́ bá ti ṣe lábẹ́ òrùlé àfihàn lórí òrùlé tètè ṣe ń kì í wọ́n tó ń ṣorí burúkú bí ẹran níwò sí òyìnbó ti ṣayédèrò God bless Canada God bless America God bless my super for us these blue apps ah he save a lot of people ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run Ọlọ́run a máa wonú a máa sọ òpè a máa fi òpè dààmú ọlọ́gbọ́n ọlọ́run lè fi àwọn many things a máa rè pé wọ́n sọ pé èṣù ló ń ṣe hmm, àwọn tó ń ṣe fáwọn yẹn kí ló wà nínú àwọn tó ń ṣe kàyé fún wa ṣọlọ́run nìyẹn ọlọ́run máa dá èèyàn to a máa tọ́jú èèyàn èṣù ló máa ń tọ́jú èèyàn àti ilẹ̀ ni mo ti ni wọ́n ti ń sọ̀rọ̀ àánú òjò yẹn pé ó láìkí four one nine ó ṣe four one nine ó ti fẹ́ four one nine yìnyín àbúrò ẹ̀ náà ọkọ àbúrò ẹ̀ ló nílẹ̀ tá lọ gbé kinní sí yẹn o ọkọ títa bùnmi ló nílẹ̀ kì í ṣe ọkọ ẹ̀ gan fámìlì ọkọ títa bùnmi so àbúrò ẹ̀ yẹn ọkọ ẹ̀ tó ṣe bákà ní ọkọ ẹ̀ yẹn gbà yẹn ẹ̀gbọ́n ìkan nínú àwọn fámìlì ọkọ ẹ̀ yẹn ló nílẹ̀ yẹn tá lọ lò ní ní Anthony village nígbà yẹn gbà tó yá wọn rí pé wọ́n ti fẹ́ sọ di permanent site wọn ogun ti wà ń bẹ̀ wọ́n ti fi kíní ṣe ó ti fẹ́ fi system gbá hmm. wọ́n gbé ẹjọ́ náà wá fún mi bí ó kàn yẹ pé gbogbo wọn náà sí ní gbogbo wọn papọ̀ ni nígbà tí Kẹ́mi ẹgbẹ́ ọdẹ náà máa gbẹ́jọ́ wá ń gbà yẹn ọmọ Ifẹ̀ yẹn tí mo ló jẹ́ ọ̀rẹ́ wa kan tí ó tó wá lọ sọ́dọ̀ Wàsíù Àyìndé tó ní Wàsíù fẹ́ pa ń dànù lóru ọjọ́ yẹn ni òun ló fẹ́ fìdí òun ló sọ ah! four one nine pastor and àwọn tó wà lólórin àti ti àwọn àfáà àti gbogbo ẹ̀ ìkan ni wọ́n mú múra wọn báyìí ìwọ́n dẹ̀ ní àwọn èèyàn àwọn tó jọjọ lọ school gbogbo náà máa sọ pé she want to spoil somebody's life she want to do this and that irú wọn ní <laughs> kéèyàn wò mí kó máa sọ pọ̀ tó bọ́lá yẹn wọn ló mọ̀ ń purọ́ lórí burúkú lẹni tó bá wò mí tó bá ní mọ̀ ń purọ́ ó lọ sí gidi of the highest order ló máa sọ pé ó fẹ́ ba ayé èèyàn jẹ mí ṣáde <laughs> èló la fẹ́ sọ nínú ọ̀rọ̀ tá a fẹ́ purọ́ máa lè sọ tán ọlọ́run dẹ̀ ń já sọ̀rọ̀ tó ń bá ṣe wáyé èyí tí mo kàn rí lánàá yẹn tó rìn wọ orí mi bá bí mo ṣe rán tí mo ṣe tíjọ wọn mi ní ọjọ́ yẹn I couldn't get over it. I cried. I cried. Ní ìṣe kankan wọ́n kàn fẹ́ fagbára wọn mi. Kí ni mo ṣe? Ok, mo fẹ́ ṣàlàyé nǹkan to dìjà. Nígbà tó lé wọn yẹn, I don't build the church. I don't build the church church ẹ̀yẹn lọ́bọ̀ tá a bò mọ̀ corruption person ní so ẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ tán bá dá nínú church yẹn má fi bí mí o. Kì í ṣe àmọ́ pé èèyàn burúkú ni wọ́n Ọlọ́run. Iṣẹ́ ẹ̀ ni májẹ̀mú lèmi bá Ọlọ́run mẹ́dá pé wọ́n To bá bless me i will do your work i will support your work in fact i will be sponsoring pastor to abroad nígbà tí mo bẹ̀rẹ̀ sí gbé àwọn pastor lọ south africa ń gbà yẹn káàkiri that was i promise to fulfill promise me, ni mo ṣe ń ṣe nígbà tí ṣe mọ̀ nígbà tó ti wá sọ fún wa sí pé òun fẹ́ fẹ́ wa o ẹ mọ̀ pé àní fẹ́ kójú tiẹ̀ ta bá fẹ́ fẹ́ a do dúró tí wọn bó tẹ̀ pé kárísìkì ayé wa a bá dẹ̀ bẹ̀rẹ̀ sí lóyún ah, bó ṣe ó máa rí mi pé mo máa ń yọra gan mo máa ń wọṣọ mo máa ń wọṣọ ní gbogbo àyẹn táwọn èèyàn máa lọ ra òkèrè ká lọ́dún darí jì mí táwọn bírò àwọn sista akíndíyẹ tó máa ra òkèrè ká ní Lagos Island tó máa kó papọ̀ tó máa dé ọwọ́ bíbá tó máa fi bàtà oníṣòó sí àwọn bàtà designer ones Italian ni màá gbé sí ẹ ti rò tán <laughs> ah! tó lọ àlọ́ mọ̀ mi wá fún mi ní ṣájà bátì ti fẹ́ kú tètè tètè. so ẹ rí pé kì í ṣe owó tá a make mẹ́rin mo sọ pé kàn fún yín so that you know that what people are doing to people ó ṣe ọmọ mi yẹ ẹ dàlẹ. Hmm? Someone get the extension o ò tí ì jẹun oúnjẹ kan ló sì jẹ nínú ilé látàárọ̀ ọmọ mi eh I'm not talking about myself I'm taking things now I mean tea now but it's something do you know that if people are not eating get them fat you don't know that. You want to be fat? Don't God forbid. Not too much. No. Not too much, but just have uh, yeah. shopping. Okay. No, you know Canada they don't like fat people. You going to work uh, in their uh, power in the in the parliament. Oh. Don't don't don't don't don't fat. They don't they don't fat people don't don't don't work here. They are politicians. They are they are not too. In Quebec they are skinny, but to, to other Quebec are skinny. That's what No men. No, they are men. Oh, you mean they, are men. They are men that are tall. at time they are rich like that. Yeah. But they are women. They, you know, these tall and rich men. They don't in Canada. They're not like the big people like that. You know. Even when you look at their bathroom, when you go to the hospital, you see that they make it for small small people like that. <laughs> So you are in Canada, oh. Eh, ọmọ Canada never lọ big o. Oh. Mama sọ pé you want to be. You see now. Over over mo fẹ́ support the brand mi you want to support my brand you want to support my brand <laughs> this girl well God will bless you for me for loving me for supporting me the Lord will support you not for Oh, ní ṣẹ̀sọ́ ọlọ́run o ní ìwà ò ní bọ́lọ́run nínú yóò máa dùn mọ́lọ́run ọ̀rọ̀ ẹ yóò máa dùn mọ́lọ́run nínú lójoojúmọ́ ni ọ̀run yóò ṣàánú fún ẹ àwọn tó bá bẹ ìjà ọ̀run yóò bá wọn jà ọlọ́run máa gbẹ̀san láì gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátákó rogodo ìwọ ló máa rẹ́yìn ọ̀tá ṣàmì ọmọ

No, eat your food, darling. I don't want to be eating on life. chat. Ṣé wọn máa ṣe mi chapa chapa chapa chapa. I'm okay. Kàn fún mi lómi mo fẹ́ mu mi. Àgbo tí mo mu àbí jùsì mo mu láàárọ̀ yẹn ó jẹ́ kí tábà ti fo gbogbo ẹ̀ papọ̀ mọ́. Àwọn ọmọ ẹ̀pọ̀ máa ń jẹ́ kí bíi pé ọ̀run ọ̀fun yẹn ó dry. A máa tí èèyàn bá dé wà kẹ́fọ́ máa jẹ́ kí èèyàn dàbí kó fẹ́ ní mucus lọ́fun. Ṣé o mọ̀? Kì í ṣe pé ó wà ń bẹ̀ náà. A máa jẹ́ kí mucus kó jáde òní stọ̀ọ̀ kíníkan. So it's like antibiotics. Yes. ọpẹ́lọpẹ́ Ọlọ́run tó máa ń jẹ́ ká ṣe àgbo àwọn gbogbo orúkì wọn bẹ́ẹ̀ papọ̀ àti ẹni sọ fáwọn èèyàn. thank you darling o ṣé ọmọ mi olówó orí mi wàá ṣe oríire kò ní bàjẹ́ fún ọ kò ní ta fún ẹ ayé ò ní bàjẹ́ God bless you darling. Mm. Shalom. majority àwọn ẹ wá mọ bí ọ̀rọ̀ um, mo sọ̀rọ̀ kan lọ́nà sí bó ti escape my bomb mo fẹ́ já sílẹ̀ nígbà tó di ọ̀rọ̀ sílẹ̀ alámàláìka tí mo promote sí olórin these people they will sit down they will sit somewhere and then blame you for everything they never see good thing in anything you do they send bad people to you they send bad people your way kì í ṣe spiritual physical they set you up tó bá sọ̀rọ̀ can you believe pé pásọ̀ CAC kan tí mo ti mọ̀ láti èbúté mẹ́ta ní ṣọ́ọ̀ṣì àánú ojú yẹn tó jẹ́ eventually what jẹ́ be family me? mo sorry, oh, o òun náà jẹ́ ajagun náà pásọ̀ òun ló ń gbàdúrà fún sùlẹ̀ alámàlàíkà. Like ó ń gbàdúrà fún Sule Alao Malaika kò sí ẹjọ́ oríṣiríṣi ẹjọ́ wèrè oh god ìfẹ́ sọ̀rọ̀ ti family nsìn. tí bá kó mọ́tò wá nígbà kan mo kó mọ́tò kan sọ́dọ̀ aládé ọba mo ní aládé ọba aládé express ní church yẹn ọ̀rọ̀ church yẹn mò ń sọ ń gbà yẹn pé sita bumi ọkọ sita bumi ẹ̀gbọ́n ẹ̀ ló ní àwọn family ẹ̀ ló ní church yẹn gbà yẹn. mo dẹ̀ sọ̀rọ̀ Kẹ́mi Ẹgbẹ́yọdé Kẹ́mi Ẹgbẹ́yọdé sọ nǹkan kan ní sista Bọ́lá mo láìkí kọ́rẹ́jì yín bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ ẹ̀ mú nǹkan sí àánú òjò ṣe fóun ni bọ̀tí ń gbà yẹn náà òun náà ti dalẹ̀ mẹ́ríta lọ sífẹ̀ nígbà tí wọ́n ń jà ní Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ńgbà yẹn wọ́n pọ̀ sí mi nífẹ̀ẹ́ àti Mọdákẹ́kẹ́ Ọlọ́run ló yọ àwa àwa nífẹ̀ẹ́ àti Mọdákẹ́kẹ́ ẹ̀sẹ̀ báyìí la máa fi rìn láti Ifẹ̀ lọ sí Mọdákẹ́kẹ́ ta fẹ́ lọ preach Jésù Jésù la la fẹ́ lọ preach ìgbà yẹn la kì í ṣe pé la lọ fẹ́ preach òun la lọ preach afẹ́dá church kan fire of mercy fẹ́ ní àṣẹ̀ṣẹ̀ ní church kan sí Mọdákẹ́kẹ́ ńgbà yẹn tí orin àwọn tó ń rán lọ èmi Sakẹ́mi àtàwọn kan náà máa bá wa mẹ́bọ̀ ṣàwá torí pé Sakẹ́mi wá láti Ifẹ̀ so èmi wà nínú àjọlọ ìfẹ́ ni tá a lọ fún evangelist gbà yẹn tí wọn ṣe ná a ṣe lọ́ọ̀ṣì church kan bẹ́ẹ̀ so sákẹ́mi wá sọ nǹkan kan fún mi nígbà tí ó pè mí ní of recent nígbà tí mo ti bẹ̀rẹ̀ blogging lórí social media yẹn ọ̀dọ̀ wọn ti ṣí o wọn ti ṣí lọ sọ́dọ̀ Esabod so àwọn náà wà lórí social media ìbọn ṣe ń lọ káàkiri tó ń bẹ àwọn ẹlòmíì torí bẹ́ẹ̀ tó ń bá bẹ̀ láti wá dìgbò lòkúta láti wá dìgbò làpáta yìí ra máa rún ẹ̀ dànù ni má dá sí nǹkan tó bá mu níṣẹ́ wàá mo lè fọkàn mi mo lè bọ́ọ̀sì mo lè bọ́ọ̀sì iṣẹ́ tí wọ́n gbé fún àwọn àgbàlagbà tó lówó táwọn gan ṣe tó rẹ̀ wọ́n wọ́n gbé fún wa àwa kọ́ la ṣe ọlọ́run ni mò ń bọ̀ bí ọ̀rọ̀ yẹn ṣe dìjà mọ́ aṣọ. ó ní ilẹ̀ kan ẹ máa pé mo dẹ̀ nígbà tí mo wà nínú ilé tí délé wá sí South Africa tó ti wá penetrate sínú ilé wa ìyẹn délé òjò yẹn ó ní ah, Kẹ́mi Ẹgbẹ́yọdé ọ̀h ah ẹ sábẹ́lẹ̀ máa dúpẹ́ tí gbogbo ayé àwọn sisters yẹn ayé wọn ti bàjẹ́ òun náà máa tún ṣàlàyé ẹ̀gbọ́n ẹ̀ náà díẹ̀ yẹn ti understand olówó ń gbà kan wá fẹ́ máa gapá sí wa gbà tó gapá sóun báyìí òun sọ fún àwọn sọ fún òun sọ sínú òun báyìí páyé ẹ máa bàjẹ́ ayé ẹ̀ dẹ̀ bàjẹ́ délé sọ délé tó dẹ̀ ń sọ yìí kẹ́mi ẹgbẹ́yọdé sọ yìí ó kéré sí kẹ́mi ẹgbẹ́yọdé gan o <laughs> good. <laughs> anyway kẹ́mi gbé ìrẹ́wẹ́ sọ fún mi ó lòun ra ilẹ̀ kan sí ehm, adé alágo méjì náà ibi tí ṣọ́ọ̀ṣì vanyard of mercy head office wọn yẹn wà head wọn wà yẹn ó ní kò ó ní ilẹ̀ yẹn ò jìnnà sí ó ní bí má kókó ó ní ibẹ̀ yẹn kò jìnnà sí bí má kókó kò ibẹ̀ yẹn náà ò jìnnà sí bí ṣọ́ọ̀ṣì yẹn ó lòun ra ilẹ̀ yẹn síbẹ̀ ó nígbà tó ń ra ilẹ̀ yẹn ó ní pásítọ̀ àánú òjò nígbà tó wáyé ó lóun ṣàtọ́ pé òun fẹ́ kọ́ nítorí màá bóun ṣe kọ́kọ́ róbà òun kọ́lé fún olóòdà kó lọ kọ́bì kan fún ìyá ẹ̀ bódà ṣe kọ́ fún ìyá ẹ̀ báyìí ó gbé wọn lọ síbẹ̀ kò tí ì má rí títí dọ̀là mi lè sọ bóyá ó ti wá má rí sí òtórí rẹ̀ ò dá ó ní àánú òjò wá sọ pé kóun yá òun ní ibi ilẹ̀ yẹn kó máa ta drinks ó ṣàṣọ bákan ó lóun dẹ̀ sọ pé kán máa lọ fi ta ó náà sọ pé fún ṣọ́ọ̀ṣì ó nígbà tóun ò dẹ̀ tí ì lò bẹ̀ ó lóun wá sọ pé kí no problem kán gbé kọ́ máa fi terminus bẹ́ẹ̀ onígbà tó dẹ̀ yà òun wá rí wọn pé wọ́n fẹ́ lọ máa put structure sí orí ilẹ̀ yẹn ó lóun wá sọ fún mi pé pastor pastor pé ẹ lè fi structure sórí ilẹ̀ yìí o òun náà tó máa fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe ti fi structure síbẹ̀ kí ló máa ṣẹlẹ̀ mí ìwà tó máa ti fi structure sórí nǹkan ẹ lójú ẹ the next thing tó máa ti fi structure sí sí kán máa yẹ wọ́n ṣe máa target ẹ̀ tó máa pa ẹ́ dànù ni ó ló fi structure sórí ilẹ̀ yẹn ó ní wọ́n kàn béèrè lọ́wọ́ ni pé kóun help wọn káwọn ya ilẹ̀ yẹn káwọn máa fi ta drinks fún ṣọ́ọ̀ṣì olóòdẹ̀ lókè mi kúkú sí ṣọ́ọ̀ṣì wọn mọ́ ẹni yẹn ló wá sọ fún mi olóòdẹ̀ fún wọn ṣọ́ọ̀ṣì yẹn nígbà ó ní kọ̀ńténà bí nǹkan kan náà fẹ́ gbé síbẹ̀ tẹ́lẹ̀ wọ́n wá rí pé wọ́n ń fi structure sí wọ́n wá fẹ́ sọ di bíi pé permanent thing tí wọ́n ní wọ́n bá ti pé tóun bá rẹ́dì láti ṣe nǹkan ó ní wọ́n sọ pé kó wọn yá wọn kó wọn máa ṣe nǹkan kan bẹ̀ ó nígbà tán dẹ̀ yá wọn tán ó ní wọ́n sọ pé ìyí tóun sọ pé òun fẹ́ máa ṣe lórí ilẹ̀ yẹn gangan nígbà tóun lọ bá pásítọ̀ ẹ mọ̀ pé tọmọ ìjọba ara lẹ̀ ń sọ sọ pé pásọ mo máa ti àpẹ́yà ilẹ̀ kan bẹ̀ yẹn òun ṣe fẹ́ ṣe nǹkan báyìí báyìí lórí ẹ̀ ó ní bó ṣe fẹ́ ṣe nǹkan lórí ẹ̀ ní gbogbo project tó ń ní at that moment ó ní bó ṣe parẹ́ ni ó ní òwò rí nǹkan kan bó ṣe lọ gbogbo nǹkan ṣáà ìbàjẹ́ gbà tó yá tóun wá lè ṣe kinní yẹn bó ṣe ti sọ fún pásọ ó ní pásọ wá ní òkè o kóun yá wọn ní ibẹ̀ yẹn káwọn máa fi ṣe nǹkan díẹ̀díẹ̀ fún ṣọ́ọ̀ṣì ó máa sọ pé kóun máa gbà tó ò tí ì rí nǹkan kan fi sórí ẹ̀ náà táwọn èèyàn bá ń lo bẹ̀ kò ní sí problem òun mọ̀ pé àwọn èèyàn wà lórí ẹ̀ wọn kò ní lọ process ẹ̀ lọ́la yẹn tí ó ń sàn bó pásítọ̀ ṣe sọ fún ọ̀tọ̀ ní pásítọ̀ nǹkan tí pásítọ̀ sọ bó ṣe lọ ń fi structure sórí ẹ̀ ni ó lè máa sọ pé pásítọ̀ òun ò fún yìí bẹ́ẹ̀ ṣe lè máa fi structure síbi ẹ má fi nǹkan permanent bẹ́ẹ̀ fi nǹkan tẹ́ ń lè gbé like bí container bẹ́ẹ̀ ṣe sọ pé wọ́n ṣe onímọ̀ṣẹ́ àṣebínú ó ní kó ìjà ó ní kó dìjà kan ó nílẹ̀ yẹn ó lóun mọkọ tó lọ ṣe sórí ilẹ̀ yẹn o ó lóun ó ni òun ó wá ojú owó wá pọ̀ òun wá ń wá ẹni tó máa ra lẹ̀ káàkiri tó máa rà lọ́wọ́ òun ẹni tó gbogbo ẹni tó bá tún ti wá báyìí wọ́n máa sọ pé àwọn máa sanwó lẹ́ẹ̀mẹ́rin ó lóun sanwó kélekèle wọ́n ṣe sanwó ra lẹ̀ yẹn wọ́n gbà lọ́wọ́ ìpadà wọ́n sanwó kélekèle kélekèle bí àná òjò fẹ́ ṣe fún mi náà ni lórí ilẹ̀ lórí ilé yìí <laughs> àwọn grabber pastors. Ah thank God pé wọn ò fi mí sí póòsì kankan kankan tẹ̀ fi mí yẹ minister for structure lásán ah, ṣé structure náà máa ń pè kí ni wọ́n fi ẹyin Mr. Aláké ṣe yẹn ah oh my God àbí kàn fi mí jẹ minister wọléwọlé ah ọlọ́run wò ọtí ọlọ́run ti mọ gbogbo nǹkan tó ń ṣe <laughs> hmm. mo ní ẹ̀ mo ní àná òjò ní à ah, sísá bọ́lá ní gbogbo ogun tó jà wọ́n sì wọ́n máa ń sọ fún mi sá fún o sá fún kẹ́mi o kẹ́mi náà ìyá ẹ̀ ló ń ṣe ìyá ẹ̀tàn ló ń ṣe yẹ ọ́ndà àánú òjò ló ti ń sàfò wọ́n ní ìyá kẹ́mi ló ń ṣe ó ní ó jẹ́ kó lọ́kọ òun làkọ́ bí gbogbo àwọn yòókù ti lọ́kọ wọ́n ti níyàwó ìyá kẹ́mi ló ń ṣe kẹ́mi tí ó kó lọ́kọ pásọ̀dẹ̀ ní lọ́ndà àánú òjò irọ́ ni wọ́n pa o ìyá yẹn lè má mọ̀ nǹkan kan bọ̀t ìyá yẹn náà torí wọ́n ti lù ìyá yẹn náà rí ó pọ́síbù kí ìyá yẹn gan náà alábọ̀dé kan nìyá yẹn ah, ah, ẹ tún ti fún mi god bless you god bless you alábọ̀dé ni ìyá yẹn náà torí ìyá yẹn mo rántí gbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé bùté mẹ́ta tá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ CAC gbà yẹn ó mi pé mo ti máa ń neat wọ́n dẹ̀ rí mi pé fine girl so gbogbo wọn máa ń hard fún àánú òjò yẹn àwọn gan ló sọ àánú òjò dìdàkudà yẹn ṣe mọ̀ pé wọ́n máa believe wọ́n fine God bless you thank you ó wá dé ní ọjọ́ náà bí ìyá Kẹ́mi Ọgbẹ́yọdé ṣe pè mí ní ẹ̀ sì tẹ́kùn fẹ́ rí mi kò dẹ̀ sí lára àwọn kánsẹ́lọ̀ mi àwọn tí mo rí lè jẹ dòdò ẹ̀ God bless you kò sí lára àwọn tí mo jẹ dòdò ẹ̀ ṣótiyé kò sí rárá lára àwọn tí mo jẹ dòdò ẹ̀ bó ṣàṣe pè wá sẹ́gbẹ̀ẹ́ ó yà ní òun fẹ́ sọ fún mi oríran kan sí mi mo ní kí ni ó lóun rí mọ́mí sí mi pé òun rí wọn pé ó lè ní wọn <laughs> mo dẹ̀ máa sọ fún yín lénìí ṣé mo pé mo ti sọ fashion mi ọ̀tọ̀ fún yín nípa ti family bí wọ́n ṣe do màmá mi ẹ̀dọ̀ ọgbọ́n ó lóun lálàá pé wọ́n ní mọ́mì mi wà ní ṣọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ lọ pé wọ́n wá ọ̀rọ̀ tí mo sọ mọ́mì mi lè ti gbàgbé torí àgbà ti dé báyìí bọ̀ ojú mo lọ pé mọ́mì mi wá ṣé mo pé gbà yẹn náà kẹ̀dẹ̀ rèé ìdán bá ti sọ fún ẹ báyìí wọ́n máa sùfàsídìí gbogbo ọ̀rọ̀ ìyá ẹ̀ àti ìyálà ìyá ẹ̀ ni tó bá ti lè sọ̀rọ̀ báyìí tán ti lè ń kọ́ ṣiṣẹ́ yẹn iṣẹ́ ọlọ́run yìí ìyá kẹ́mi ẹgbẹ́ òde bá sọ fún mi ó wá ní pé wọ́n ní olè ní ó bá ń sọ lójú màmí náà ó sọ lójú màmí pé wọ́n ní ní ẹ̀mí sọ fóun pé olè ní yín. ṣe rí ṣọ́ọ̀bù tí màmá mi wá gbà yẹn tó gbà ní ọwọ́ mi tó wá gbé fàbúrò mi yẹn tí wọ́n bá ti ríran sí ẹ wọ́n máa make sure pé wọ́n work towards ìran yẹn kó wá sí ìmúṣẹ torí ẹ̀gbọ́n bá ríran wèrè sí ẹ tó bá dà fọ́tí bu ẹni tó bá ríran sìnwín wọn á ní ẹnìkan máa kú wọn máa máa work towards títí tó máa fi kú ni bí tó bá lọ báyìí kí ló sún ìrètí wá sí ṣọ́ọ̀ṣì gbà yẹn pásọ̀ kan wèrè kan àmọ́ pásọ̀ tó ríran wèrè yẹn náà jọ́nà lọ́hùn ló bá lóun rí àwọn celebrity mélòó kan márùn-ún àbí mélòó ló máa kú ló bá dárúkọ ló bá ń kà wọ́n just like ẹlẹ́nu pupa àti èyí tó máa jẹ tó wà ń gánà yẹn tó máa ń ka celebrate Nigeria bó ṣe ń sọ ń gbà yẹn nìyẹn pé I saw some celebrity they are going to die now bá da ló bá ka bí n pé ìrètí mọ́ o bẹ́ẹ̀ ni mo sọ fún yín níjọ́ náà lọ́hùn ní ọdún yẹn lọ́hùn gbà tó ó dẹ̀ ka lúkúlúkú bá ta sì mọ́ bọ̀dà bọ́lá kí lórúkọ bọ̀dà yẹn náà ó ka bọ̀bọ̀ kan báyìí tó wà lábẹ́òkúta ó dàbí bọ̀bọ̀ yẹn fẹ́ jọ bíi dẹjọ́ báyìí kò kì í ṣe dẹjọ́ ó ṣàka gbogbo wọn ní gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ń dààmú gbà yẹn fira fira fira fira fira wọ́n máa sọ ìran síta tí ìwọ fúnra rẹ̀ máa dààmú ẹni tó bá bèrè sọ̀rọ̀ òṣìkọ́ máa dá padà fún ìwà kúkú yàdànù àwa máa ń gbàyàn ni tàbá tó máa tí bá tẹ bá rí àwọn èèyàn kan máa ń pẹ́ bá ti ṣe burúkú fún mi torí bá rí àwọn èèyàn tó bá ṣe burúkú fún mi gbà máa wò pé ah, bóyá in the realm of the spirit wọ́n fẹ́ bayé ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ fẹ́ pàdánù so wọ́n á jẹ́ kó lọ ta sí mi tí mi bá tiẹ̀ ṣe gan wọ́n máa ṣe sí mi wọ́n máa ṣe sí mi a máa rí pé mo máa ń forgive àwọn èèyàn many times you understand me ìkọ́ kì í ṣe pé bóyá mo ní ìkọ̀kan tí mo fẹ́ gbà lọ́wọ́ bọ̀dì yín tí wọn ò rí ọlọ́run á fi wọ̀nyí nígbà mi so bó ṣe tì wọ́n dé ṣọ́ọ̀ṣì nígbà yẹn bó ṣe ti Bímpé bó ṣe ti gbogbo ohun bíbí tó jẹ́ kí Bímpé bẹ̀rẹ̀ sí ní di wá ṣọ́ọ̀ṣì káàkiri nìyẹn ó padà kú kú ìyà náà ní àdéhùn ó sọ́fà wọ́n tọ́jú ẹ̀ báyìí can you imagine gbogbo ẹ̀ máa ẹ̀ wọn ò jẹ́ kẹ́nìbọ̀dì help ẹ̀ mọ́ ẹ òun náà lọ ṣeré ṣàngó ẹ òun náà lọ ṣeré gbá ẹ òun náà lọ ṣeré àwo wọn á kó jáde kó bẹ̀rẹ̀ sí lọ apologize ó yá bẹ̀rẹ̀ sí lọ bẹ̀bẹ̀ wọn á ní kó lọ bẹ̀bẹ̀ ẹ wọn ní wọn ò gbà bestin má bẹ̀ wọ́n o ṣùgbọ́n wọ́n jẹ́ kó wọ́n máa jẹ́ kó tà wọ́n máa set up kí iṣẹ́ tán bá sọ̀rọ̀ kó ba lè máa wá tì wọ́n ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ó wá sọ̀rọ̀ yẹn fún mọ́mísì mi ṣé ti wá ríran yẹn kì í dẹ̀ ṣe màmá mi bí ìyẹn ṣe máa ríran ìyá Kẹ́mi Ẹgbẹ́yọdé bóun ṣe máa ríran ikú rí nìyẹn bó ṣe ríran fún <laughs> pásọ Akin Akindélé <laughs> lọ́ọ̀yà Akin <laughs> bàbá àdọ́tì bó ṣe ríran fún wọn nìyẹn ìyá ànọ́tì yẹn ó ṣe ní kó má fẹ́ ìyá ànọ́tì gbà yẹn ìkọ́sẹ̀ mọ́ pé ó ní àwọn ọmọ obìnrin obìnrin yẹn bí ọmọ obìnrin mẹ́rin ọkùnrin kan ìyá Kẹ́mi Ẹgbẹ́yọdé so nínú church yẹn náà ló ti ń fẹ́ wá ọkọ fọ́mọ ẹ̀ so all the people lawyers doctors pastors he want to have them all that's the brain ó fẹ́ ọpọlọ ló fi ń ṣe bọ̀ tó fẹ́ ó ń create bíi pé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ fóun ó lọ sọ fún Akin Akíndélé ẹ má flag mi nà án. ó ní pé ẹ. Eh, ọlọ́run sọ fóun pé ìyàwó èèyàn tó bá ti fẹ́ kò ní bímọ ìjẹ́mi secret rẹ̀ pé kò ní bímọ pàgọ́ ní ma pé kó má fẹ́ ìyẹn ya rí báyìí jẹ́ mọ̀ pé lọ́ọ̀yà àwọn catafit lọ́ọ̀yà yẹn ó yà ní pé òun máa fẹ́ o ó ṣàfẹ́ ìyẹn ò tiẹ̀ wọ́n mọ bó ṣe bímọ báyìí bó ṣe fi má rí báyìí kọ́kọ́ bí àmì tì nígbà tó tún máa bẹ́lẹ̀ kejì ó bí anointed. <laughs> orúkọ tó bá ọmọ ẹ nìyẹn orúkọ méjì yẹn ni mo mọ̀ tí bàbá àná ẹ ti là bàbá ọkọ sísá dúdú lọ́ọ̀yà náà nìyàwó ẹ ó ní tó bá fẹ́ ìyá yẹn ó wà ó wà ní church ó wà ó ń sàfù under àánú ó ń sàfù under àánú òjò lára branch vineyard of mercy òun lórí ẹ̀ẹ́dì bẹ̀ o pásọ̀ yẹn ìyẹn ìyá yẹn ọmọ ẹ̀ ò tí màrí òkẹ́mi ẹgbẹ́ yọdé yẹn wọ́n jọ kúrùkù wọ́n jọ ń bá yé ọmọ yẹn jẹ́ ni gbogbo àwọn pásọ̀ tó wà bẹ́ẹ̀ àtàwọn tó wọ́ọ̀kì tó ń wọ́ọ̀kà ṣọ́ọ̀ṣì yẹn wọ́n wálé mi bá wọn máa sọ à ah, ìyá kẹ́mi ló ń bá yé kẹ́mi jẹ́ kẹ́mi ò lè má rí irọ́ ni kì í yà kẹ́mi délé òjò àti àánú òjò òun ló wà nídìí ọ̀rọ̀ kẹ́mi ọ̀bẹ́ọ́dé but wọ́n máa parọ́ mọ̀ ìyá torí ìyá ẹ̀ náà kò já kó ó yẹ ìwà lọ́dà wọn títí torí wọ́n ti fi iṣẹ́ prọfẹ̀tì orí burúkú iṣẹ́ wo eh, ohun èké iṣẹ́ èké ìran èké wọ́n ti fi ran síta tipẹ́ sí àwọn èèyàn so ó ti bá wọn ṣe tipẹ́tipẹ́ so kò ní lè ǹjẹ́ ọ̀rọ̀ tí mo sọ ń pa màmá mi yẹn yóò ti yé yín wọ́n sọ ọ̀rọ̀ yẹn wọ́n ní kán rí ìrọ̀ yẹn sí mọ́ sí mi so mọ̀mọ́ mi náà máa lò sí mi táwọn bá ti ń dì pẹ̀lú ẹni tí wọ́n fẹ́ dì pẹ̀lú yẹn wọ́n máa dárúkọ nígbà míì sọ pé mọ́mì mi ò ẹ̀hẹ́ torí wọ́n bá ti mú ẹ torí ẹ̀ mo sọ pé tó bá ti lè grab ẹ tó bá ti lè mú ẹwọ ẹgbẹ́ láti sọ pé lọ ṣe báyìí tó lọ ṣe ó ti wọnú ẹgbẹ́ wọn ni torí bẹ́ẹ̀ tó bá dẹ̀ ti mú ẹ báyìí wọ́n máa lù ẹ́ fún ara ẹ̀ wọ́n máa fi ẹ́ dààmú ara ẹ̀ wọ́n máa ní tí ò mọ́wọ́ tó mẹ̀sìn wọ́n máa dìlẹ̀ lórí náà torí pé wọ́n ti bẹ̀ẹ́ láti ṣe nǹkan kan ni mi eat your food don't disturb me. mi ti jẹun bò mo ti mu tíì náà mo dẹ̀ ti jẹ banana lori ìgbà tí mo wà ń bíbáyìí náà just give me what I want to okay what I want to wà ń bíbáyìí they also work towards gbogbo bí mọ́mì mi ṣó ṣe ṣe fún mi gbà yẹn náà they know about it. torí ìgbà tí mo aláìlá ń gbà yẹn tí mo sọ pé mo gbẹ́ kàn ga mo try gan kọ̀ọ̀ká yẹn tí wàá ń sun omi ẹnìkan kàn dé wá ti kọ̀ọ̀ká yẹn pa mo tún wá rí i pé igi yẹn àràbà ni mo wá rí i pé wọ́n wá ní kí anybody èéfín oríṣiríṣi ẹni tó wá ń dáná efi wọn yẹn wọ́n hide face wọn but efi wọn ni mò ń rí wọn ò rí nǹkan kan ṣe fún igi yẹn ó bá rọ ó tún dìde ó tún wá gbòòrò iṣẹ́ tí wọ́n bẹ màmá Kẹ́mi láti jẹ́ fún mọ́mísí mi yẹn they have to bring it to reality so gbogbo ibi nígbà yẹn náà tó bá sọ pé mọ́mì mi lè máa lọ lójú títí kan sọ pé màmá ẹni ọmọ kan nísìnyẹn gbọ́dọ̀ ṣọ́ra fún ọmọ yẹn ọmọ yẹn ò fẹ́ dáadáa fún yín o ẹ wò ẹ ní ṣọ́ọ̀bù kan ọmọ yẹn ẹ gbúdọ̀ ẹ gbúdọ̀ lé lọ kó kúrò sísìn ọ̀hẹ́ ẹ̀sìn ọmọ yẹn ló máa ṣe kú pa yín ara máa ní yín tẹ́ bá ti rí o tẹ́ bá ti ṣe wọ́n tún fi nǹkan sẹ́nu wọ́n fi ṣépè fún wọn mọ́mí náà àmàtọ́ para ní tó bá ti rí mi ara máa ní àmàlà máa ní because wọ́n ti júwe fún wọn wọ́n ti pè wọ́n lólè iṣẹ́ tí wọ́n jẹ́ fún wọn yẹn have to come to pass they have to work towards it the prophecy tí wọ́n ti fún mọ́mí mi yẹn tójú mi dẹ̀ náà ti sọ. So So I can call her like that. I can see her that way. They work towards that for that revelation, I mean, for that prophecy to come to pass. Torí bẹ́ẹ̀ Any tí <laughs> ẹnìkan ni mo ti ẹ̀fẹ́ sọ, ah, ẹnìkan ni mo tó ti gòkè báyìí nínú ayé What if wá padà. Wọ́n ti ń fi sílẹ̀bù kan báyìí a pastor. tẹ́rí sábẹ́ Politician kan, ah, mà You better get eh, Pásọ̀ Pastor, kò sẹ́ni tí pásọ̀ gbé sókè. Pásọ̀ ń gbéyàn wálẹ̀ ni. ogun tó ò ní mọ̀ pé ó ń jà ẹ́ tó ń jàyàn ni wọ́n. kẹ́mi ẹgbẹ́yọdé wọ́n dìídì ńgbà kan rí pé ó nìkan gbogbo àwọn tí mo ti lose contact wọn ti pẹ́ pé mo kàn rí déédéé rí wọn lórí platform lórí fóònù mi wọ́n máa pè mí síta bọ́lá wa ní ó ṣe ṣèrántí mi láti èbúté mẹ́ta kíníkan kíníkan àwọn nídìí owó báyìí àwọn ṣe gbá àwọn tẹ̀fẹ́ ní branch lẹ́kọ̀ọ́ ṣe lè fáwọn nílé yín mo nílé wò àwọn ọmọ ọ̀tá kan náà ló wá sọ ọ́ ah bọ́lá o ó mà gbúdọ̀ fáwọn pásítọ̀ yẹn nílé ẹ̀ tó má ti lè ráyè wọ bẹ̀ yẹn wọ́n ṣe máa fún ọ̀tá ẹ̀ lógun jàbí tó máa bá yí ẹ̀ jàbí kọ́ tẹ̀ wọ́n máa ah, wọ́n máa ní gbèsè ó bá dárúkọ ní àwọn méjì wọn máa ń fún nílẹ̀ tó bá fún wọn ó máa ti gbé mà nìyẹn mẹkáníìkì àti pásítọ̀ àwọn ló máa jogún ẹ̀ tó bá yá wàá máa gbọ́ ilẹ̀ tó ń fi ṣe kíní yẹn wàá kàn gbọ́ pé wọ́n lẹ́nu tó ní dédé kù kì í ṣe gbogbo pásítọ̀ o but n tó ṣẹlẹ̀ experience mi lèmi fi sọ̀rọ̀ ǹjẹ́ ọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ ìjọ yé yín bí mọ́mù mi ṣe lé mi bẹ́ẹ̀ náà kò ṣẹ̀yìn àánú òjò máa mọ̀ ń pa ẹ̀ but òkàn ní gbójú jáde bí ẹni tó jẹ́ pé òun gangan ni wọ́n kò lè bẹ nìkan kó wá sọ mẹ́sẹ̀gì fún ẹ ṣé mọ̀ nǹkan abrakadá abrakadá ló tún ṣe ń gbà yẹn a lọ sí embassy square fún ìṣọ́ àmì fún revival wọn fẹ́ ṣe revival yẹn lọ́jọ́ mẹ́ta mi lè gbàgbé revival yẹn torí mẹ́sẹ̀gì tó ń send sí mi tó jẹ́ fún mi gbà yẹn ṣé mo pé mo lè wà nínú àwọn ọwá district tó fẹ́ ṣe láti ọlọ́tọ̀ àwọn iṣẹ́ tí understand so àti èbúté mẹ́ta àti ọlọ́tọ̀ yẹn àti under mẹ́ta àwọn ìṣẹ̀mọ̀ under district district tí ó fẹ́ ṣe yẹn orí Evans Square láti fẹ́ lò a máa ti dé crusade ground before the prayer under púpì tán ti kàn síbẹ̀ tán fẹ́ fi ṣe yẹn ibẹ̀ la máa dúró sí a máa ràn díẹ̀ náà àwọn prayer warrior àwọn evangelist ní ọjọ́ yẹn ẹlẹ́rẹ̀kẹ́ gbèngbè tó wà ní South Africa tí mo tí mo sọ pé rántí ẹ̀ ó wà lára wa nínú prayer warrior yẹn pastor God bless you uh, pastor uh, kí lorúkọ ẹ̀ pastor. rántí yẹn wà lára wa bọ̀ pásọ̀ mo fẹ́ dá rántí pásọ̀ yìí tó head wa ń jọ yẹn nẹ́sì God bless you nẹ́sì broda nẹ́sì lórúkọ ẹ̀ ń jẹ́ gbà yẹn pásọ̀ ọkọ̀ Túndé àmì ọkọ̀ Yétúndé ọ̀rẹ́ mi náà ní Yétúndé Yétúndé náà tún jẹ́ ọ̀rẹ́ Bímpé Ìrètí ọmọ màá rántí sọ́ni mò ń so ó wà ń bẹ̀ ó wá sọ èrò kan fún mi i mean bá ṣe ń gbàdúrà yẹn wọ́n ti bẹ ẹnìkan ti mọ́ sí mi ṣó ti yé actually náà wọ́n fẹ́ to help me totally and to use people for whatever they want to they have to break you away from many people you understand ẹni tó wá preach ní ọjọ́ ẹ̀mí lè gbàgbé Reverend Tunde Braithwaite ló preach ní ọjọ́ mẹ́ta yẹn pẹ̀lú ọ̀dà pàṣípọ̀tọ̀ ẹni tó jẹ́ main the main offering to appreciate nínú crusade yẹn was to Tunde Braithwaite èmi wà nínú àwọn evangelist àti àwọn prayer warrior no àwọn warriors to pray then under the pulpit you stay under the pulpit and start praying we ran the pulpit we start praying as the prayer was going then the prayer one of the uh, the ẹni tó lead the prayer yẹn yẹn only there is a sister here gbọgbà <laughs> tó yá òun aláṣọ funfun ló lọ ó lọ yẹn nẹ́ẹ̀sì lọ da aláṣọ funfun ó fẹ́ Yétúndé di aláṣọ funfun only there is a sister here òun lead wa ó dẹ̀ máa mo They Lord show me many things also ó ti but bó ti ń gbà yẹn mi ò ní ìmọ̀ púpọ̀ whatever they are planning for me the Lord reveal it to me but me I'm not working towards it and I never think there can be problem because I go to them like mo ti wò pé they are going to be of but they are trouble now wọ́n wá sọ pé wọ́n ní there is a sister here Your mother is the cause of your problem. <sighs> Me, ò worry. torí a tó bí àpọ̀ tá à ń gbàdúrà ilẹ̀ púpọ̀ obìnrin ló máa ń pọ̀ jù. mama ní à ah, mo ti jáde bẹ́ẹ̀ you have to listen then you be praying like that you close your eyes you know. mo kàn wé pé obìnrin pọ̀ ń bí màmá mi eh, ìwọ́n dẹ̀ níyàá everybody although mọ́mì gbà yẹn wọ́n ti ń mi ní little problem like ní orí shop yẹn náà sọ pé kí n kúrò wọ́n ti fún mi ní wàhálà ó ti yé látọjọ́ tán ti send message ti bí yẹn sí wọn they work towards it láti kówó lè wá sí ìmúṣẹ so that you can be respecting these people okay they they that when that prophecy when they send that prophecy out they have people some people they have some agents that have to be working towards it to bring that prophecy to pass. Hmm. àwọn ọ̀tá tí mi ò mọ̀ tó ń ṣe bí ọ̀rẹ́ sí mi olúwa ṣí wọn lójú gbaṣọ lára wọn fàṣírí wọn sí ìta gbangba tú wọn láṣì má jẹ́ káṣírí ọ̀tá bò mọ́ bẹ́ẹ̀ ni secret enemy Lord expose them secret enemy around my children around me around my people oh Lord expose them in Jesus' name mo dijú mi ò sọ̀rọ̀ mo kàn mi ò gbàgbọ́ wọ́n tún sọ lẹ́lẹ́kẹ̀ wọ́n ní but today God said I'm going to take the woman away from you so that you can be able to serve the Lord. <sighs> ẹ máa gbọ́ ọ míwàá wọ́n ti rán èèyàn rẹ́dì láti fún mọ <laughs> àwọn èèyàn ń ṣiṣẹ́ àwọn èèyàn ń pa èèyàn ẹ máa gbọ́ ọ̀rọ̀ yẹn ń yé wa lójoojúmọ́ sí ni wọ́n ní the Lord say I'm going to take her away tonight so that you can be able you can have time for me to serve me to worship me to work for me wọ́n ṣàtọ̀gbọ́ story yẹn gbà tó máa di lálẹ́ mo délé ẹ̀mí pa ti àparí tá a bá ti parí bẹ́ẹ̀ yẹn máa palẹ̀ mọ́ ẹ máa tún gbàdúrà kẹ́ tó máa lọlé aṣáàdé nílé ti fi ten ten thirty alágo méjìlá ti ṣe ẹ bá sọ yẹn máa pẹ́ àkọ́bọ̀n bọ́sítì adẹ́wọ̀ balẹ̀ndé bá ti bọ́ balẹ̀ndé ilé wa lẹ́gbẹ̀ẹ́ kò jìnnà ilẹ̀ ti ṣíwọ́ tẹ̀ títún eleven yẹn bọ̀tà àwọn ọlọ́pàá ibẹ̀ yẹn save kò sí níbi kansalem ọlọ́pàá ẹ̀mọ́ pé fájú four second àmọ́ àgbà kọjá kò sí wèrè. ó bá di lóru ọjọ́ yẹn gọ̀gọ̀ mọ́mì mi bá ń ṣe sùkè wọ́n ti fẹ́ kú bọ̀tà ẹ̀mọ́ nǹkan tó fẹ́ pa wọ́n. <laughs> ẹnìkan tó máa ń ta oògùn fún wọn torí bẹ́ẹ̀ ṣọ́ra o they use anybody gbogbo anybody usable tó bá wà ní sọ̀rọ̀ àǹdí ẹ̀ náà fẹ́ lò they use anybody ẹ mọ̀ kan tó fẹ́ pa wọ́n ní ọjọ́ yẹn ìyá kan ó máa ń ta oògùn wọ́n ń pè lálàjà wáṣàwáṣà wọ́n ń pè ìyá yẹn ní àlàjà ẹ gbọ́ o mo fẹ́ kẹ́kọ̀ọ́ ni lọ́fẹ́ kẹ́ já wọ́n pe ìyá yẹn ní alájà wọ́n máa ń ta wáṣàwáṣà ẹ mọ nǹkan tó ń pè wáṣàwáṣà àwọn tó máa ń ta oògùn wọ̀nyẹn tí ò ní nafdac àwọn oògùn tó kó wá láti ìlú òyìnbó tó kàn máa lọ rà ní àwọn ìdúmàgbò wọ́n máa ṣàpapọ̀ máa lélẹ́yìn ṣiṣẹ́ fún kinní kan eléyìí ṣiṣẹ́ fún kinní kan eléyìí ṣiṣẹ́ fún kinní kan wọ́n wá ṣàgbẹ̀ fún ẹ pátá wọn ni wọ́n wá ṣàfẹ́ wọ́n lè ní gbogbo oògùn yẹn bó ṣe pọ̀ wọ́n ni kò lò ó ṣó ti yẹ yín báyìí ẹ ṣáà máa mọ àwọn oògùn yẹn wọ́n lè ní wọ́n ṣe oríṣiríṣi wọ́n lè ṣa oògùn bíi mẹ́fà ọ méje ọ mẹ́jọ ń gbà mí báyìí wọn á kó sọ́tọ̀ tọ̀tọ̀tọ̀ wá ní ilé ẹ̀ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀ máa mú lẹ́yọ kọ̀ọ̀kan ṣe ṣe bẹ́ẹ̀ oògùn yẹn ni wọ́n mì mú níwà oògùn yẹn nígbà míì sọ́n sọ pé ó máa ń ṣiṣẹ́ yẹn ìmíì tí wọ́n kàn tí wọ́n ṣàfihàn yẹn ẹ́ tí wọ́n ní kó ń lò yẹn tí wọ́n ní kó mú mẹ́ta eléyìí kó mú méjì eléyìí kó mú méjì eléyìí kó mú méjì eléyìí kó mú méjì eléyìí oògùn mi yẹn nígbà míì orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fún the same product the same things náà fi ṣe gbogbo wọn ó dẹ̀ pé kán sọ pé kó lọ lo panadol nsìn kán tó wá sọ pé kó lo panadol mẹ́ta lo Tylenol mẹ́ta lo kítún lórúkọ ẹ̀ aspirin mẹ́ta lo kítún lórúkọ àwọn oògùn tó ṣàjẹ́ pé bí painkillers wẹ́ kán ní kó lo mẹ́ta mẹ́ta tó dẹ̀ pé orúkọ wọn ló yàtọ̀ they actually working for the same thing now they don't give it to you bóyá wọ́n rán wọn ni o wọ́n jà ti fún wọn lóògùn kan ìgbà tí wọ́n padà wá sáyé ṣó ti yé ìgbà tó ń padà wá sáyé mo wá gbọ́wọ́ lé wọn ìgbà tó ń wá délé mo wá wò pé à ah, ṣé mi ni wọ́n wọ́n wá sọ nǹkan kan wọ́n wá ní tí ó bá dẹ̀ ti reverse ẹ̀ báyìí o wọ́n ní the Lord said that we should tell you that if you reverse it today for twenty years you are going to suffer she will torture you for twenty years your mommy will torture you for twenty your mother will torture you for twenty years èmi ò mọ̀ nígbà tí mo wá délé mo wá ní à ah, kí ni yẹn èmi àti wọn jọ ń sọ orí bẹ́ẹ̀dì wọn ni lójú oorun mo kàn lálàá pé ọ̀tá wọn kú mo wá gbọ́wọ́lé ní ojú oorun wọn ni ah, ikú kẹ̀ mo kàn tají ni mi yẹ tají báyìí wọ́n ti fẹ́ give up ní real life ẹgbẹ́ mi dẹ̀ ni wọ́n sùn sí. ah mo ní ẹ eh, are you talking to me love because I believe so much mo wá gbọ́wọ́lé wọn mo ní lord I cannot serve you Then things like this happened to me. Lord, you said whatever, any tree that not planted by the Heavenly Father shall be uprooted. Any demon in her. Bí mo ṣe ń gbà ni mo sọ yìí. Tí ma ti fẹ́ gbàdúrà ńgbà mi ní sọ ní Yorùbá. Máa sọ ńgbà yẹn mo máa ń mo máa ń mo máa ń mo máa ń speak gan. You understand me? When I pray, I pray, you know. I lay hands and she was revived. Ìgbà tí ilẹ̀ mú tó wá yá mo bè lọ́wọ́ kí ló ṣẹlẹ̀ kí lè jẹ kí ló ṣe mú you know physical of it I now ask wọ́n ní oògùn yẹn wọ́n á sọ fún mi nǹkan tó lò tó lò tó lò tó lò tó lò wọ́n kó oògùn yẹn wọ́n ti ń lò ó ṣà ní oògùn làwọn lò lálẹ́ o bóyá májèlé wà ń bẹ̀ ni o bóyá kíní kan ṣe kíní kan ni o kíní kíní kíní kíní okay sorry No no I will use spoon. Are you sure? Yes. So. Eh? <laughs> Should I help ah. Okay. Uh, I want to tell if they, if they can tell me, okay? All right, darling. kí ni ẹ̀yin tí mo ń sọ ń sìn ó sì rú mi lójú. they set too many games. Him. Màdán no, gba bẹ̀rẹ̀ lọ́wọ́ mi. Wọ́n máa gba ṣọ́ọ̀bù yẹn lọ́wọ́ mi. Àlá tí mo lá lójú àlá mi, ọkùnrin ni mo rí, ìrìnsò obìnrin ni mo rí But no, àwọn iṣẹ́ yìí. Bọ̀dán máa ṣe iṣẹ́ kan, àwọn èèyàn kan ló máa lo bọ́ọ̀dì wọn. As you understand. a lot of them they won't want your parents around you they will change your mind towards your parents and that's why you see a lot of them a lot of people also in Nigeria tó máa fẹ́ rán yàn níṣẹ́ burúkú tó máa fẹ́ kó wúlò fáwọn nìkan you have to disobey everybody around you and then no matter if they will make sure they turn the person to evil because already ẹni náà máa ti ránṣẹ́ ẹ pé kó tọ́jú ẹ ṣọmọ pé tó bá yá you hate that person naturally torí pé wọ́n ń ṣe níwàá wọ́n ń ràn ni wọ́n sọ pé go and do this á lè lọ ṣe fún ẹ go and do this á lọ ṣe go and do this á lọ ṣe naturally you start hating tó bá jọ́ ọmọ gan ni you start hating such child. ṣé ti and most of the time wọ́n tún sọ fún mi oh, you can you can forgive your child it's your child now you can forgive your mom it's your mom now you understand me they will cause commotion because if things are smooth if relationship are smooth you love your wife are you getting what i'm saying now ẹ máa kó mo ti sọ nípa ọkọ mo sọ relationship everybody around you your business place They connect with all those people to make life miserable and then you start praying life wọn lọ́lọ́run ò gbọ́ wọ́n lè lọ́lọ́run bínú sí ẹ àwọn tó ń ṣèkà yẹn kí ló dé tọ́lọ́run ò bínú sí wọn tó ń ṣe burúkú fún yín now the return says the Lord says the Lord the Lord do speak to people you understand me ṣé mo gbé mo ń sọ story lọ lẹ́ẹ̀kan mo ní kọ̀ọ̀kan bá fún mi nípa pásítọ̀ náà bí mo ṣe wọnú church yẹn ní ọjọ́ yẹn for the first time hmm? Message jáde bí tí mo dẹ̀ wá jìnnà gan sí pulpit ibi tí mo wà ó jìnnà sí pulpit bí mo ṣe dénú church báyìí níjọ́ yẹn báyìí mo kàn ṣe wò pé ah, èrò ló lọ bí ilẹ̀ bí ẹni ní ọlásùnbọ̀ níbẹ̀ tí gbogbo ọ̀nà now and I said ẹ̀kan náà mẹ́sẹ̀jì kan jáde ní látòkè there is a sister here ọ̀tọ̀ ní ti Evans Square Evans Square yẹn ti tó bí ọdún kan àbọ̀ ọdún kan àtàbọ̀ kí n tó lọ sí MFM o sì ti yẹn náà kò sí ìtọ́dún kan àtàbọ̀ ti tó kan ṣáà torí gbogbo wàhálà ẹ̀ ti ń ṣẹlẹ̀ problem ti wà ní ìgbádùn bẹ̀yẹn láti gbà tí ìwọ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí gùn excuse me bí ṣe wọnú bẹ̀yẹn níjọ́ yẹn tí mo kọ́kọ́ dé MFM for the first time voice voice kan jáde ni ohun ọlọ́run kan jáde ni ohun kan jáde ni G.O was the one speaking he said you are here for the first time only there is a sister here you are here for the first time for you to know you you are the one that the we are I'm talking to you look like your grandmother. You have the same mark. Your mother, your grandmother has one mark in her back. You have the same mark. And you look so much like my grandmother, I know, but I have that mark. You have that mark for you to know. You are the one. Your mother is the cause of all problem you are going through. Your mother is the cause of all problem you are going through. Money tattoo coming báyìí àwọn èèyàn máa rò pé mo tàtú ẹ ní is bed mark mo wá tàtú sí létà ó ní and again you are here for the first time this is your first time here. wọn dárúkọ but I was there for the first time and I have mark and uh, many things also correspond pẹ̀lú after some time the moment in lọ sí church that was the prophecy gave me more love and the prayer and èrò tí mo rí yẹn náà thrill me mm. the èrò yẹn so people love to stay in the crowd èrò yẹn thrill me and the prophecy move me a lot and I started coming kò ju bí few weeks tí mo bẹ̀rẹ̀ sí ń lọ bẹ̀rẹ̀ báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń announce orúkọ mi. Sister Bola Jagunna should report to GO office and in front of CGO. See Pastor Atobatele, then he will take you direct to the GO. As for Atobatele, this and that. Wọ́n ládàá Atobatele bàbá yẹn wọn náà ti kú báyìí wọ́n ga wọ́n sọ̀rọ̀ àti. Wọ́n kọ́kọ́ announce, wọ́n wọ̀ pé mi kò lè jẹ́ mi. Bóyá orúkọ kan correspond orúkọ yẹn kàn tálè ni. Somebody ìbùkún jẹ́ kò lè jẹ́ mi. Ibi tí mo ṣe débí mọ́nà ti kí ni wọ́n ìgbà tó ń tó wá sọ ní following Sunday tó ń ṣàá náà sí máa ní let me go and try n bá dé ẹ náà nù kí má bàa má yẹn sọ̀rọ̀ one month late yọlá súnmọ́ yẹn ibi púpìtì báyìí ẹgbẹ́ báyìí a máa lọ báyìí ibi ẹ̀yìn yẹn náà máa gbà wọlé wọ́n ti tó síìtì sí gbogbo bíbá àwọn èèyàn tó fẹ́ wọlé jù wọ́n máa pọ̀ rẹpẹtẹ bá dé nínú àwọn tí o ẹ bàbá yẹn ṣe fìgbọn máa máa dá wọn dúró pé wọn gbọ́dọ̀ wọlé wọn gbọ́dọ̀ wọlé ẹni tó bá fẹ́ wọlé tí ìwọ wíyá your appointment your kíní kan yọ tó sí àwọn tó bá mọ̀ torí wọn wúj wọn máa defend pé kó má bàa jálẹ̀kùn wọlé torí everybody fẹ́ jálẹ̀kùn wọlé. mo ṣe wá sọ pé wọ́n ní excuse me sir sister Bọ́lá Ajagun náà wọ́n ṣe gbọ́ báyìí wọ́n kàn stop everybody ní stand still wọ́n kàn ní come come come come come wọ́n yẹ gbé mi wọlé street mi mi ṣe sọ pé sista Bọ́lá Ajagunna báyìí kọ́mkọ́mkọ́mkọ́m ìyẹn mi pé definitely there was already been there is a note or instruction given according to the announcement also wọ́n gbé mi straight lọ sọ́dọ̀ jí o Olúkọ̀yà ẹ mọ̀ pé mo fi sí irun mo lo attachment irun tí mo ṣe ń yàn yẹn ṣé mo fìzì àbí mo ṣàṣe bí wọ́n ṣe ń gbà yẹn kò tí ì sí àwọn wíìgbà máa fìsì irun ni máa fìsì irun àbí ká fi attachment ṣe irun bọ̀ mo wí gèlè wọ́n ní wọ́n kọ́kọ́ rí irun mi wọ́n kọ́kọ́ rí wọ́n sì sẹ́bọ́lá oh wọ́n ní ah, so are you sister Bola so you sister, you sister ni ìyá jẹ́ gbọ́nà oh so it's because of you they are petitioning me. They say I stole the um attacking the member of churches, even the CAC, this and that and that. So the evangelist, what happened? You can come. Money, money. who said that? I wo ló sọ bẹ́ẹ̀ sà. Money. I want to ní. Àwọn olè pápá làgbà kan ni wọ́n ti wà ń fẹjọ́ ẹ̀sùn bíi there is something special about you. There is something special about you. Pastor Olukoya sọ ọlọ́run gbọ́ when there's something special about you because kì í ṣe ẹni tí wọ́n expect ni wọ́n rí wọ́n ní wẹ́ẹ́ before anything ìgbà tán ti mo ṣe ṣàlàyé gbogbo rẹ̀ tán wọ́n first first you need the deliverance wọ́n ṣe pé bá sọ mo dẹ̀ ṣe parí àwẹ̀ ńgbà yẹn náà ni wọ́n ṣe pé pásọ Abraham nìyẹn pásọ Abraham ní deliverance minister wọn wọ́n ṣe pé Pastor Abraham nìyẹn pé Pastor Abraham that wọ́n wá sọ pé that's my personal bó ṣe sọ fún mi nìyẹn wọ́n ní that's my personal deliverance team in this church he is the head of my personal deliverance team in this church so you be in the deliverance team I mean you go and do deliverance mo dẹ̀ tẹ̀lé wọn lọ mo tẹ̀lé Pastor Abraham wọ́n dẹ̀ ló máa bẹ̀rẹ̀ ọjọ́ sunday ni mo rí wọn ọjọ́ monday náà ni mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mo gbà ah, mo ṣe parí àwẹ̀ ni kò tiẹ̀ sí greece kàtẹ̀ tún jẹ́ àmàlà kàtẹ̀ tún jẹun díẹ̀ ah, no problem kò mú ayé lè ṣe mo dẹ̀ bẹ̀rẹ̀ deliverance to God will made me. èyí tí mo kọ́kọ́ rí nígbà tó di ọjọ́ kẹta bí mo ṣe gbàdúrà yẹn mo kàn máa fún yín ní àdúrà per hour per hour per second per second per minute per minute so àbúrò kan wọn ní ẹ máa bẹ̀rẹ̀ láti bí eleven ẹ gbọ́dọ̀ máa gbàwé dé ẹ gbọ́dọ̀ gbàdúrà dédé tẹ́ bá ti ń gbàwé ẹ máa gbàdúrà nine all those time àdàbà máa lọ sí ṣọ́ọ̀ṣì a máa kúrò a máa lọ gbàwé a máa ti dé ṣọ́ọ̀ṣì láti dájí a máa gbàwé a máa gbàdúrà deliverance àdúrà ẹ máa lọ gan. pàtó àti ọjọ́ kẹta mo wá rí ohun yẹn kàn jáde ni ẹni yẹn bá mi sọ̀rọ̀ mo sùn mo kàn ní mo ṣe parí àdúrà àti òru yẹn tán torí nígbà míì tó bá ti gbàwẹ̀ tó stage kan tó bá gbà àdúrà to some minutes to some hours wá tún fall asleep mo kàn ṣe lọ sínú trance mo sùn ẹ̀dẹ̀ mi kò dẹ̀ máa ń jẹ́ deep sleep fún ẹni tó bá fẹ́ sùn fún ìṣẹ́jú yẹn tọ́lọ́run bá fẹ́ fẹ́ báyìí sọ̀rọ̀ yes tí iṣẹ́ kan bá fẹ́ ṣe mo lọ fún sanslip yẹn ní ó wá jẹ́ bí aago kan kọjá everywhere silent ọ̀rẹ́ tí mo dẹ̀ ń sọ yìí gan kò síná kódà mi ò rí owó ra kándù gan torí wasting of ẹ ti ọ̀nà tí kándù ti bá tàn tó bá tán mo ní ìrì tí bá ti fẹ́ gbàdúrà mo gbọ́dọ̀ tan kándù ọlọ́mọdé àsùn sínú òkùnkùn ẹ ti rírọ̀ ẹ̀rí <laughs> ogun ayé wà bọ̀ sí ọlọ́run ti ṣe ogun fún mi for long time anyway bí mo ṣe sùn bó ṣe fara mi wọ̀n mí nìyẹn mo rí pé aṣọ dúdú wedding wọ́n ti ṣe wedding píṣọ̀ tó gbà lọ́wọ́ mi yẹn tí àánú òjò gbà lọ́wọ́ mi yẹn náà ẹ ó ní nǹkan tó lọ fi ṣe o títí di òní ó gbé píṣọ̀ yẹn lọ sí ìlú òná náà lọ ń gbà ẹ̀ Korea yí ẹ̀yìn ni wọ́n sẹ́ẹ̀tì dàúzà bàbá dàúzà yẹn up meeting tí wọ́n fi sẹ́ẹ̀tì bàbá dàúzà story tó lọ ń gbà yẹn tán ní yàrá tó ń gbà fún bàbá dàúzà ń gbà tó bá wọlé wọ́n ti sẹ́ẹ̀tì obìnrin síbẹ̀ ẹ tó understand tó wà nínú news báyẹn meeting yẹn ló lọ ń gbà yẹn ní ọdún náà lọ́hùn nineteen ninety kíni náà tí wọ́n fi àná òjò wà nínú meeting yẹn ó ti ń lọ meeting pẹ̀lú àwọn àgbààgbà arúgbó bí tó jù lọ ó ti wọ́n ti ń lò fún game for long time. wọ́n ṣe fi ara mi wọ̀n mi báyìí wọ́n kọ́kọ́ rí gbogbo ara mi wedding gown but ó wá jẹ́ black gbogbo nǹkan náà fi ṣe wedding wá jẹ́ black black wọ́n kọ́kọ́ wọ́n ṣe wọ́n kọ́ sí vein yẹn kúrò wọ́n ṣí vein yẹn kúrò lórí mi wọ́n yọ òrùka black náà fi sí mi lọ́wọ́ wọ́n yọ kúrò ọwọ́ kan ló yọ bàtà tó jẹ́ black gbogbo nǹkan tó ń fi wọ̀ mí tó jẹ́ black wọ́n yọ gbẹ̀ kúrò wọ́n ṣe wà fún mi ní aṣọ míì gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe wedding pátá àti crown black mo ti sọ́rí o lẹ́yìn náà tán yọ ọgbẹ́ tán tán yọ ọgbẹ́ tán ṣọ́ọ̀ṣì gbẹ́ tán drive mi wọ́n wá ní kí n wẹ̀yìn mi wò mo bá wẹ̀yìn mi mo bá rí python kì í ṣe jo python tó máa ń gbéyàn mi wọ́n ti gé sí mẹ́ta mẹ́ta ni wọ́n gé sí bí mo ṣe rí báyìí ẹ̀jẹ̀ ń ṣe ṣarararararara ẹmọ kan tètè gé nǹkan mi ìmọ mi ìmọ rú súwọ́ọ̀dù tó fi gé bọ̀ wọ́n gé kan tó fi wọ̀n mí but wàá rí i pé orí lélẹ̀ mídù lélẹ̀ ìrù lélẹ̀ python ni kì í ṣe snake o àwọn python tó máa ojò ọ̀la tó bá ń gbèyàn mi wọ́n ti gé sí mẹ́ta ẹ̀jẹ̀ wá ṣe tsọ̀rọ̀rọ̀rọ̀rọ̀ mo wá pariwo mo ice cream nínú ìran yẹn náà mo pariwo lẹ́nu yẹn wá sọ fún mi pé what may only what happen why are you why are you screaming why are you shouting I've destroyed these before I showed you if I showed you if I should show you before destroying it what will you do mo ṣe gé e sí mẹ́ta nìyẹn bó ṣe pa nìyẹn. kò pẹ́ every ọkùnrin tí bá rí nígbà yẹn they want to marry me propose me. relationship àti courtship mi àti prince kò wọ three months. kọ́ṣìpì mi àti prince kò wọ three months bó ṣe yọ kinní yẹn báyìí during that time gan hmm, ara nǹkan tí mi fi gbàgbé pásítọ̀ Olúkọ̀yà ó ti yé but secret enemy yẹn ó sì ń tẹ̀lé mi káàkiri ìyẹn tí mo secret enemy yẹn ṣẹ́rà ní òjò oncotic ni o read my lips mi ì lè sọ lónìí bóyá ó ti ronúkú àdàkọ nínú ẹ̀ṣẹ̀ o kò ṣe mọ́ but oncotic the majority of this irú àánú òjò yẹn oncotic ni. irú pásọ Olúkọ̀yà yẹn kò ní mọ̀ pé wọ́n ń gbógun tì rárá bọ̀ tó bá ti sọ̀rọ̀ wọn tó ń bà wọ́n jẹ́ báyìí máa rí pé àwọn náà náà máa lọ pè tó máa fẹ́ ṣe program wọn ni kó wá nínú ṣọ́ọ̀ṣì gbàtà wà ní àtúní village yẹn wọ́n pe Olúkọ̀yà gbà tó ń fẹ́ ṣe inauguration gbogbo àwọn ọmọ tó dẹ̀ wà ní ṣọ́ọ̀ṣì yẹn àwọn evangelist àti gbogbo wọn yẹn wọ́n ní àwọn ọmọ kan tó máa ń lọ just àbọ̀n ṣe ń lọ káàkiri lórí Facebook yìí they have crowd they pay those ones bọ́n ṣe máa comment tó máa dààmú ayé àwọn èèyàn tó máa fi kú nìyẹn they use them purposely for their life to be ruined because wọn náà wọn ní jẹ́ káwọn ọmọ mi jẹ́ irinṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn láti irinṣẹ́ àwọn ènìyàn láti ṣe búburú torí bẹ́ẹ̀ ọmọ tó bá fẹ́ bí náà be responsible for them o and make sure pé wọn ajáka ọmọ ẹ àwọn ajáka you don't attack your children because when you attack your child they will use them against you a lot of children are against their parents today hijacker hijack them and they brainwash them and they say something to them. The mommy náà my our mom my mom ní ìgbà tí wọ́n bá ti wá sọ pé nǹkan báyìí báyìí ni ìyá ẹ̀ wọ́n ti prophesy fún ìyá ẹ̀ pé ó ṣe o people some people work towards it tí wọ́n bá lọ sí church wọ́n á bẹ ẹlòmíì kó gbé ìyá ẹ̀ lọ sí àwọn ibì kan àwọn tó tún máa ń ṣe iṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn fraudsters tí wọ́n bá lọ ọ̀nà ṣọ́ọ̀ṣì tó bá fẹ́ lu àwọn ará ilé ẹ̀ kó ba lè kẹ́ba kó ba lè ráyè dáadáa nínú yín wọ́n á make sure pé wọ́n darí ẹnìkejì yẹn síbòmíì ibòmíì tí wọ́n darí ẹ̀yìn sí yẹn a máa ṣe lòdì sí ìwọ tó lọ sọ́nà ọlọ́run you don't understand you understand I remember my aunty said wọ́n sọ sórí kan fún mi wọ́n ní bọ́lá wọ́n ní wúmà kan wá láti ìjẹ̀bú wọ́n pè ìyá yẹn ní ìyá bọ́lá ó pupa ròbòtò mi ní fara mi wé but wọ́n ló sanra jù mí lọ bí mo ṣe wà yìí ṣe mọ̀ pé mi ò sanra mo kàn lọ́yàn ni but àwọn kan wà tó ń san alátòkè dé ìsàlẹ̀ ẹsẹ̀ wọ́n tún tóbi báyìí jàjàjàjà wọ́n àyẹ̀wò ló pupa kó àmọ́ àsọkùnfẹ́ mú mọ́mọ́ mi jáde mo fẹ́ mọ́mọ́ mi jáde wọ́n máa mú wọn lọ ibi tí wọ́n máa ti ní àwọn ìyá kan dàbò wọn jáde láti ibi kan wọ́n ṣe yányányányányányá ṣó ti yé bẹ́ẹ̀ set up they set you up they set you up they set you up and uh, I don't want to talk about them much now because ọ̀tọ̀ ni àwọn tí mo ń sọ lónìí ṣùgbọ́n I want to tell you that they putting people into bondage they sending people into an errand torí ẹ̀ mo máa ń sọ bí eré pé you know what má jẹ́ kán bẹ̀ẹ́ níṣẹ́ burúkú tó náà bá ti bẹ̀ẹ́ níṣẹ́ burúkú tó bá ti jẹ ọ̀nà máa hold against ẹ̀ kò sẹ́ni tó lè bẹ̀ẹ́ mi níṣẹ́ burúkú tó bá wù mí tí bá fẹ́ ṣe àwọn nǹkan míì tó bí tí wọ́n bá bí mi àbí tí mo kàn fẹ́ wò pé mo fẹ́ tí n bá wá gba direction I can do it but kò dídì bẹ̀ mí pé go and do this for me kò fẹ́ fún mi lówó I won't take it from you because iṣẹ́ tó ń bá bẹ̀rẹ̀ tó bá bá tó bá bẹ̀ sí yàn wọ́n fi hold ẹ̀ báyìí bíi sínú bondage ni. May God help us mi ì gbàgbé pásọ olókọ̀yà eré wọn lé mi wọn lè bọ máa sọ fún àti mo fẹ́ fẹ́ prince wọn ni God has a plan for you he have a better things for you than this because wọn mọ̀ pé mo ti ṣiṣẹ́ gan àwọn tó wá tó wá bá wọn yẹn náà ní gbogbo àtàwọn wá wá yẹn kò pẹ́ kó jìnnà mo ní mo fẹ́ rí jí o ṣé mo ti máa ti wá fẹ́ rí jí o ṣé mo fẹ́ lọ rí jí o mo gbé prince lọ sọ́dọ̀ jí o ọjọ́ ní oṣù mo gbọ́ oṣù mo gbé lọ àkọ́kọ́ lọ sọ́dọ̀ jí òun náà fẹ́ lọ ṣe has he given his life to Christ money when is that ìtú kiri kan go and be praying we will go for deliverance òun náà lọ fún deliverance so ṣe mo gbọ́ wọn ti sọ pé anytime you want to see me just see your tọ̀bọ̀tẹ́lẹ̀ you go anytime bá ti fẹ́ rí jí o in fact mo rí àwọn olówó Nàìjíríà lára àwọn olówó Nàìjíríà mo rí màmá ṣọlá kẹ mo máa ń rí ní ẹnu ọ̀nà tí bá dẹ̀ fẹ́ rí àwọn máa jókòó tán máa fi tò tán máa rí bàbá ni èmi tí bá fẹ́ rí yìí o wọ́n máa jẹ́ kí n rí wọn. ẹ mọ orí pé wọ́n ní wọ́n petition wọn tó torí mi yẹn ó dẹ̀ tún èmi tún ní courage mo tún believe nǹkankan pé torí pé ní CAC náà wọ́n gbógun tì wọ́n tán fi kúrò ń ni pásọ Olúkọ̀yà yìí náà wọ́n gbógun tì wọ́n ní CAC tí wọ́n fi kúrò ni so kó tó tí wọ́n dẹ̀ rí pé innocent girl ni ẹni yìí kí ló lè máa petition wọn sí. Si because nígbà yẹn wọ́n ti wò pé òkè èrò pọ̀ ń bẹ̀ yẹn wọ́n gba crowd wọn èmi ò dẹ̀ ẹ mọ̀ pé mo ti sọ bí mo ṣe lọ síbẹ̀ báyìí sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù mi èmi ti ń go through many things kódà mo ṣe ẹ̀dẹ́ láti ọ̀dọ̀ bàbá ṣọ́ọ̀ṣì bàbá bá dàrí nígbà yẹn ti máa tún máa complain complain complain ti máa ní wọ́n ṣe báyìí fún mi wọ́n ṣe báyìí fún mi wá ní òkè kí n try mf kí n kò gbàdúrà kí n gbàwé yín pé in fact brother pé kó tó di pé wọ́n help ọ̀ wọ́n help òun wọ́n tó ti pẹ́ lọ́wọ́ ṣe ṣe ìyanu fún òun bó ṣe wá gba ṣọ́ọ̀bù yẹn yọ̀ọ́ sami and I, when I when I do that number one tí ogun kan àwọn kan wà tẹ́ pé wọ́n máa ń fi ogun jàdàn tẹ́ pé wọ́n ń fẹ́ kẹ́nìbọ̀dì súnmọ́ ẹgbẹ́ yẹn àwọn tó ti fi ogun yẹn jà tí mi bá rí wọn lórí social media mo máa ń fẹ́ mo máa ń fẹ́ help wọn àwọn tó dẹ̀ ń fogun yẹn jà wọn gangan náà máa ń fẹ́ wá sí àràǹdì wọn wọ́n máa ń fẹ́ isolate ẹni ogun kan ni o wọ́n fẹ́ isolate ẹ They don't want any good person to come around you. Àwọn ọmọ máa set ẹ̀ ọ́, àwọn èèyàn ló ń set àwọn èèyàn. Wọ́n ti mú ọ̀nà méjì sílẹ̀ o. Ọ̀nà ìyè lélẹ̀, ọ̀nà èṣù kan lélẹ̀. Wọ́n bá tí wọ́n bá ti sọ̀rọ̀ ẹbí ẹ̀ kan fún ẹ, tán ní kò dáa, wọ́n á mú ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ pé kò dáa yẹn tí wọ́n ti mọ́ náà rẹ̀, wọ́n á mú yẹn lọ sọ́nà èṣù. So, wàá lè rí i pé, ah, a rí lọ́nà èṣù tó tọ́ o it's a program àwọn kan ló ń ṣe nínú ayé bẹ́ẹ̀ ìyẹn ni mo tó ṣe wedding nígbà tó wọ́n wá ṣe mọ̀ pé nígbà tí mo ẹ mọ̀ pé àwọn ọ̀rẹ́ tí mo ní jù àtàwọn tí mo wá mú invitation mi lọ sínú ṣọ́ọ̀ṣì mo invite àwọn friendship mi like mo invite mama Tolu mama Tolu wá sẹ́mẹ̀fẹ̀mù akin akindele tó jẹ́ pásọ̀ lọ́ndà àánú òjò títí dè ní ó wá síbẹ̀ because it's my padi. mọ́mì mi mọ̀ wọ́n he knows my mom he knows everything about me. in fact bàbá mọ́mì gan tún wà mọ́ nǹkan tó ti kó nígbà tó wá South Africa nígbà yẹn náà wà nígbà World Cup ńlọ wọn lára àwọn sọpọtà super ego ọkọ àbúrò wọn àbí ọkọ àbúrò wọn nù wọn. They came to the wedding mama mo ibà ti kọrí kọ mo ibà ti àǹtí ẹ̀bùn síta ìbùn náà wá àwọn sísítà mi nìyí ṣe eré àwọn mama kọrí kọ ẹ àwọn padì àwọn màmá Kẹ́mi ẹgbẹ́ gbogbo wọn yẹn wọ̀n wá mo ṣe wedding MFM àwọn tó wá ní ṣọ́ọ̀ṣì yẹn màmá àwọn tó wá láti ṣọ́ọ̀ṣì yẹn congratulation Bọ́lá kíníkan kíníkan because èmi náà wà ní wedding tolu. Tolu is a friend of mine oyè bàdéjọ́. in fact when wedding Tolu Tolu wà ní mí Tolu you see àwọn kan wà tó yẹ pé naturally you love them irú Tolu wà ní mí yẹn tí mo fọmọ mi Tolu yẹn nǹkan tí màmá ẹ̀ ṣe nínú ayé mi àti bó ṣe ṣe ó wà pẹ̀lú mi they can forget some name tolúwa náà mi tí mo fọ́mọ mi came. The mother came. The mother's nice to me. But ìdílé òjò yẹn ó dì pẹ̀lú wọn ó dì pẹ̀lú many people secretly what this pastor did tí wọ́n ń serve yẹn they are nice to this pastor o they raise him. Anybody that raise them like this, they torture them. Torí I want you wọn ni there was a time to work for me. story pé à ah, àwọn dì pẹ̀lú wọn wọ́n bínú kò ní ṣọ́ọ̀ṣì ńgbà kan wọ́n rò pé ìgbà kan ní tí wọ́n máa pàṣẹ ní ṣọ́ọ̀ṣì tí wọ́n lówó òṣì kan wáyé délé òjò ló wá sọ ní olé mi South Africa wọ́n máa pàṣẹ òṣì kan wọ́n frustrate wọ́n bínú kúrò nìyí àná ẹ eh, bá sọ̀rọ̀ tiẹ̀ bá wojú wọn báyìí wọ́n kúrò báyìí ìgbà tó tún yá wọn tó padà wá ńgbà tó ń lọ yẹn táwọn tó kó ṣọ́ọ̀ṣì tó ń rí pé àwọn nílé mèkẹ́ ó wá rí òun airport ọjọ́ kan ọjọ́ kan àwọn jọjọ́ ń travel wá ní à pàṣẹ délé ẹ̀lẹ́ o nínú ìdán ní ẹpẹlẹ sà ẹrù ipá nílé ìdẹ́kẹ́ àrílé ṣíṣe àṣìṣe bí ìwà yìí àwọn eléyìí lówó jẹ́jẹ́ náà wá sí ṣọ́ọ̀ṣì o wà á kàn ríra ẹ wà á wá kàn ìyá ọmọ àwọn ìgbà ìwọ yìí ó ti lówó rí nà ó ti lówó gbúdọ̀ lọlẹ̀ báyìí káwa lówó that's what they believe tí wọ́n máa sọ̀rọ̀ secretly mi ìṣá sí ṣọ́ọ̀ṣì wọn mo ti kúrò ṣọ́ọ̀ṣì wọn náà nineteen ninety something at least àti tó thirty years tí mo ti kúrò ṣọ́ọ̀ṣì wọn but wọ́n wí ọ̀dẹ̀ ọ̀dà wẹ̀ sí kọ̀mẹ̀ wẹ̀ sí tó bá lọ wá kàn torí pé wọ́n tún dédé jáàmù ọ̀tá mi á tún jẹ́ àmú wọn because they are following you up and down wọn ò kúrò ìwọ rò pé ti connect disconnect ni they following you I tell you mo dá Amẹ́ríkà mo wà South Africa wọ́n follow mi débẹ̀ torí pé ó ti gba oyè youth òṣì youth officer orí burú no eh, missionary officer yẹn gbogbo pastor ló mọ̀ òun ló post wọn sá abroad gbà ẹ̀ èyí tó bá wù ló máa post èyí tó bá ti irú délé yẹn náà wọ́n post ẹ̀ sí South Africa gbà kan tó bá dẹ̀ ti lọ san ẹ̀jẹ̀ wọn àbí tó lọ san owó báyìí wọn ní inú so gbogbo àwọn tó post yẹn to use them anybody ló lè use against it ẹni wá sọ pé kó lọ fọlọ́pàá mọ́ ẹ tó bá fọlọ́pàá mọ́ ayé ẹ̀ máa bàjẹ́ wá dá padà sí nàìjíríà ẹni tó bá dẹ̀ ti gbé nílùú òyìnbó tó bá ti jẹ́ pásọ̀ tí wọ́n sanwó ilé fún nílùú òyìnbó kò ní fẹ́ lọ nàìjíríà mọ́ tó bá ti bímọ sílùú òyìnbó tó ti níyàwó sílùú òyìnbó ní fẹ́ lọ a máa jata gbogbo àwọn tó ti ṣe dáadáa fún yín ìyẹn fún àwọn ẹ̀yẹn kẹ̀ ìyẹn sista mojí sista mojí ńkọ́ no sista kíni kíni Bùkọ́lá ńkọ́ sista Bukki ẹgbẹ́ Abíọ́dún mr àgbẹ̀ kíní kan Abíọ́dún àbí kíní kan òun ló bọ́ ọmọ mi òun ló bá yàwó mi gbé báàgì òun ló bá yàwó mi gbé báàgì Ajíbọ́dún yes òun ló bá yàwó mi gbé báàgì òun kẹ̀ gbà yẹn bàbá wọn àwọn ọmọ tí bàbá wọn ti ṣe fún CAC náà ló bá yàrá mi gbé báàgì ah, ní kẹ ọkọ mo náà ti fẹ́ rí wọn ló máa ń wọn ló máa ń tọ́jú àwọn wọn ó ti sin bàbá wọn ó ti sin ẹ̀gbọ́n ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú délé tó yẹ pé gbà táwa àwọn sísá Bukky Ajíbọ́dún yẹn délé eh, kẹ́hìndé tí ó ti náà ti di pásọ̀ tipẹ́ gbogbo ìta bá ń lọ sí evangelism gbogbo wọn àwọn délé yìí máa ma ṣe bí ẹwọn ọ̀nà káàkiri ni wọ́n ti sin àwọn ẹ̀gbọ́n wọn wọ́n ti sin àwọn yẹn ọkọ <sniffs> àmọ́ ti fẹ́ ni owó wọn lè ní àtọ̀ bá jẹ̀kù tó bá jẹ̀kù yóò ṣe tó máa kó fún wọn ó máa tẹ́bẹ̀lẹ̀ ọmọ yẹn ah, ẹgbẹ́ yẹn dé ẹgbẹ́ yẹn nígbà yẹn máa kó ṣẹ́dá sókè báyìí wọ́n á wí pé ìyá mi tó máa ya máa jẹ lára yìí pásọkẹ ò gidi ní délé o ó ti rìn kọjá òṣì ẹ̀gbọ́n yẹn ó kọ́ṣẹ́ burúkú lọ́dọ̀ ẹ̀gbọ́n yẹn ó wá tún gbajára sí ń bò mí ẹ lè rí báyìí sùtù yìí ni àwọn di kọ́là mo wọn dàbí kán de kán gbé sùtù sí kán gbé táì sí wọn á rí lórúkọ Jésù wọn á máa gba Jésù wọ̀rùn Jésù tí ò dá wọn lóòótọ́ pẹ́. <laughs> jésù dá o àwọn èèyàn tó gbé jésù ni ò gbé dáadáa <laughs> jésù is a real God is a real jésù <laughs> ah, oríṣiríṣi. Mm. Mm ó kàn sọ story fún yín ni o ṣé kò pọ̀ yìí ẹ má bínú ó lè bí ó bínú gbà sọ̀rọ̀ gbogbo àwọn tó sọ̀rọ̀ tó sọ̀pọ̀tà náà jò ní lọ́sí ẹ rí i pé àná ti yín ti ń gbẹ díẹ̀ díẹ̀ ẹ má sọ̀pọ̀tì ìvù àbí tó ẹ̀tọ́ tẹ bá wà nínú ẹgbẹ́ òkú tó ń jọ wà tó máa ń ba ayé ẹ̀ jẹ́ ayé tèmi ò ṣe é bàjẹ́ torí mi wọ́n ti yúùsì mi ọlọ́run ti yúùsì mi ti pẹ́ mi lè ṣe yúùsì fẹ́yàn ẹni bá kàn tàǹbà àtolórin tó bá tàǹbà pẹ̀lú disgrace ni mo máa tẹ yamayama agbẹ́mi <laughs> mo ní ìdí ni ilé ni Bọ́lá Fọláṣadé ṣe fi ara wọn hàn ọmọ ọlọ́run tuntun láti pa iṣẹ́ ìṣòro. tó ń bá rí pé wọ́n ṣe ìkà fún ẹ délé wọnú lémi ní South Africa ọjọ́ eléyìí ó ti pè mí pé mo ní mi ò lè wá lémi mọ́ ò lè wá ilé mi mọ́ oríṣiríṣi sítórì ni oríṣiríṣi mo ní ò lè wá lè bàbí dandan náà fi má mi ó gbé ta ìsí ló bá ṣà Eh, ẹ kí n gbé call wọ́n fẹ́ fún mi fóònù tí wọ́n fún padà múlẹ̀ lọ sọ́nù eh, wọ́n ló ní card ẹ lọ tà fún àbíkẹ́ lọ sọ́nù mo ní mo fún yín ni ẹ mi ì fẹ́ mọ́ àmì ẹ mi ẹ má fún mi wọ́n fẹ́ dá padà fún mi ní òtì owó ìtàrí sí wálé mi ń jọ yẹn cut the story short bó ṣe wọlé báyìí lójú ẹ kòrókòrò ẹnìkan béèrè owó lọ́wọ́ mi Bísọ́lá Badmus ni mo send owó yẹn sí i àti sọ̀rọ̀ mo sọ fún ẹ ló bá mi send owó sí pé má jẹ́ kí bàbá ọmọ mi mọ̀ nítorí pé ó ní àwọn ọmọ oníjàsà ní má bàwọn ṣe rí nǹkan kan mẹ́rin mo ní bọ̀tẹ̀ inú bí sọlá ń ṣe mí ó dẹ̀ lóun fẹ́ ṣe kéèkì òun fẹ́ òun lówó òun fẹ́ ṣe kéèkì fún òun òun dẹ̀ òun fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ kò sóko kú lóhùn mo ń gbé ẹni yẹn sáré bá mi sẹ́ndì owó fún òun tìbalẹ̀ náà jẹ́ bọ̀tọ̀ wọn ṣe bàbá bọ̀kọ̀lọ́ wá tó ọ̀sọ̀ fún so ìwọ̀n kan tí pásọ délé lò wá ó ṣiṣẹ́ lára bàbá wọn mi bàjẹ́ yà mọ̀ pé a ti ní kó má wọlé kó má wà ó ti dé báyìí lọ́jọ́ ẹ̀kọ́ tí sùn mọ́ jù orí bàbá ọmọ mi kò ń tó kàkàkàkàkà àfi pípípípípí lójú mi wọ́n ti lu ẹ̀fún fún ẹni tí àti èdè àti nǹkan kan náà wọ́n ti lò ṣé ti yé fún ẹni tó jẹ́ wípé kò bá strong òun ló kó tí ẹ bọ́ sára rẹ kí ló dé tẹ̀ ń jà sọ́kùnlá a máa sin òun bíi pé bóyá ẹni ṣòro òun ló gbé ṣòro yẹn wá èmi wá sùn ó dàjọ pé ọjọ́ kejì kọ́ ni àbíjọ́ ni ìyẹn ṣàlò Dubai bẹ́ẹ̀ni ṣe sùn nìyẹn mo pé ejò ńlá tó wọlé python ó wá jẹ́ kọlọ yẹ́lò àti oríṣiríṣi kọlọ tó ṣáàgùn kọ́lọ̀ yẹ́lò gangan ní background ó wá gbé kọ́lọ̀ wá gbé brown díẹ̀díẹ̀ sára oríṣiríṣi kọ́lọ̀ tó ṣáà ẹ̀jẹ̀ sàn bí àwọn òjò láàárín bò kiri yẹn ó wá ní orí mẹ́ta àwọn wonderful ìran èmi kì í mi ìgbàgbé mi ì ti gbàgbé náà bọ̀ délé ó wá rí orí mẹ́ta olórí eku olórí òkété wá lórí ejò fúnra rẹ̀ orí mẹ́ta ló gbé dání ni mo rí kó wọlé ẹ má dẹ̀ jẹ́ ntàn yìí bí kọ́lọ́ ara mu ibi tí ọlọ́run bá mi ṣe tó tí ọlọ́run fẹ́ràn mi dé ó ṣàlàyé fún mi bí kọ́lọ̀ délé ṣe rí nìyẹn délé bí kọ́lọ̀ ṣe rí gangan nìyẹn ìyẹn mi pé òjòlá tó ń gbéyàn mẹ́mẹ́ ṣéjò máa ń ṣọ̀tà ó máa ń ṣọ̀rẹ́ èèyàn kó kúmá kò ń ṣorí kò gbé orí ejò nìkan ó gbórí mẹ́ta àwọn àbúrò ẹ tí mò ń sọ yìí gbogbo àwọn àbúrò tí mò àbúrò délé tí mò ń sọ wọ̀nyí àwọn àbúrò obìnrin tó yẹn wọ́n ṣe interpreter ní MFM MFM pastor ni wọ́n fẹ́ wọ́n wà nínú ṣọ́ọ̀ṣì sí sí MFM yẹn torí ẹ àwọn tó kó ṣọ́ọ̀ṣì gánú ẹ kú sùúrù o pásọ̀ tó máa gbàdúrà fún wèrè kò lè di ìṣíṣà nìyẹn mi ìmúrú mi ìwọ́n láìfọ àwọn àbúrò ẹ̀yàn ọmọ ìṣègùn tó ń délé délé òjò <laughs> olóhùn fi hàn mí báyìí bí kọ́lọ̀ délé ṣe rí mi wàá lè sọ bóyá kọ́lọ̀ ẹ̀ ti ṣe ń jìn sí ọ torí ńgbà yẹn ó ní ó ní skin problem so bóyá ó náwó ṣe wọ́n á lo cream sí pé pé ṣe ń ṣàlẹ̀ wá òkè orí mẹ́ta orí eku orí ejò orí òkété ló ní gbogbo ọmọ ọ̀dọ̀ àti gbogbo ẹni tó bá bá mi ṣiṣẹ́ tó bá ti wá sọ́dọ̀ mi báyìí wọ́n máa sọ fún wọn pé kán kú lọ́dọ̀ wa fẹ́ lo à ń lo star wọn ìyẹn ò kì í ṣojú àlà ojú ayé lélẹ̀ ẹni tó ń wá sọ́dọ̀ wa kì í ṣe pa pé wa ní kó má wà ó á dẹ̀ tún wá tó bá ti wá báyìí gbogbo ọmọṣẹ́ tó bá ń bá wa ṣiṣẹ́ á lè lọ ẹni tó bá ń bá wa ṣe business á lè lọ ẹni tí á ṣàlẹ́ everybody òun nìkan ló máa plan ọ̀tá yẹn nìkan ló máa fẹ́ kù nínú ayé ẹ̀ ọ̀tá ẹyọ kan ṣoṣo yẹn ló máa fẹ́ wà nínú ayé ẹ̀ nobody kò ní fẹ́ kẹ́nìmọ̀dé wà láyé ẹ̀. ìkan nínú àwọn ọmọ ọ̀dọ́ mi tó mess behave lọ́jọ́ kejì mo ní tó dẹ̀ pé ó sign agreement báyìí kó tó wá nígbà tí àwọn ẹbí ẹ pè kí ló sọ nígbà tá a pe àwọn ẹbí ẹ tó kọ̀ ní dé sálọ ó ní pásọ̀ tó wọlé wá ṣe mọ̀ pé àwọn náà dẹ̀ máa ń respect pásọ̀ gan ó ní he said òun ló sọ ó kò tiẹ̀ mo sọ pé mo ní bọ́ọ̀sì kan nínú ilé pé agbára ló wà ń bẹ pé agbára yẹn máa fi destroy yẹ ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ra tẹ́ bá ní bẹ́ẹ̀dì sí àwọn tó bá mọ orú bẹ́ẹ̀dì kan báyìí tó yẹ pé ó máa ní ṣé armrest ni wọ́n ń pè àbí leg rest tẹ́ máa rest ẹsẹ̀ tí bóyá ẹ jókòó tí ẹ máa fẹ́ tẹ́ bá jókòó sórí bẹ́ẹ̀dì tẹ́ máa fẹ́ kó ẹsẹ̀ lé lórí ẹ̀sán tí sàn tó bá gbé bẹ́ẹ̀dì yẹn bá yàtọ̀ sí cupboard ó máa ń wà báyìí lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì ó máa dà bíi kíní báyìí á ní bíi fóòmù báyìí ní kíní àbí tó yẹ pé ẹ tún fẹ́ kúrò lórí bẹ́ẹ̀dì ẹ fẹ́ jókòó sí ẹ̀sán tí sàn bẹ́ẹ̀dì tí ara yẹn bẹ́ẹ̀dì tí mò ń lò yẹn ó ní kinní yẹn nínú kinní yẹn náà kẹ̀dẹ̀ rèé ẹ lè kó makeup ẹ lè kó jewelries so irú bẹ́ẹ̀dì yìí nìbọ̀ tó wá ní kinní yẹn ó pẹ̀lú àtìgbà yẹn mi ò tí ń lorú ni mo ra irú bẹ́ẹ̀dì tó bá ti ní kinní yẹn mọ́ ó máa ní kinní yẹn ò ní gùn púpọ̀ báyìí náà bọ̀ tó máa fẹsẹ̀ sí ẹni tó bá mọ nǹkan tí mò ń sọ yeah bẹ́ẹ̀dì tí mo ní nìyẹn so mo wá ní kinní yẹn so tí bá ti gbà mí máa kó lórí bẹ́ẹ̀dì má ti fẹ́ gbàdúrà torí tí o bá sójókòó sórí bẹ́ẹ̀dì ń gbà mí oorun lè gbé ẹ lọ màá jókòó sórí kinní yẹn nígbà mi nínú yàrá mi màá máa gbàdúrà so every night yẹn so àdúrà tí mò ń gbà yẹn ó ń ba agbára tòun jẹ́ wọ́n fẹ́ máa ṣe láti discourage ẹ̀ ọ̀tá mẹ́jọ pé ó lé gbogbo èèyàn láti jẹ́ kó nìkan ni kó plant rẹ̀ sáyé ẹ̀ so that ó ní anybody gbà bá time tó máa finish pẹ̀lú ẹ̀ àwọn nìkan ló máa fẹ́ kó wà láyé ẹ̀. wọn ò dẹ̀ ń ṣọkọ wọn ò ń ṣàbúrò wọn ò ń ṣẹ̀gbọ́n wọn ò ń ṣe anybody wọ́n máa lé everybody pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ẹnu náà máa fi ṣe most of the time most of ẹnu bá dẹ̀ sọ̀rọ̀ fún gbà mí wọ́n tó ti gbàdúrà fún ẹ tó ti rí bó ṣáná sàdúrà lórí púpìtì tó wá dé tó dé korodo àti korodo tán náà fẹ́ kánsẹ̀lẹ̀ tán wá sọ fún ẹ pé ṣọ́ra fún pásọ̀ yẹn ṣọ́ra fún ọ̀rẹ́ yẹn ṣọ́ra fún ọ̀gá tó fi tó ń bá ṣiṣẹ́ ṣọ́ra fún fún ọ̀gá tó fún ẹ níṣẹ́ ṣọ́ra fún ìyàwó ọ̀gá yẹn ìyàwó ọ̀gá tí ò bá síbi iṣẹ́ sọ fún tó bá lè ní access fún ọ̀gá yẹn sọ fún pé ìyàwó ẹ̀ tó wà nílé yẹn olórí burúkú ni you understand me they just see things they just tell stories. ìyẹn wá sọ pé wọ́n sọ pé ẹ mo ní nǹkankan nínú ilé mi pé agbára ló wà ńbẹ̀ kò sí nǹkan tí wọ́n ti fi try mi agbára wo ṣé ènìyàn <laughs> mo mo ti gbé e wá agbára it's not by what you agbára mi inú mi ló wà agbára Ọlọ́run alààyè dẹ̀ ni because they've tried many things against you bí not very wọ́n ti fẹ́ rí ẹ kọ́ ni wọ́n a dúpẹ́ fọlọ́run tá a bá gbé ọmọ ó pẹ̀lú nǹkan tí màá fi ń bẹ̀rù pé kẹ́nìbọ̀dì gbé a gbélé yeah tó bá torí ẹni tó bá súnmọ́ ẹ̀yẹ̀ náà wọ́n lè bẹ̀ wọ́n láti gbé ẹni tì sínú ilé ẹ̀ I tell you. wọ́n lè bẹ èèyàn wọ́n lè sanwó fún ọmọkọ́mọ pé kó bá plant wọn Christian wàá láàrin Muslim mo sọ̀rọ̀ àwọn àfáàǹsì o but mi sọ̀rọ̀ àwọn Hmm. àwọn èèyàn tó pera wọn léèyàn ọlọ́run majority of them ló ń ba orílẹ̀-èdè wa jẹun I tell you I tell you délé òjò ó máa ta omi báyìí two two thousand handkerchief títà ni nínú ṣọ́ọ̀ṣì yẹn báyìí omi kànga tó dọ̀tí wọ́n ní kó wá rà wọ́n tà á wá dàgbádá wọ́n máa ṣe bíi big man sakama j four one nine moderation four one nine agbádá yìí ni àti suutu. Pastor Olukoya is one of the pastors I respect ní ayé mi. Ẹ mọ̀ reason apart from pé ń jọ yẹn tí bá sọ pé mi ìwà sílẹ̀ wọ́n ní come to church if you don't have money for transport tell them about to give you money wọn máa fún wọn fún mi lọ́wọ́ owó transport bí ẹ̀mí ló kù. tí màá dẹ̀ jẹ́ bóyá ẹ tí wọ́n ní sá. wọ́n ní there is something special about it for people to write me because of you. because wọn ò kọ ìwé nítorí àwọn professor kan wọn ò kọ ìwé nítorí àgbàlagbà kan wọn ò kọ ìwé nítorí olówó kan wọn ò kọ ìwé nítorí ẹnìkan torí ìyẹn wọn ṣe ń petition so you don't say ọ̀rọ̀ tí mo sọ thirty years ago wọ́n ìwà lórí ẹ secret enemy apart from àwọn mi ò sọ pé mọ́mì mi ò lówó nínú ogun but set up náà ni just for to make life because iṣẹ́ yẹn gbúdọ̀ dáhùn tíṣẹ́ yẹn ò bá dáhùn kò ní irú ipò tí wọ́n fẹ́ kí àwọn wà tí àánú òjò fẹ́ kó wà bí irú ipò nọ́mbà wà yẹn ni kán sọ gbogbo CAC lórúkọ wọn kán wíìlì gbogbo CAC fún wọn àbí wọ́n wà nínú ipò tí olùkọ̀yà pàṣẹ olùkọ̀yà wà yẹn but it's not there ó ní ṣọ́ọ̀ṣì káàkiri àgbáyé o bó ṣọ́ọ̀ṣì ẹ̀ náà mu all i say is ní but vineyard of mercy ló máa ń pè hmm. àwa ilé àti ìpadàbọ̀ jésù lẹ́ẹ̀kejì kò ń ṣe rìn ṣé mi wá tún wá lọ ń sẹ́ni kan wèrè kan máa sọ fún mi kí mi wá sí ṣọ́ọ̀ṣì kí wá gbàdúrà ṣọ́ọ̀ṣì èèwọ̀n àánú òjò gbogbo ọmọ kéékèèké tó wà lọ́dọ̀ ẹ̀ bá máa ní kó máa bú ẹni mo dákú sínú ilé àmọ́ tó burú jù nínú àwọn olórin àtàwọn tó àti àánú òjò mí ìmọ̀ tó burú jù àánú òjò gbógun gan o ogun tiẹ̀ ló lọ́ǹgì jù ogun tiẹ̀ ní fẹ̀rín gbà ẹni ló máa tó bá ṣèkà fún ẹ báyìí ó máa rẹ́rìn sí ẹ it is well kí ni orúkọ kí ni slang wọn yàn ó ní ó ní language kan tó máa ń lò slang ẹ̀ ni he will smile with you sísá <laughs> ẹ pẹ̀lẹ́ kò dé náà eh, sísá bọ́lá ẹgbọ́jọ́ mẹ́ta <laughs> wọ́n sọ ogun di dáàdì yẹn mú mi yẹn yégbé yẹn mo lè ṣe àmì sàdúrà wọn ẹni wò tí wọ́n bá ṣe dáadáa màá sọ pé dáadáa ló ṣe Oye, yẹ gbogbo èèyàn ló máa ń rí dáadáa nínú mi bí ṣe wà yìí it grace of God extraordinary kéèyàn tó lè rí dáadáa nínú mi yes ẹni tí ò bá rí dáadáa nínú mi ó ti jinlẹ̀ gan nínú ẹ̀mí òkùnkùn wọn ní láti sọ fún mi kí n ṣe ṣàlàyé èèyàn inú mi ni mo kò bọ̀ tí èèyàn kò gbúdọ̀ sọ gbogbo nǹkan tó bá rí. wọ́n á jẹ oúnjẹ wọ́n máa bàjẹ́ wọ́n á dẹ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ nínú àwọn pásọ àti àwọn evangelist ẹ̀ lọ́dọ̀ wá sọ́nà ni sísá bọ́lá ọ̀ pásọ àánú òjò ó má wọlé ilé ìyá ẹ̀ wọ́n ní kó wá wọ́n ní kó wá wọlé mà ẹ̀ ẹ̀ náà dẹ̀ ti fi sísẹ̀mù ìṣàlàyé fún mi gbogbo ṣọ́ọ̀ṣì tá a lọ gbà ní làásàmàjà yẹ́mọ̀ wọ́n ní kó wá wọlé mi mà ẹ̀ ó wá sílé mi yẹn náà pásọ agagilele yẹ́mọ̀ kó láìka mẹ́ẹ̀ ó máa fi sísẹ̀mù já mi òun náà ló já bàbá ọmọ mi gbà yẹn pé sísá dáàdì ìbùkì ẹ pẹ̀lẹ́ sà ẹ kú iṣẹ́ olúwa ẹ lẹ́ ẹni tó máa ń pè yín ẹ bá sọ àánú òjò tán ló ń pè yín ṣé àmọ́ pé tó ṣàyàwó yín ṣé àmọ́ pé ó ti fẹ́ rí <laughs> a tún máa yáwó lọ́wọ́ ẹ̀ four one nine one ní tìjú ọjọ́ tó wá lé wa tí pásọ dé akíndélé wá ó wọlé ẹ máa pẹ̀lẹ́ ẹ má wọrí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó máa ṣí ogun tẹ wọ́n ní káwọn olórí yẹn kó máa ṣí ogun tẹ àwọn máa ṣe bí ẹni kọ̀ sóòlù ẹ ló wá ní anyway Eh, gbogbo wàhálà tá a ṣe kó sí ní làṣà màjà gbogbo branch tó wà ní làṣà ilé onílé sì tá a lọ fi yá owó wọn ti lọ fi ilé onílé yáwó báǹkì <laughs> àwọn àtọkẹ don't come to Nigeria ẹni bá ṣe wèrè nù lémi ó wèrè máa ṣí ẹ ni wèrè máa ṣí ẹ dànù many things a lot of criminal in Nigeria tó bá ti jẹ́ criminal tó bá ti rí mi sáwọ̀ gbóò sáwọ gbó máwìlé mi ò lè dá mi dúró ìmọ̀ <laughs> ọmọ united nations fúnra rẹ̀ ọmọ ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ <laughs> àwọn èèmọ ni Auto Bola yẹn ẹnu ẹ̀kọ́ tí kò tó lè sọ wọn mọ ọkọ táwọn èèyàn ti ṣe fún mi láyé pípú tí n bá ka àwọn èèyàn thousands sílẹ̀ bóyá ló máa rí èèyàn mẹ́ta tó ṣe lórí evil they are full of evil wọ́n ṣe ń ṣe fáwọn èèyàn náà nìyẹn and And when people continue like that, they want everybody to turn to evil, Don't you jẹ́ When people come out with ah, be evil man. ló láyé ní tí àwọn ẹlòmíì fi be evil ló láyé nìyẹn. Because o ti day èèyàn hundred lọ́nà. Ninety eight is iye buruku, Majority carry the vote. Tó bá lè you cannot beat them, you join them. That's what they are telling you. But God forbid, look at me. a back pè gbẹ̀rún, ẹ back with billions. Ọlọ́run ló máa fọ́ gbogbo yín mọ́lẹ̀ you can go to others go to other people she dey don go to go to me anybody bá ti jẹ́ tèmi fọwọ́mí wọ̀mí bẹ́ẹ̀ ni e, igi lásán wọ́n fi ọwọ́ kókó wọ èmi ọmọ ọlọ́run fúnra mi fọwọ́ ọlọ́run wọ̀ mí kó kó sì dànù sígbó fọwọ́ ọlọ́run ọmọ ọlọ́run ọmọ mi. pásá kíndélé ti ṣèké fún mi kó ṣe pé wá ṣèké náà inú bí náà jẹ́ ẹ tọ́wọ́ wò pé a ah, ìsàbọ̀lá lọ́lọ́run wá ṣe báyìí fẹ́fẹ́ wọ́n understand ìgbà táwọn ń gbà lónìí ilé táwọn ń gbà ní làṣà tó ti ṣe kinní kan ẹ màdámù ìgbà tí ọkọ wọn mà tán ṣàṣe kinní kan kò ṣe pé déédéé kọkàn ní mi ìmọ̀rísì ó kọ̀ déédéé ń sọ̀rọ̀ náà ni torí mo mọ̀ pé sẹ́mi náà rán wá ṣe pé ẹ lọ wo bẹ̀yẹn kí la máa lè ṣe sílé ìsàbọ̀lá yẹn wọ́n gbọ́dọ̀ sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n gbọ́dọ̀ sẹ́ẹ̀tì èmi àti a lot of problems. ló máa ṣẹlẹ̀ they working out wọ́n tẹ́rìbù ju àwọn ẹlòmíì ṣe bí everybody ti mọ̀ pé àwọn olórin àwọn yẹn wọ́n mọ̀ kò tí pure ni but kéèyàn máa pe rẹ̀ ní pásọ̀ kó ṣe burúkú òun ló dangerous ju secret enemy the most dangerous enemy enemy is the one that you never suspect that you supposed to they supposed to be your helper not they supposed to protect you but they will be the one to kill you. ìyá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ gbogbo tó bá dẹ̀ sí ń sọ̀rọ̀ ọmọkùnrin kámẹ́rà ni mò ń kámẹ́rà ẹ̀ ni mò ń kámẹ́rà ẹ̀ ni. ìgbà tí bọ́dà akin náà tó pé bàbá mi gbà tó ní wọ́n yẹ sọ fún wọn ni ìgbà tí ìgbà tí ìjẹyẹn tún dé tí wọ́n ti délé dọ́dọ̀ mi tí a ti fún ní táì a ti fún lọ́fíìn tá a ti fún lówó bó ṣe dé nàìjíríà bá bó tún ṣe nà mí sọ́wọ́ pàṣọrọ́tì mi olùṣeyẹ nìyẹn tí Bímpé fẹ́ gbà yẹn bó ṣe tún nà mí sọ́wọ́ ẹ̀ ni bí wọ́n sista ẹ kọjọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́ wọ́n ti lọ jíṣẹ́ fún wọn nígbà ọlọ́run gbà fún wọn kankan bẹ́ẹ̀ àwọn náà bá ti di lágo kan òru bá ní wọ́n fẹ́ gbàdúrà fún yín kí ló ń ṣe mí lágo kan òru tẹ máa ní ẹ fẹ́ gbàdúrà fún mi èyí tẹ ní ìdàdúrà àwọn máa jí mi sílẹ̀ lóru àdúrà àwọn máa ní kí n máa gbàdúrà àwọn máa gbàdúrà gbogbo àtó ń gbàdúrà yẹn náà nǹkan burúkú tó bá ṣọ́ra wọ́n máa kó nǹkan burúkú sétí ẹ àdúrà burúkú náà wọ́n máa gbà fún ẹ náà wọ́n máa sọ pé àdúrà ló máa rí pé òun gbà àwọn tó lọ́n bínú sí torí owó ni òrùrù báyìí ni wọ́n máa jí mi sílẹ̀ <laughs> so wà lè tètè lápá tẹ́ńṣọ̀n ẹ̀yọ ó nà mí sọ́wọ́ ìyẹn ẹni sọ pé ẹ pẹ̀lẹ́ nìkan kiri kan tó ń bá fẹ́ ra kiri kan wọ́n á sọ fún yẹn ṣàfihàn ló ẹṣẹ́ gbẹ ṣùgbọ́n má pa mí jẹ délé yìí ó máa nà ẹ́ sọ́wọ́ ni ó nà mí sọ́wọ́ òní nà mí sọ́wọ́ gbogbo wọn nà wọ́n sọ́wọ́ ọ̀rẹ́ yẹn tó bá ti dé báyìí bí ọmọ ní tíátà ni gbogbo wọn gbúdọ̀ jẹ́ ńbẹ̀ wọn gbúdọ̀ jẹ́ tán sàbálẹ̀ jẹ́ tán ògbúdọ̀ ṣe pé gbúdọ̀ jẹ́ tán pátápátá. Hmm, hmm. ẹ wo nǹkan bẹ́ẹ̀ o. àwọn ti kan nínú wọn àwọn kan nínú wọn àwọn aláṣọ mọ̀ àwọn yẹn rẹ́pìsì ni ti yé mẹ́rin bó jẹ́ pé nísìnyí náà tí n bá ṣe pé bóyá old school apẹ ní títí wa wọn á fi gbogbo yẹn náà lọ wá. ẹ jọ fake pastor don't come around me don't even suggest yourself to me. ìkan lórí mídíà fake account ti pọ̀ náà ìkan lórí mídíà ti sọ pé it is your time to shine bá ṣe àmì ló bá ní next next ló máa sọ báyìí your mother is the cause of your problem i want to talk to you physically You ni ìwọ ò ní problem àbí ìyá tèmi nìkan ló máa jẹ́ problem fún mi ìyá tèmi ò jẹ́ problem ìyá àti ẹ̀gbọ́n jẹ́ problem fún the whole world wide world ó jẹ́ problem fún tí ò bá jẹ́ problem fún ẹ kí ló dé tó máa wà social media tí wọ́n wá tí wọ́n mọ ẹ̀fẹ́ di problem fún ìyá àti ẹ̀ is a problem worldwide fi problem ti ìyá tèmi sílẹ̀ ló ti yé <laughs> this is what they do they will set you this way they will now set another person this way now both of you they will now wọ́n máa forí ẹ̀yin méjèèjì máa gbára ó ti yẹ yín tó má dẹ̀ fẹ́ ṣe wọ́n máa yẹ kẹ́ ẹ mọ̀ ẹni tó ń set sọ́nà èṣù yẹn wọ́n á dúró sẹ́yìn ẹ̀ gan for you to come to that level of Satan ṣó ti yé ẹ̀dẹ̀ rí òun náà lè ṣe máa rí pé tẹ́ bá tiẹ̀ ń go through many, many things no pastor will stand up to help you no pastor will patronize you yàtọ̀ sí kan tó sọ pé she talk she had to cry wo ìwọ tó bá sì ń lò láti jà tó rí pé àwọn pásítọ̀ kan láìkẹ́ wọ́n kàn lò ẹ́ láti jà níjẹ́ kán gbé ọmọ wọn jáde àbọ́kọ wọn. ìyẹn náà wọ́n máa sọ fún mi pé pastor don't smoke pastor don't drink they have never tasted igbó before what they taste is more than igbó the devil that is working in some of these people is is more than is evil ebi is more than igbó is more than smoking ẹ jẹ́ ká dúró mbẹ̀ lónìí tó ti yé mhm. so sóyè tá a bá ti sọ ẹ lọ bèrè tó bá jẹ́ ẹ̀rọ la pa ó ti yé yín mẹ́rin sóyè tá a bá sọ tọ́ máa sọ ń sìn it's because you have one glory eh, because ogun ìdílé kan ogun ìdílé kankan ṣe ní àánú òjò ló gbogbo tì mí ẹni tó gùn ìdílé tí mọ́mì mi gan bá tán bá ti kọ́ mọ́mì mi sí tán sọ pé torí ìran burúkú tán ti rí sí wọn ṣé o rámọ yẹn o ò nọ́tì sórí àwárẹ̀ ti ṣàlàyé wọ́n ní tell us about your life about your background about your story about your what happened to you in the beginning of your life. When I just said, and when I was born, and my daddy died that time, and after that, my mommy, they hate me again. My mommy used to call me this, wọ́n ṣe ń sọ yẹn àwọn tó máa gbéṣẹ́ fún bí àwọn ọkọ̀ tí àwọn four one nine tí wọ́n jẹjọ́ ṣiṣẹ́ tó ní mọ̀ táwọn jẹ́ kíní ìyẹn á dúró sójú títí wọ́n ti wè lé ìyá ẹ̀ lọ́nà ó ní ọmọ kan ọmọ yẹn gbà tó ti bí báyìí ni problem ti o notice pé problem ti dé sí ẹ o rí pé gbà tó bí lọ́mọ bàbá ẹ̀ kú o ní ọmọ kan ní ọmọ yẹn o ọmọ yẹn o ti jẹ kíní kan gan ẹ ọmọ yẹn wúdọ̀ lè jìnnà sí ẹ tó bá lọ́mọ yẹn jìnnà sí ẹ báyìí nǹkan kan bóyá nìwọ kan náà ọmọ yẹn òótọ́ ni gbogbo àtọ́jọ́ pé gbogbo àwọn nǹkan tó ń sọ wá ó tálì ni ó ní mọ̀ pé wọ́n ti ẹnìkan tí ọmọ yẹn rojọ́ fún àbí tó ń sọ pé wá sọ̀rọ̀ tẹnu ẹ̀ àbí wá rojọ́ tell us about your life tó ti sọ tẹ́lẹ̀ you tell your story about yourself and then you tell story about yourself and then you now give it to somebody they will rewind it and cover it and coverage it they record it and give it to somebody and that person will know how big go wọn sọ pé ìyá yẹn nìyẹn tó bá ti ń lọ ó máa ń lọ sọ́jà báyìí báyìí ó máa ń jáde nígbà báyìí báyìí wọ́n á sọ pé ẹ̀ ní sọ́mọ́nù ẹ ní kú báyìí ẹ jèrè ọmọ tó kù ẹ jèrè ọmọ tó kù àwọn ọmọ tó kù wọn máa ṣe fún yín Ọlọ́run ní gbogbo wọn èrè ọmọ gidi ni wọn torí ìwọ gẹ́gẹ́ ni tájẹtì wọn ti wọn send message ń bí sílẹ̀ wọn send message sílẹ̀ yóò ti yẹ yín mẹyẹ ẹ yọ most of you ó fight you start to fight ọmọ bẹ̀rẹ̀ sí bá ìyá ìjà bá ìyá máa bẹ̀rẹ̀ sí bọ́ ọmọ ìjà ṣọlá lójú mi kò rí pé wọ́n sọ oríṣi ọ̀fẹ́ jẹ́ máa lọ ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ fún mr ẹnìkan náà ni mr peter odúlájà ẹ ṣé gan ni o ọlọ́run bá mi dúpẹ́ fún yín bá mi sọ yín fún yín bá mi pọ́n yín lé o i love you and i appreciate you guys ẹ̀yin tí ẹ wá náà tẹ́ ẹ kọ́mẹ́ǹtì tẹ́ kàn ń wò mí náà á ní nǹkan tẹ́ ń wò á dẹ̀ ní nǹkan tí ò bá ní ìtumọ̀ torí ẹlòmíì tó bá ti fẹ́ kò ní fẹ́ kí wọ́n tiẹ̀ mọ nǹkan tí kò mọ̀ pé àwọn làwọn wà ń bẹ̀ so i know pé ó ní ìtumọ̀ ṣùtìyẹ́. Mm nítumọ̀ pásítọ̀ wọ̀nyẹn bá sọ <laughs> mi bá ṣe ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ tó bá a kọjá ó lè ní Dangote ló ṣe <laughs> oh àwọn dárúkọ àwọn tó ò ní lè fèsì ó ti yé bẹ́ẹ̀ wọ́n máa ṣáná problem yẹn wọ́n máa ṣáná attention ẹ̀ sí omi pé àwọn tó máa lọ máa bá jàre. <laughs> Ah, hmm. torí ṣé mo lè sókàrà mi sóbi ṣá. Mm-hmm. ṣe síwájú ọlọ́run bàbá máa tẹnu mọ́ tó gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi àwọn tó fẹ́ràn mi gbogbo àwọn tó sì wà listen to me those who want tó fẹ́ kí ayé mi dára gbogbo àwọn tó ti gbàdúrà fún mi ní kọ̀rọ̀ ní gbangba àtàwọn tó ti ṣe mí lórí kan tí mi ò mọ̀ tí wọ́n lè yọjú síta ẹlẹ́dàá mo gbàdúrà bá mi sanjọ́ fún wọn gbogbo àwọn ènìyàn rere bàbá ni kò fi yí mi ká ni kò fi yí ọmọ mi ká àwọn ogun tó ti ṣe torí pé ṣé ogun ni mo fi lè sọ eléyìí ẹni tó wà láyé ló ń yàn ẹni tó dẹ̀ wà láyé ló ń sọ̀rọ̀ ogun ogun náà ṣe ni wọn ò ní agbára mọ́ bẹ́ẹ̀ ni lórí mi lórí ọmọ mi lórí ìdílé mi ọlọ́run ẹ ṣé ni mo yìn lógo mo ṣe ń lọ́ba a fẹ́ máa lọ ní àṣálẹ́ ìyàwó míì ti wà lóru ọ̀gẹ̀jẹ̀ wọ́n ti ń sùn láago méjì òru ní orílẹ̀-èdè nàìjíríà hmm. náà kò tí pàgọ́ méjì o aago kan one o'clock gbogbo àwọn olólùfẹ́ mi tó wà lórílẹ̀-èdè náà olú adábòbò wọn èmi náà àti gbogbo àwọn orílẹ̀-èdè wa Olúwa dáàbòbò wa Ọlọ́run ṣàánú gbogbo ọmọ wa lórúkọ Jésù gbogbo àwọn tó fẹ́ràn mi àti ibi àti wọn àti gbogbo yín lórúkọ Jésù àwọn onígbọmọgbìn lórúkọ Jésù gbogbo ìka lórí ọ̀rọ̀ wa ọ̀rọ̀ yóò gbàṣọ lára wọn Ọlọ́run yóò ṣàánú fún Ọlọ́run yóò dì wá mú gbogbo àmì ibi Ọlọ́run máa parẹ́ lórúkọ Jésù ogun tọ́lọ́run ṣiṣẹ́ kò ní gbérí mọ́ gbogbo àwọn python òkùnkùn tó ń dọdẹ ayé wa àwọn secret enemies the Almighty God we expose them and destroy them Almighty God we slay them in the name of the father the son and the holy spirit gbogbo àwọn ẹ̀mí èṣù náà tó máa ń fi ẹbí nu ẹbí tó máa ń fi ara nu ara tó máa ń fi ọmọ nu ìyá tó máa ń fi ìyá nu ọmọ lórúkọ jésù gba àwọn ẹ̀mí èṣù bẹ́ẹ̀ iná ọlọ́run dà kó máa jó wọn dà lórúkọ jésù àwọn ibi tí wọ́n ti gbé ìdílé àti ayé wa wọ̀ fún ibi ọlọ́run gbà wá jáde lórúkọ jésù àwọn iṣẹ́ òkùnkùn tá a ti ṣe parí lórí ayé wa lórí ọmọ lórí àwọn olólùfẹ́ wa olúwa máa bá iṣẹ́ náà jẹ́ lórúkọ jésù gbogbo ọ̀rọ̀ búburú gbogbo tí a ti sọ láti fi ba wa jẹ́ tá a ti sọ sí ìṣẹ̀dá wa lórúkọ jésù olúwa máa pa ogbó rẹ lórúkọ jésù ẹlẹ́dàá ṣàánú fún wa gbogbo ìpawọ́pọ̀ àwọn wòlíì ká gbogbo àwọn ẹni ibi tó ń pera wọn ní ẹni ọlọ́run tí wọ́n bá wa jà secretly ọlọ́run bá wọn jà gbogbo ẹni sọ̀rọ̀ òdì sí ayé wa gbogbo ibi tí wọ́n ti sọ olúwa dá padà sórí wọn agbára tó ń dá ibi padà sórí oníbi tó ń dá ọfà padà sórí ọlọ́fà olúwa gbé wọ̀mí gbé wọ́mọ́ mi lórúkọ jésù àṣírí òkùnkùn kò ní bò ní orílẹ̀ ọlọ́run gba orílẹ̀-èdè wa sílẹ̀ olúwa gbà wá sílẹ̀ ẹni bá wa jà olúwa wọn jà ara yóò tu èmi o mo wá sí orílẹ̀-èdè Canada ara yóò tu mí ara yóò tu ọmọ mi lórúkọ Jésù gbogbo àwọn tó bá fara tu mí ara yóò tu yín yóò tu ọmọ yín yóò tu ilé yín yóò tu gbogbo nǹkan yín bẹ́ẹ̀ ló ṣe máa rí kò ní yí padà ẹlẹ́dàá ẹ̀ṣẹ̀ ni àṣẹ̀dá ẹ̀ṣẹ̀ ní gbogbo ìgbà ọ̀gá Jésù agbára wa àmín. Thank you so much, Mr. Peter. I appreciate you so much. Ẹ ṣé gan ni fún sàtẹ̀ fún wa. Fún wa Mr. sàtẹ̀ fún sure. Have a wonderful night rest. of the years. one flag iṣu igbó ẹgbẹ́ ṣe ń